إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوان الكرام السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله با أترى كي الله با أترى جنجة الله فوى النبي محمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráyà nabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùrí ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama a jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi Ọlọ́run bá nìkan ajẹ́rìpọ́lọ́wọ́ báyìí kò tọ́ láti wá orogún pẹ̀lú ẹ̀ ajẹ́rìpọ́lọ́wọ́ báyìí kò tọ́ láti wá orogún fún kò tọ́ láti dá nǹkankan mí papọ̀ mọ́ Ọlọ́run Ọba lélè tó jẹ́ sí pé àwọn ẹ̀tọ́ Ọlọ́run Ọba tó yẹ pé Ọlọ́run Ọba nìkan náà ló lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ká máa gbé fún àjẹ́rí pé Ọlọ́run Ọba yìí wá orogún fún ilé tó yẹ sí pé a máa fún ní àwọn ẹ̀tọ́ yìí ilé tó yẹ sí pé ọlọ́run ọba àdékẹ́lá nìkan ló tọ́ láti máa gbé fún lẹ́yìn náà jẹ́rìí pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ọlọ́run ọba àdékẹ́lá ó rán anábí sallallahu alayhi wa sallam bilhaqq ọlọ́run bá rán pẹ̀lú òdodo ọlọ́run bá lékè láàrán bilhuda ọlọ́run bá rán pẹ̀lú mẹ́nà wàdíni haqqu àti ẹ̀sìn òdodo ilé tí sí ẹ̀sìn islam liyuzhirahu ala ad-din kulli kọ́lọ́run bá lékè ọlá kó lè bá fi ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam fi borí gbogbo àwọn ẹ̀sìn tí ń bẹ tọ́já sí pé wọ́n sí àfi ti ẹ̀sìn yìí sí pọ́nwá látọ̀dọ̀ ọlọ́run ọba ilé tó yẹ sí pọ́lọ́run ọba àlékẹ́ láò sì yọ̀ǹda bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékẹ́ lọ́ọ̀ fọ́ sáwọn ẹ̀sìn ọlọ́run ọba rán nábì pẹ̀lú ẹ̀sìn òdodo láti fi lè borí gbogbo àwọn ẹ̀sìn ọ̀rọ̀ yìí walaw kariha al kórìíra bẹ́ẹ̀ nǹkan tí ọlọ́run ọba àlékẹ́ ṣe lélẹ́ báyìí naan lẹ́yìn ta kíra wa pẹ̀lú kíkí islam ilé tó yẹ́sí pé ni ó fi ń lóore jù nínú àwọn ọ̀nà tí a ń gbà kíra wa tó yẹ́sí pé kíkí òun lọ́lọ́wọ́ bá fún bá lẹ́kẹ́ lásà lẹ́sà láàrin gbogbo àwọn ọ̀nà táwọn yẹn ń gbà gbogbo àwọn ọ̀nà wọ̀nyí nínú àṣà kọ̀ọ̀kan oníbọ́ ti ń kíra wọn eléyìí tó sí pé ọlọ́run bá lékẹ́lá ò sí àyàfi tí a bá rí pé kíkí ọtakò nǹkankan nínú àwọn nǹkan tí ẹ̀sìn gbé wá àmọ́ bá yẹ kíkí ìwò tá rí pé kíkí yóò takò kankan nínú ẹ̀sìn ọlọ́run bá àmọ́ gbogbo àwọn dúkìá bó ṣe pọ̀ tó yìí ilé tọ́lọ́wọ́n bá àlékẹ́ lásà lẹ́sà ilé tọ́lọ́wọ́n bá àlékẹ́ láyénú sí ilé tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá tí ó fọwọ́ sínú àwọn kíkí wọ̀nyí òun náà ni kíkí ilé tọ́lọ́wọ́n bá àlékẹ́ lásà lẹ́sà fún àwa mùsùlùmí òun náà lọ́wọ́n bá àlékẹ́ lásà lẹ́sà fún àwọn màláíkà òun náà lọ́wọ́ bá adéke lásàlẹ́sà fún gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá òun náà sì lọ́wọ́ bá adéke lásàlẹ́sà fún àwọn ọmọ aljanna lọ́jọ́ ìgbèrè kìyàmà òun náà ní gbónúhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí tó túmọ̀ sí pé àláfíà ọlọ́wọ́ bá àti ìkẹ́ ọlọ́wọ́ bá àti orí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́ bá kó má bá ẹnì kọ̀ọ̀kan wa àlàyé tí a ma fúnra wa àbíká sọ pé àwọn nǹkan tí a máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ yìí òun náà ni masọ́rìrù tashri' kí ni àwọn ọ̀nà àwọn ọ̀nà wo ni ati ma ń mú òfin ẹ̀sìn gbogbo nǹkan tá a bá fẹ́ pè tàbẹ́ sọ pé nǹkan yìí lára ẹ̀sìn lọ́wà ẹni tó bá ṣe yóò gba ládá ẹni tí ò bá ṣe yóò jìyà àbẹ́ ẹni tó bá ṣe yóò gba ẹni tí ò bá ṣe kò ní jìyà gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọ̀nà wo láti máa mú àwọn náà ní masọ́dìrù tashri' masọ́dìrù ó jẹ́ jami' fún masdar ó jẹ́ púpọ̀ fún orúkọ tán pè ní fún orúkọ kan tí ń jẹ́ masdar masdar òun náà ni a ìpìlẹ̀ eléyìí tó jẹ́ sí pé nǹkan tí ń jáde ìtànpè ní masdar nìyẹn ìpìlẹ̀ tó yẹ́ sí pé ibi tí nǹkan ti ń jáde so masadiru tashri' àwọn ìpìlẹ̀ ibi tí òfin ẹ̀sìn ibi tó ti ń jáde òun náà láti ṣàlàyé naam eléyìí tó fà tó fi jẹ́ sí pé agbèrò láti ṣàlàyé lé báyìí ní ìpìlẹ̀ báyìí òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ máa bá ní sọ̀rọ̀ nípa pé nǹkan báyìí lọ́lọ́wọ́n bá fẹ́ nǹkan báyìí lànàbí sallallahu alayhi wa sallam ń pè wá sí nǹkan báyìí ló wà nínú ẹ̀sìn nǹkan báyìí ò sí nínú ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ máa pè wá sírú àwọn nǹkan báyìí nǹkan tó gbọ́dọ̀ gbára lé nǹkan tó gbọ́dọ̀ gbára lé lórí ìpèpè ẹ̀ òun náà làwọn nǹkan tá a fẹ́ sàlàyé òun náà láfi gba àwọn nǹkan tí bá ń sọ lọ́wọ́ ẹ̀ pé nǹkan yìí tó sọ yìí gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ nǹkan kan nípa ẹ̀sìn ọlọ́run wa wípé nǹkan yìí wà lára ẹ̀sìn àmọ́ kò wá ní ẹ̀rí tó gbé nǹkan yẹn lẹ́sẹ̀ ẹ̀rí tó fi nǹkan yẹn rinlẹ̀ nínú tírà ọlọ́run ọba àbí nínú sunna nábì sallallahu alayhi wa sallam àbí nínú ijmaa irú ẹni báyìí ọ̀rọ̀ tí bá ń sọ ọ̀rọ̀ lásán ni tó yẹ sí pé ọ̀rọ̀ yìí kò kò sàǹfààní kankan ọ̀rọ̀ tá a lè gbà wọlé nú ẹ̀sìn ni kí wọ́n fẹ́ máa ṣàlàyé nǹkan kan nípa ẹ̀sìn àmọ́ kìí ṣe pé ó mú ẹ̀rí nǹkan yẹn nínú alukur'an kìí ṣe pé ó mú ẹ̀rí nǹkan yẹn nínú sunna nabi sallallahu alayhi wa sallam kìí ṣe pé ó mú ẹ̀rí nǹkan yẹn nínú ijmaa àbí ká sọ pé ó mú nínú qiyas lọ́dọ̀ àwọn ba'dul ulama lọ́dọ̀ àwọn apá kan àwọn àfáà torí pé masdaru ẹlẹ́ẹ̀kẹrin ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìpìlẹ̀ tá ti mẹ́rin òun náà ni alqiyas alqiyas so alqiyas yìí àwọn afá ìyapa lórí ẹ̀ lórí hujjiyatul qiyas lórí pé ǹjẹ́ qiyas ǹjẹ́ hujja ni àbí kìí ṣe hujja sẹ́ẹ̀rí ni àbí ẹsẹ̀rí àwọn kan sọ pé qiyas a nílò bẹ̀tàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àwọn jùmhur àwọn gbàgbọ́ kìyàs a máa ń lò láti fi sẹ̀rí a máa ń dá dọ̀rúrọ̀ nígbàtí a bá rí nkankan mímá láti fi sẹ̀rí òun náà ló tó ka kìyàs a rí kitab a rí súnnà a rí ìjìmá ìgbàyẹ̀ ló tó ka kìyàs ló fi jásí pé alimami ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní kìyàsí dá ẹgẹ́ bí òkú mbete ẹran ni ẹgẹ́ bí òkú mbete ẹ mọ̀ pé òkú mbete ubihat lid-darura wọ́n ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ nígbàtí àbárí nǹkan míì ta lè jẹ mọ́ tó wá jásí pé àìmọ́jẹ nkẹ́kẹ́ lásìkò yẹn ó lè fa kí ẹ̀mí lọ àbó lè fa kí àlàáfíà yẹn kó di nǹkan tí yóò di fíafíà àbó lè kó bá yàn ó lè ṣe àkóbá kan fún yàn nínú ìgbésí ayé yàn tó yẹ bá ní sí ìgbà yẹn ìlú tó kan yí pé kí ni o ká jẹ òkú ń bètè ẹran alimami ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n bí qiyas ṣe rí lè náà ala kulli hal àyí tí a fẹ́ jẹ́ ká gbàgbọ́yé lórí eléyìí báyìí ó ní wípé gbogbo ọ̀rọ̀ tí yẹn bá fẹ́ sọ nínú ẹ̀sìn gbogbo tí yẹn bá fẹ́ fi rinlẹ̀ nínú ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ máa ṣẹ́rí padà sí àwọn ìpìlẹ̀ kan ọ̀ràn yẹn ni kó máa ṣẹ́rí padà sí àwọn ìpìlẹ̀ kan àwọn nǹkan yẹn la wá fẹ́ ṣàlàyé àwọn ẹ̀rí lórí ẹ̀ nífọ̀síwẹ́wẹ́ ló fi jẹ́ sí pé àní máa gba ọ̀rọ̀ ẹnìkan àní máa fi ọ̀rọ̀ ẹnìkan ṣẹ̀sìn àyàfi nígbà tá a bá rí pé n ti ń sọ yìí ẹ̀rí wà lórí ẹ̀ nínú tírà ọlọ́run bá àti nínú súnà nabi sallallahu alaihi wasallam kí ló fà tó fi rí bẹ́ẹ̀ òun náà ni wípé ẹ̀sìn ọlọ́run bá ọlọ́run bá alékiọlá ó sọ púpọ̀ ọlọ́run bá sọ ẹ̀sìn yìí ọlọ́run bá sì ní ọba tó rẹ́sí pé òun ló mú òfin ẹ̀sìn wá àṣárí ẹni tí ń sin òfin ẹ̀sìn pé nǹkan báyìí tọ́ nǹkan báyìí ò tọ́ nǹkan báyìí jọ́ràn yẹn léyìn lórí nǹkan báyìí èèwọ̀ ní ẹgbọ́dọ̀ débẹ̀ òun náà lọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba nìkan ló ní haqqu tashri' òun nìkan ló ní ẹ̀tọ́ ló ní ẹ̀tọ́ ìlẹ́tọ̀ sí pé ká máa mófin wá anabi sallallahu alayhi wa sallam kìí sàsòfin innama huwa naqilun ó jẹ́ agba òfin wá ni látọ̀dọ̀ ọlọ́run ọba òun gba òfin wá ní òfin ọlọ́run ọba òfin tọ́lọ́run ọba àlékẹ́ lábá ti ṣe ọlọ́run ọba àlékẹ́ ló fi ránṣẹ́ sí ànábì sallallahu alaihi wasallam ànábì náà wá sàlàyé ẹ̀fà umma so ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ wásìkò ó jẹ́ alàgàtà láàrin àwa àtọ́lọ́run ọba pẹ̀lú pé ọlọ́run ọba àlékẹ́ ọlá òun ọlọ́run ọba àlékẹ́ lọ́mọ fòfin ránṣẹ́ sí òun ni ọmọ wá ni òun ni ọmọ wá gbé so òun ni intermediary anabi sallallahu alaihi wasallam ni ẹni tí ó jẹ́ middleman láàrin àwọn àti Ọlọ́run Ọba òun Ọlọ́run Ọba àlékẹ́ lọ́mọ bá sọ̀rọ̀ òun Ọlọ́run Ọba àlékẹ́ ní ọmọ fòfin ránṣẹ́ sí òun ní ọmọ wá mú òfin yìí ní ọmọ wá mú dé ti gbà lùmọ̀ ẹ̀ lọ́lọ́run Ọba àlékẹ́ lọ́mọ fi ń pa anabi sallallahu alaihi wasallam láti pé ya ayyuha rasul balligh ma unzila ilayka min rabbik wa in lam فما بلغت رسالته والله يعصمك من الناس ọlọ́run ọba ní yá ayé rasul ọlọ́run ni mo pèrè òjíṣẹ́ balil ma unzila ilayka min rabbik nǹkan tó sọ̀kalẹ̀ wá fún ọ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ máa mú dé tí gbọ́ àwọn èèyàn níbí báyìí nínú àyà yìí ẹ̀rí pé ọlọ́run ọba àlejò ní ma unzila ilayka min rabbik kí ọlọ́run ọba àlejò ní ká ní máa mú dé tí gbọ́ àwọn èèyàn

àtọ̀dọ̀ ọlọ́run ọba ni mẹ́sẹ̀jì ó ti máa wá wa ala rasúlì balagul mubin ọrùn ànábì sallallahu alaihi wasallam ló sì wà wípé ká jẹ́ iṣẹ́ ọlọ́run ọba dógóngó ọlọ́run ọba àlekíra ní wa illam taf'al ọlọ́ni ilẹ̀ ànábì tó ọba ti lè ṣe báyìí fama ballagta risalata ajẹ́sí pé ilẹ̀ ànábì ó mú iṣẹ́ wallahu ya'simuka minan nas ọlọ́run ọba àdékẹ́lá wá ń fún ànábì sallallahu alaihi wasallam nírò yíké má bẹ̀rù lórí ìmú iṣẹ́ ọlọ́run ọba dógóngó má bẹ̀rù adhiyatan nas má bẹ̀rù ìnira àwọn èèyàn sùtátàwọn yóò fi kàyàn má bẹ̀rù ẹ̀ torí pé kò sẹ́ni kankan tí ó máa jẹ́ iṣẹ́ ọlọ́run ọba tí ó máa pe àwọn èèyàn sí dáadáa tí ó sì máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn àfikọ́lẹ́pàwọn èèyàn máa ní lára àfikọ́lẹ́pàwọn èèyàn máa fi ìnira kàn ìnira pẹ̀lú ọ̀rọ̀ wọ́n máa fi ọ̀rọ̀ kó nira bá wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tí ó máa kó ìnira bẹ́ níbẹ̀ ọ̀rọ̀ tó ẹ́ pé yọ́ máa bá nú jẹ́ ọ̀rọ̀ tó ẹ́ pé yọ́ máa ba ọmọlúwàbí ẹ̀jẹ́ ọ̀rọ̀ tó ẹ́ pé tó bá ti ń gbọ́ àbí táwọn èèyàn bá ń gbọ́ nípa rẹ̀ yóò máa kó ìnira bá láwùjọ bí ká máa parọ́ máa bí ká máa fi àwọn ẹ̀sùn tí èsè tiẹ̀ bí ká máa fi kàn nítorí àti ba irú ẹni bẹ́ẹ̀ ló kọjẹ́ kò dẹ̀ sí nǹkan tó fàtà ìfẹ́ bá ló kọjẹ́ nítorí pé tó kọ rẹ̀ bá ti bàjẹ́ àwọn èèyàn ní gba nǹkan tó gbé dání in tó gbé dání yẹn gangan làwọn èèyàn náà fẹ́ kán gbà òdodo tí ń sọ yẹn gangan náà fẹ́ káwọn èèyàn máa tẹ̀lé náà fẹ́ kán gbọ́ àmọ́ wọn ò méjìlá lè ṣe òun náà ni pé ẹja ba ohun gangan ló kọjẹ́ tá a bá ti bá ló kọjẹ́ a ti dárò ìró yìí sílẹ̀ nínú gbáyà àwọn èèyàn nípa pe ìpè sójú ọ̀nà ọlọ́run obu bùkátà àjọmọlúwàbí ẹ̀ púpọ̀ ó gbọ́dọ̀ máa sora ó gbọ́dọ̀ máa jẹ́ni tí ó máa sọ́ra ka ma gbogbo ọba ti gbogbo bi baje torí pé léyìí báyìí lè fà á kó fi jẹ́ sí pé n tó gbé dání láti pèpè sí kọ́yẹ́ gbogbo ẹni to bá fẹ́ pèpè sójú ọ̀nà ọba jẹ́ tó ọlọ́run bá ní wallahu ya'simuka minan nas àwọn ìnira táwọn èèyàn máa fi ń káyàn lórí pé yẹn jẹ́ sí ọlọ́run bá àdékẹ́ lọ́sọ̀ọ́ kó ń bí aburú ẹ̀ ìnira ti ọ̀rọ̀ nìyẹn ó tún kù ìnira ti iṣẹ́ tó yẹ sí pé bí kẹ́ wọ́n na àwọn tó ń gbé dáwà dání kán nà wọ́n gidi gan bí kán lé wọn bí ká fi mọ̀lẹ́bí kan bí ká fi ṣòta kan mọ̀lẹ́bí ẹlòmíì nínú àwọn ọ̀nà ìran àwọn ọ̀nà táwọn èèyàn máa ń gbà ṣe àwọn tó bá ń ṣe dáwà sójú ọ̀nà ọlọ́run bá nínú àwọn ọ̀nà ọ̀nà tó máa ń gbà ṣe wọ́n ní ṣùtà lọ́wà ọlọ́run bá ní gbogbo ilé báyìí ọlọ́run bá ní kẹlọ́ sọ kú ń bẹ̀ pa pá nẹ́bí sallallahu alaihi wasallam kéèṣe pá ọlọ́run bá ní kẹlá ń fún ànẹ́bí nínú pé kò ní rí ṣùtà kéèṣe pá ọlọ́run bá ní kẹlá ń sọ fún pé àmọ́ ṣùtà yẹn ọlọ́run bá ní kẹlá ń dáàbò bọ́lé lórí kò ní kó bá ń tó gbé dání bẹ́ẹ̀ sì lọ́wọ́ bá lékẹ́ lọ́ protect yẹ kò ní mú ọkọ̀ lójú ọ̀nà ọlọ́wọ́ bá torí pé títù ta bá pọ̀ tí ìnira bá pọ̀ èyàn lè fi sí ọlọ́wọ́ bá lẹ̀ tí ó lè wọ̀n jẹmọ́ so isma òun náà nípa lọ́wọ́ bá lékẹ́ lọ́ sọ ẹ débi wípé gbogbo báwọn yẹn bá ṣe wùkọ́ mọ́ ní ọ lára tó ò ní fi nǹkan tó gbé dání yẹn lẹ̀ ó gbà mú sinsin torí pé téèyàn bá fi ilẹ̀ yọ jẹ́yàn eléba alọ́fà ló fi jẹ́ pé lọ́wọ́ bá lékẹ́ ọlá fi ṣe ìdí àjẹfà nabi Yunus alayhi salatu wassalam nígbàtí ó bẹ̀rẹ̀ dáwà tó bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sójú ọ̀nà Ọlọ́run ọba fún àwọn àlùmọ̀ ẹ̀ ọ bá di pé ìnira yìí pọ̀ ànábì Yunus wá sá kò yí báyìí nísìn gbogbo anú láti máa ìta ànábì Yunus kó tó wá di pé wà nínú ọkọ̀ ojú omi ó padà wá ojú omi láti máa sá lọ fún àwọn ọjọ́ rẹ̀ ọkọ̀ ojú omi ìjì ńlá wá bẹ̀rẹ̀ sí omi wá fẹ́ dànù àwọn tọ́wà náà ọkọ̀ omi yẹn wọ́n ti mọ̀ pé ẹnìkan bẹ́ẹ̀bẹ̀ tí ó yẹ kí àwọn yọkú láàrin àwọn àmábòrò náà ibẹ́ mẹni náà tí wọ́n wá sí ìgbìyànjú débi pé wọ́n padà wá fi rí pé ìgbìyànjú rẹ̀ wá mú ànábì Yunus pánábì Yunus gan lẹni tí ó yẹ wà pẹ̀lú àwọn ọkọ̀ yẹ tán fi wá padà wá ju ànábì Yunus sínú omi tẹ́já fi padà wá gbé ọlọ́run bá ní wàláwùlá annahu kana minal musabbihin lalabitha fi batnihi ila yawmi yub'athun paríkìsìlá so ọlọ́run bá ní kẹlá ní tí è bá ṣe yípa nẹ́bí Yunus ọ wà nínú àwọn olùtọrọ àforíjìn lórí ẹ̀ṣẹ̀ ni tí è bá ṣe pọ́ wà nínú àwọn olùsí àfọ̀mọ́ fún ọlọ́run bá ní lalabitha fi batnihi ila yawmi yub'athun ọlọ́run bá ní kó bá máa gbénú ẹja tó gbé mìíyẹn kó máa gbébẹ̀ lọ títí dọjọ́ gbéra so ìntàwẹ́ fàyọ́ bẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ fi sí ọlọ́run balẹ̀ gbogbo bó bá sì wù kó nira tó ó nira gẹ́ o àmì èèyàn gba mú èèyàn máa jẹ́ lọ ni so ń tàbá débẹ̀ ni pé akàntúwá yẹn parí ni nítorí àǹfààní tari pé a rí mú ń bẹ̀ ma unzila ilayka min min tọ́wà ń bẹ̀ yẹn ibtidaul ghaya náà min tó túmọ̀ sí pé ibi tí tó túmọ̀ sí ibi tí nǹkan ti bẹ̀rẹ̀ ibi tí nǹkan ti wá bí kí n sọ pé kharajtu min albayti mo jáde ní inú ilé kò rí báyìí nísìn ila ila almasjid lọ sí masalasi so rí báyìí nísìn àbí hadha alqawl àbí kíní kẹ min fulan ọ̀rọ̀ yí látọ̀dọ̀ lágbájá àti lágbájá so ibi tí nǹkan yẹn ti wá o mẹ́ni ẹ̀ ló sí pé ibi tí nǹkan ti wá nìyẹn na ń pè ní ibtida'ul ghaya so ibi tí òfin ti ń wá ọ̀dọ̀ ọlọ́wọ̀n bá ní min in tó ọlọ́wọ̀n bá àlékelá sọ kalẹ̀ fún rẹ̀ ànábì omi pé ọlọ́wọ̀n bá àlékelá máa ń sọ òfin kalẹ̀ ànábì sallallahu so protect sọ ẹ̀sìn ọlọ́wọ̀n

èyàn kan wá fẹ́ kọ́ wa ní ọ̀rọ̀ kan sí bóyá nǹkan kan tá a mọ̀ nípa àrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá nǹkan tá a mọ̀ tá a gbọ́rí ọwọ́ àrí tá n kírun ọwọ́ sàkíyèsí pé àmọ́ nǹkan yẹn ọwọ́ fẹ́ sàlàyé fún wa pé nǹkan báyìí ń bẹ lára àwọn o àmọ́ mo sàkíyèsí pé ẹ mọ̀ ẹ tó bá sọ̀rọ̀ yẹn expect kí lá máa kí lá máa ran ka pé kó fi kó fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ á máa ran ka pé bá sọ fún wa pọ̀ wà ó fẹ̀rí ẹ̀ múlẹ̀ nínú Qur'an àbí hadithi pé a ah, anábì sọ báyìí nínú hadithi báyìí nínú hadithi báyìí pé nǹkan báyìí nǹkan báyìí ó wà lára wọn àìbẹ́sì máa ṣe lélẹ̀ àmọ́kọ́wá sí pé a ah, bẹ́mi ṣe rò pọ́ yẹ ká máa kínu àti pé bó ṣe bá mú nìyẹn tá a bá ní káwò ah, a ní a ọlọ́run ọba àlékẹ́ láwò fún wa báyìí ó yẹ báyìí nísìn tí wọ́n bá ní bó ṣe bá làákàyè tiẹ̀ mú nìyẹn ọdẹ akọ̀ bá làákàyè tèmi mú bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ nǹkan ilé wọlé nínú làákàyè lọ́dọ̀ tiẹ̀ kó sì pé lọ́dọ̀ tèmi kódà kọjá pá ni tó sì jẹ́sí pé tẹ́mi ọba má àlàyé tèmi wá màá sàlàyé fún ọ̀nà tó fi jágọ̀ wàláhì tí wọ́n gbọ́ sí ìgbà pé lóòótọ́ tó kébi tí làákàyè ti ẹ́ dé ibẹ̀ ní tẹlomi ti bẹ̀rẹ̀ tó ló fi jẹ́ pé àì fi làákàyè kìí ṣe làákàyè la máa fi ń fi nǹkan múlẹ̀ nínú so látara báyìí ìtafẹ́ sàlàyé ni àmọ́ nínú àwọn nǹkan táwà sàlàyé ní abẹ́ bíbáyìí ó ní àsìgbọ́ àwọn èèyàn lórí ẹ̀rí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí máa ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba náà àbọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n láwọn èèyàn táwọn náà kójọ tí wọ́n sì ń fi ìsàfitì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kìí pé kéèsè pó rí bẹ́ẹ̀ kéèyàn mú ẹ̀rí wá náà al-Qur'an lórí nǹkan tó wá fẹ́ sọ kò túmọ̀ sí pé ìntọ́ sọ yẹn kò túmọ̀ sí pé ó rí bẹ́ẹ̀ nú ẹ̀sìn ẹ̀rí ló mú wá ń tó tọ́ bẹ̀t bet ló bẹ̀t agbọ̀dọ̀ wádìí ǹjẹ́ nǹkan tẹ́rí ń sọ ló ń sọ yẹn ǹjẹ́ bí tágbọ́yé ẹ̀rí rẹ̀ lọ àyà Qur'an yẹn síbi tágbọ́yé ẹ̀ lọ síbẹ̀ ló ń tú sí so yẹ́ hadith tó mú wá hadith tó tọ́ ni ó sì lálàáfíà àti gbàbẹ́ àmọ́ sí nǹkan tí ànẹ́bí sọ ló ń sọ yẹn ṣé dájọ́ tí wọ́n tí wọ́n fàyọ tánẹ́bí fàyọ nínú hadith yẹn ṣé wọ́n fàyọ yẹn àbó ń lò síbi ìfẹ́nu torí pé ó rọrùn kíyàn mú àyà Kùránì wá ó rọrùn kíyàn mú hadith ànẹ́bí wá kó ìjẹ́sí pé ń lò sórí ìfẹ́nu ni ń fún ní túmọ̀ tó yẹ pé kìí ṣe pé kìí ó sòwò ní túmọ̀ tọ́lọ́wọ́n bá àlékẹ́ lágbàlérò kìí sì sòwò ní túmọ̀ tánẹ́bí sallallahu alaihi wasallam àlóbíjá ah, sí pé èmi máa ń sọ wípé nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ sọ́ra fún láti gbọ́dọ̀ sọ́ra láwùjọ igan kése pàkà máa sọ pé lágbájá mẹ́rìíwá à lágbájá mẹ́rìíwá kódà ẹ̀rí báyìí mẹ́rìíwá mẹ́rìíwá èyàn sọnù lórí nǹkan báyẹn pé lágbájá mẹ́rìíwá èyàn lè mẹ́rìíwá ń tòótọ́ àmọ́kọ́yẹ́ pé bí tí ń lo ẹ̀rí yẹn sí yẹn kèése bí tí ẹ̀rí yẹn lọ nílò sí abẹ́mọ̀ yìí pé báwo ló sì wá mọ̀ pé èyí tó mú wá yẹn báwo ló sì mọ̀ yìí pé ẹ̀rí yẹn báwo ló sì mọ̀ pé nǹkan tí ń sọ ló tu sí yẹn ìgbà tí wọ́n mọ̀ kéwú ṣé báyìí nìsí àbí wọ́n kà ló pé bó ṣe tu yẹn bá làákàyè tiẹ̀ náà mu kò sí yẹ báyìí nìsí ẹlòmíín tí fi ń gba ẹ̀rí ni pé bẹ́ẹ̀ ni yẹn ṣe tu ọ bá làákàyè rẹ̀ mu ẹ̀hẹ́ à bó ṣe yẹ kán tu náà nìyẹn járe ṣé làákàyè tiẹ̀ tí wọ́n fi jọ́ọ̀jì ẹ̀yẹn àbọ́ tó ní nkankan tí a gbọ́nà máa wò lórí ẹ̀rí ká tó lè gbẹ̀rí wọlé àwọn ilé láńlá ti sàlàyé ṣe bá ní ká mọ́gbà tẹ́jẹ́ pẹ̀lú pé eh, lágbájá ìmọ̀ mẹ́rin wá gan kódà ó mẹ́rin wá lórí ọ̀rọ̀ tó sọ yẹn wallahi ìyẹn lè mẹ́rin sallallahu alaihi wasallam sọ ní sọ fún bí àpẹẹrẹ ẹ jẹ́ kí lálàáfíà bukhari àti muslim ló gbà wá hadith yìí abu hurairah radiyallahu ta'ala anhu ló gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi sì gbà wá látọ̀dọ̀ ọlọ́run ba ó túmọ̀ sí pé hadith yìí alhadith alqudusi ni ìgbà mi wọ́n máa pè ní alhadith ilahi ìgbà mi wọ́n máa pè ní alhadith rabbani hadith tanabi sallallahu alaihi wasallam gbà wá látọ̀dọ̀ ọlọ́run ba ó lálàáfíà anabi sallallahu alaihi ibi ta fẹ́ lò tọ́jẹ́ mahallu shahid tọ́jẹ́ àyè ibi tí ẹ̀rí wà ta fẹ́ lò nínú àdífì yìí ó ní ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ pé wala yazalu abdi yataqarrabu ilayya bin kò níyà kò nígbò lẹ́ni tí ó máa súnmẹ́mi ọlọ́run ọba lẹ́ni tí ó máa jọ́sìn fún èmi ọlọ́run ọba pẹ̀lú àwọn nawafil àwọn anáfílà àwọn tí è sọ̀rọ̀ ẹ̀yà àmọ́tọ́ ẹ́sì bá ṣe èyí ò ní ládá na ń pè ní náfílà jamiu rẹ̀ ni nawafil ọlọ́run ọba ní ẹrú mi ọlọ́run ọba wà ní yẹ kò ní gbò lẹ́ni tí ó dùn ní mọ́ náfílà lẹ́yìn tó bá ti mójú sọ̀rọ̀ ẹ̀yà tán so yíba ní sìn ẹ̀rí kẹ́mọ́ ní mo gé hadith yẹn bí tó ti ń bẹ̀ ni pé ó ti ń bọ̀ ni pé ọlọ́run ọba àríkà sọ pé ẹrú mi ò lè súnmẹ́mi ọlọ́run ọba pẹ̀lú nkankan ju nkan tẹ́mi ọlọ́run ọba àlékẹ́ láti ọlọ́run yẹn lé lórí lọ ó túnmọ̀ sí pé tẹ́yìn bá fẹ́ súnmọ́ ọlọ́run ọba jẹ̀mọ́ àkílẹ̀ yóò mójútó àwọn ọ̀ràn yọ ọlọ́run kí ni nkan tọ́lọ́run ọba àlékẹ́ láti ọlọ́run yẹn ló fi jẹ́ pé ta bá rí èèyàn lónìí tó bá lóun di wòlíì òun súnmọ́ ọlọ́run ọba àmọ́ pẹ̀lú pé kíni pẹ̀lú pé wá ń gbọ̀ yáà ó wá ń sra láre àwọn ọ̀ràn yẹn ọlọ́run ba irú ẹni bẹ́ẹ̀ ti kúrò nínú ó ti kúrò ní wòlíì ọlọ́run ba ó ti kúrò ní wàlíyù lọ ó ti di wàlíyù ṣètọ́n gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé ìjẹ́ wàlíyù rẹ̀ ìpè rẹ̀ ní wàlíyù in tó dúró lé lórí ni pé àwọn bá ti ní wùsùl téèyàn bá ti wà sọ́là téèyàn bá ti rọ́lọ́run bá wọ̀ ìgbà yẹn ni ó máa kírun ìgbà yẹn ni ó máa gbààwẹ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ti lè bá iṣẹ́ iṣẹ́ débì kan ìjọ́nà yẹn ó ti kú òfúnrú ẹni bẹ́ẹ̀ ìjọ́nà yẹn ti kú òfúnrú ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wàlíyù ṣètọ́ni ni wòlí èṣù ni torípa nẹ́bí sallallahu alaihi wasallam kò sí ipò kan lọ́dọ̀ ọlọ́run ọba tó ga ju ipò ìjójísí ọlọ́run ọba lọ a sì gbọ́ oríjọ́ kan pé ànẹ́bí sallallahu alaihi wasallam wá graduate kúrò níbi ìmọ̀ kírun tó fi kú wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́ọ̀bá nílẹ̀ ànẹ́bì máa sin lọ́wọ́ ọba títí tí kú òfìdé wá bọ́ ní al-yaqinu húnná al-maut ayà tí mo wí jama'a wallahi ẹgbẹ́ mọ́ tẹnu aya bí mo ṣe wá ibùdó rabbaka hatta ya'tiyaka al-yaqin táwọn tún rí bá fẹ́ tú aya yìí àbáwọn tó yẹ sí pé wọ́n ma ẹ̀sìn wọn lórí àánú tó fẹ́ tú aya yìí wallahi wọ́n tú fún yàn lọ́nà tó gbòdì o wallahi ìtumọ̀ rẹ̀ ó sì wọlé nù làákàyàn torí pé al-yaqinu nínú lugha nínú lábáwá tí lábáwá sọ pé yaqin ní tẹ́gbà gbogbo tẹ́yìn bá ti ma tó bá dá lójú tí ó doubt tí ó ṣe méjì bẹ̀rẹ̀ pé ní yẹ̀kí so àwọn náà wà tún pé wọ́n wà tún pẹ̀lú lúgọ̀ pẹ̀lú èdè pé hátà tí yẹ kẹlì yẹ̀kí pé ìlànà bí máa ń ṣe náà bá tí támàdájú ó fi déwábọ̀ kó ti di wòlíì támàdájú bá ti wá déwábọ̀ kó ti di wòlíì àrẹ́gbẹ́ máa ṣe náà bá mọ́ torí pé hátà títí támàdájú ó fi déwábọ̀ tó bá ti wá rí pé ó ti rí Ọlọ́run bá wọ̀ àjẹsí pé nǹkan yẹn ọ̀jọ̀ wàláì bí èèyàn bá gbọ́rù tẹ̀síru àyà yìí èèyàn gbọ́ rí pé ọ wà sáyìdì nínú lógọ̀ bẹ́ẹ̀ wípé èdè nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ lè lọ bẹ́ẹ̀ wàláì bí èèyàn bá yìí tú bẹ́ẹ̀ yóò dọ̀mọ́ná mo fọlọ́ ma búra bí ba yìí tí ó fi dá ọ lójú pé o ti rọ́ lọ́wọ́n ba wọ̀ tó o bá ti wá dá ọ lójú ìtọ́lọ́wọ́n bá lékẹ́lá sí wíndì ní pé títí tí kò fi dé èyàn máa sin lọ́wọ́n bá dójú kú ni tó bá jẹ́ sí pé àgbọ́yẹ ááyà yìí o ní pé títí tí ó fi dá ọ lójú pé o ti rọ́lọ́wọ́n bá wọ̀ ni ajẹ́páwà béèrè wípé ajẹ́ sí pé ń jò lànẹ́bì wá fi ìrúnlẹ̀ tí ò kírun rí tẹ́ bá wá ní ẹ wípé nítorí pé ajẹ́bẹ̀kẹ̀ tí ìdánẹ́bì lójú pé ni lànẹ́bì ò fi ìrúnlẹ̀ bó wá ló sì wá dáwọn tó tá nẹ́bì lójú nígbàtí ó bá dá nẹ́bì lójú pé òun ti rọ́lọ́wọ́n tó ló fi sin lọ́wọ́n bá kú láàfin níjọ́ kan tá nẹ́bì sallallahu alaihi wá fi ìbádà lẹ́rìí ẹ̀ tí ọ̀nà sáà tó a jẹ́ sí pé ìwọ tó wá gbà kó ti dáwọ́ lójú lórí fílẹ̀ a jẹ́ pé kó ti ẹsùn ju tàbí ọlọ́run bá lọ́nu torí tí ọ̀dá nẹ́bí lójú tó fi kú sórí ẹ̀sìn ọlọ́run bá ẹ̀ tí ọ̀nà sáà ni wọ́n gbà pé mẹ́ra kó ti dáwọ́ lójú yìí ló fi jẹ́ sí pé wọ́n fílẹ̀ a jẹ́ pé wọ́n ti dé mọ́bíláàgù kan tí wọ́n rí ẹ̀kínu pé ìwọ ti rọ́lọ́run bá wọ̀ mọ́bíláàgù tá nẹ́bí òde tó fi kú ah ẹ̀rí mi gbọ́ kọ́lọ́run bá kọ́ sànú wa náà ìtí mọ̀ ń bá lọ òun náà ni pé in tẹ́yàn ọmọ fi sin lọ́wọ́n ọba tẹ́yàn fi súnmọ́ lọ́wọ́n ọba òun náà ni kí ni o àwọn nǹkan ọ̀ranyàn gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti wá rí tí ń rá ọ̀ranyàn láre irú ẹni bẹ́ẹ̀ wòlí èṣù ni kẹsẹ̀ wàlíyù lọ wàlíyù ṣẹ̀tọ́ nìyẹn torí pé ọlọ́run ọba àlékílá jẹ́ kóyọ náà a ka ayatul kursi yìí tán tí a ka ayatọ̀ tẹ̀lé so yíba ní sí so tọ́lọ̀ wọn bá lè kẹ́lá sọ wípé Allahu waliyyul ladhina amanu yukhrijuhum minadh dhulumati ilan nur والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونه من النور إلى الظلمات ọlọ́ni والذين كفروا ọlọ́láwọn kèfèrí أولياؤهم الشيطان wòlí ìlàwọn náà torí ẹ̀mẹ́yàn bá pẹ̀rẹ̀ ní wòlí ẹmẹ́ bá jíyàn o wòlí ní tòótọ́ o àmá wòlí èsù ni wàláì ẹmẹ́ bá yẹn jẹ́ pé èsè wòlí ẹ̀ ẹ̀kàn define irú wòlí tó jẹ́ fún ni pé wàláì wòlí ní tòótọ́ àmá wà ní yú ṣe ìtọ́ torí wal ladhina kafaru awliyauhumu taghut yukhrijunahum minan nuri ila dhulumat àwọn náà ma ṣe pé kéèyàn mú yàn kúrò bí ìmọ̀ jọ́sìn fọ́lọ́run ọba kó mú lọ sí ibi pé kọ́mọ̀ mọ̀ jọ́sìn fọ́lọ́run ọba ó ti mú kúrò náà málẹ̀ ó ti mú lọ sínú òkùnkùn náà so n ta fẹ́ fọyọ́ bẹ̀ ni pé anábì wọ́n bá ọ̀rọ̀ ya lọ anábì ní ẹrú ọlọ́run ní ẹrú mi ọ̀wá ní yẹ kò ní gbò lẹ́ni tí ọlọ́run tẹ́mi ọlọ́run bá ti wá nífẹ̀ẹ́ tán kùntù sámàáhù lẹ́dí yasma'u bihi èmi ọlọ́run bá wà di etí rẹ̀ títí ń gbọ́rọ̀ wà bá sọ̀rọ̀ hù lẹ́tí yubsiru biha èmi ọlọ́run bó sì di ojú rẹ̀ tí fi ń rí náà wà yadahu lẹ́tí yubtishu biha yabtishu biha wà yadahu yamshi biha èmi ọlọ́wọ́ bó sì di ẹsẹ̀ rẹ̀ tí fi ń rìn hadith yìí hadith ọlálàáfíà ni bó sì lálàáfíà tó yìí àwọn kan bẹ̀ta ń pè wọn ní hululiya hululiya àwọn náà tó gbà pé gbogbo nǹkan yányán ọlọ́run ni ọlọ́run bá wà nínú gbogbo nǹkan wọ́n sọ fún pé nínú sẹ́ẹ̀tì yìí ọlọ́run bá wà ń bẹ̀ ọlọ́run bá wà nínú sẹ́ẹ̀tì yìí báyìí ọlọ́run bá a lára ẹlẹ́dẹ̀ ọlọ́run bá wà ń bẹ̀ ìní fi sẹ̀mí bí ọba ti sọ́lọ́run bá lára gbogbo nǹkan mẹ́rin kan yóò kú ọlọ́run bá ní ń

ó ní oríire tí pé ó ti wà sọ́là wọ́n tó wá fún ọláwà zikiri kẹtọ́ lọ máa ṣe torí wọ́n mọ̀ pé kọ̀ bá làkáyè mú fún ọkáwọn sọ fún ọpọlọ́ ni wọ́n à ní kí lélẹ́ yóò húwà ní o ó sì gbọ́dọ̀ gbà pé húwà ní tó bá bèèrè pé kí lélẹ́ tó mú dání tó bá ní sẹ́ẹ̀tì ni wọ́n ni wọ́n tún fún ọ níṣẹ́ mi kan eríire tí pé ó nígbà tó bá tó gbà pé húwà ní kí wá ní húwà lọ́dọ̀ wọn òun náà ni pé ọlọ́run ni húwà ọlọ́run ni so ibà ní sí gbogbo tí ń bẹ pátápátá ọlọ́run gbogbo wọn ọlọ́run ni gbogbo nǹkan wahdatul wujudi nìyẹn àmọ́ òun ni pé bá kó gbogbo nǹkan tẹwárí inú ẹ̀rí tẹ́ ń lò lórí hulul ẹni tó bá wí báyìí wallahi káfìrì ni ti iwu al'umma kí wá lẹ́rí wọn tán máa ń gbára lé lórí pé hulul pé ọlọ́run bá lè kẹ́lá hálà sí gbogbo nǹkan wọ́n ni ọlọ́run bá ní fa'ida ahbabtuhu tẹ́mi ọlọ́run bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀ kuntu sam'ahu alladhi yasma'u bihi èmi ọlọ́run bá ó di etí rẹ̀ ti fi ń gbọ́rọ̀ sẹ́ǹpọ́ ọlọ́run bá ó di etí rẹ̀ ọlọ́run ti di kèrè pọ́lọ́run bá máa di o kèrè pọ́lọ́run máa blọ́ọ̀kù di etí rẹ̀ ti fi ń gbọ́rọ̀ so ó túnbọ̀ sí pé etí rẹ̀ báyìí ọlọ́run ni ọlọ́run ti dé tí ẹ̀ etí wòlí ọlọ́run ni tó ti máa ń sọ fún pé tí jẹ tí lọ pé etí di etí lọ ẹ má bá méjì yàn torí pé etí àwọn kan ọlọ́run bá lékẹ́lá jẹ́ pé àwọn kan ń bẹ tọ́lọ́run bó di etí wọn ẹ̀dàkùn sẹ́lọ́ ní tọ́lọ́run bá lékẹ́lá bá wá di etí rẹ̀ ṣé kọ́ yàtọ̀ fẹ́ni tọ́lọ́run bá lékẹ́lá ò di etí tiẹ̀ etí tiẹ̀ ti dọlọ́run etí tiẹ̀ nìkan ti di ọlọ́run etí tiẹ̀ ò dọlọ́run sétí òjé tí lọ ojú òjójú lọ wa basarahu allati yubsiru yubsiru eh, biha èmi ọlọ́wọ́ bá adékẹ́lá máa sì di ojú rẹ̀ tí ó ma fi rí na wa yadahu allati eh, yubtishu biha èmi ọlọ́wọ́ bá adékẹ́lá ó sì di ọwọ́ rẹ̀ tí fi ń gbà nǹkan mú èmi ọlọ́wọ́ bá ó di ẹsẹ̀ rẹ̀ tí fi ń rìn kò yí bá ní sí so ó túnmọ̀ sí pé ọlọ́wọ́ bá adékẹ́lá ọwọ́ rẹ̀ ti di ọlọ́run ọwọ́ rẹ̀ ti dọwọ́ ọlọ́run ẹsẹ̀ rẹ̀ ti dẹsẹ̀ ọlọ́run etí rẹ̀ ti dọ́lọ́hun ojú rẹ̀ ti dọ́lọ́hun ẹwà lọ́lọ́hun sí lára rẹ̀ wallahi ìṣẹ́gbé hadithu sahihun wọn mọ́ pẹ̀lú nǹkan yìí wallahi èyàn sì kó sí pàǹpẹ́ pé ah ebẹ́ láwọn àfáyè kí ń lẹ́rìí ni alhadithu kudusi nìna hadith tádẹ́ gbígbà alátọ̀rọ̀ náà bá tó sì lálàáfíà Bukhari àti Muslim galọ́gbà wa hadith lálàáfíà àwa ní bẹ́ẹ̀ ni hadith lálàáfíà ń tòótọ́ ẹ̀rí ló sì mú wọ́n tòótọ́ wallahi ẹ̀rí ló mú wá àmá kèé ṣe bí tí wọ́n ń lo ẹ̀rí sí lólò ẹ̀rí sí yẹn kí làgbọ́yé ẹ̀rí kuntu sam'ahu alladhi yasma'u bihi ìtumọ̀ pọ́lọ́wọ́ bá lékẹ́ lẹ́wọ́ di etí rẹ̀ tí fi ń gbọ́rọ̀ ní pé etí yẹn yóò di nǹkan tọ́lọ́wọ́ bá lékẹ́ lọ́mọ sọ ìtọ́lọ́wọ́ bá lékẹ́ lọ́mọ control kò ní fi etí yẹn gbọ́ nǹkan kan tó bá wu ọlọ́run ọba náà ni ọmọ fetí yẹn gbọ́ gbogbo tọ́lọ́run ọba àlékẹ́lá bá kórìíra tọ́lọ́run ọba àlékẹ́lá bá ṣe léèwọ̀ fún wa pé a gbọ́dọ̀ fetí gbọ́ kò ní fetí yẹn gbọ́ láíláí ìtumọ̀ tọ́lọ́run ọba àlékẹ́lá ń sọ nìyẹn ọlọ́run ọba àlékẹ́lá ó di ojú rẹ̀ tí fi ń rí náà ìtumọ̀ ẹni pé kò ní fi ojú yẹn wo nǹkan kan àfikọ́ yẹ pé nǹkan tọ́lọ́run ọba àlékẹ́lá tó ṣe ní ẹ̀tọ́ fún wa ká fojú wò gbogbo tọ́lọ́run ọba àlékẹ́lá bá ti ṣe léèwọ̀ léwa lórí pa àgbọ̀dọ̀ fojú wò irú ẹni bẹ́ẹ̀ ò ní fojú ẹ̀ wò yóò ti di pé irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékẹ́lá máa sọ ojú rẹ̀ kú omi wò kú wò ọlọ́wọ́n bá lékẹ́ lọ́mọ sọ ọwọ́ rẹ̀ kúrò níbi kó fọwọ́ yẹn gbá nǹkan tó jẹ́ haramu mu kò ní fọwọ́ rẹ̀ mú nǹkan báyìí àbúkọjẹ́ bí nǹkan yẹn jẹ́ nǹkan halal nítọ́tọ́ láti fọwọ́ mú bákan náà kò ní fẹsẹ̀ rẹ̀ ní lọ síbi kankan àfi ibi tó bá hadith ń sọ nìyẹn so ibà ní sí tẹ́ bá wọn fún wọn lélẹ́yìí kódà wọn lè sọ fún pẹ́ta wílù lẹ́ ń ṣe kò tí ìyẹ́bá ní sí wípé téèyàn bá ń mẹ́rin wá àgbọ́yé téèyàn bá fi fẹ́ tú ẹ̀rí yẹn ó gbọ́dọ̀ ṣe déédé pẹ̀lú àgbọ́yé tó lálàáfíà tí ma padà ṣàlàyé kéèṣe pẹ̀lú pé kéèṣe pẹ̀lú fẹ́nu kéèpé ọmọ wa lu ẹ̀rí síbi tó mo fẹ́ lè pè wá sákìyèsí pé ìmọ̀ sọ pé yẹn mẹ́rin wá sọ àkótó tí kìí bá ṣe pé agbọ́dọ̀ mọ̀ ẹ̀rí ẹ̀ tó ń lórí ni àwọn lọ́wọ́ àgbọ́yé àwọn wo ló fi ń gbọ́ ẹ̀ríyé àgbọ́yé ẹyọkan tọ́lọ̀wọ́n bá lékẹ́lá wá fi wá lọ́kàn balẹ̀ lé lórí tọ́lọ̀wọ́n bá lékẹ́lá tó sì yọ́nú sí òun náà àwọn sàhábà jama'a àgbọ́yé àwọn sàhábà ló fi jẹ́ pé gbogbo àyà kùrán tíyàn bá fẹ́ gbọ́yé báyìí gbogbo àyà kùrán tíyàn tu a bèèrè wípé àgbọ́yétọ̀ fàyọ́ ta ló ti rí torí pé ìmọ̀ ẹ̀yàn ọgbọ̀rọ̀ ní isnad ìmọ̀ rẹ̀ ibi tí mo ti mú ìmọ̀ mi wá ní ìmọ̀ mi tàbá tírèsì ẹ̀ tàbá tọ́ọ̀tọ̀ọ̀tọ̀ àtọ̀ ìmọ̀ yìí àtọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà nẹ́bi pé ìmọ̀ táwọn sọ̀hábà nẹ́bi dúró lé lórí ni àgbọ́yé àwọn sọ̀hábà nẹ́bi mo fi ń tú al-Qur'an torí pé ááyà tó pọ̀ ó jẹ́ kó rẹ̀ pọ́ lọ́wọ́ ọba àlékẹ́lá sọ fún apóhun ti yọ́nú sí wọn ọlọ́wọ́ bá lóhun sì ti gba ẹ̀sìn wọn ọlọ́wọ́ sì ni kódà àgbọ́yé wọn òun ni àgbọ́yé tó wọn ọlọ́wọ́ ọba àlékẹ́lá ń fẹ́ jẹ́mọ́ àwọn ẹ̀rí tó wá fi wá lọ́kàn balẹ̀ ni wọn ẹni tó nwa ọba torí pé àwọn wọ̀nyí ni ọlọ́run bá lékelá fi wá lọ́kàn balẹ̀ pé bọ́sẹ̀ sí lọ́wọ́ bá tẹ́ wọn lọ́wọ́ bá lọ́rùn tí àwọn ọ̀nà sáà téèyàn bá ń wá mọ̀nà káàkiri téèyàn bá fẹ́ ṣe nǹkan ni pé ẹ dákun iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí èyàn wà lọ wo àwọn tó ṣe iṣẹ́ ni àbí wọn sí wọ́n máa ń rí àbájọrí lórí iṣẹ́ yẹn àbọ́n máa ń rí ìjákulẹ̀ sí àwọn ọ̀dọ́sán tí wọ́n bá lọ wo àwọn tó iṣẹ́ yẹn tí wọ́n bá rí pé ah, kò sẹ́ni tó iṣẹ́ yẹn o àfikọ́jẹ́ sí pé ó sọ́ọ̀tì kú bẹ́ẹ̀ tí wọ́n gbé pé à ah, ó túnmọ̀ sí pé iṣẹ́ yìí iṣẹ́ tí ò dáa ni torí pé gbogbo àwọn tí ń ṣe pátápátá a sì wádìí àríkọ́ wọn mọ́ṣẹ́ ìṣe kéde pé báyà wọn àmọ́ ṣe ló kó bá wọn kọ́ táwọn sọ pé à ah, mo ti mọ nǹkan tọ́fà èmi mọ̀ ṣe àwọn ọmọ ṣe ni mo rí pé àwọn náà mọ̀ ṣe ìsìlẹ̀ sọ pé mo ní làákàyè jù wọn lọ tó ń ti làákàyè wọn tó wọ́n ní mo sì pé wọn mọ̀ ṣe tó ń ti bẹ́ẹ̀ náà níbi iṣẹ́ yìí wọn rí ìlọsíwájú ń bẹ̀ ìjákulẹ̀ ni wọ́n rí ṣé èèyàn máa tẹ̀síwájú lórí sẹ́yìn àbí yóò filẹ̀ àmẹ́yàn bẹ́ iṣẹ́ kan nígbà tó lọ sí wádìí wádìí kò sẹ́ni tó iṣẹ́ yìí àfi kó succeed gbogbo àwọn tí mọ́ iṣẹ́ yìí wọ́n máa ń là ń bẹ́ẹ̀ ni gbogbo sẹ́tà máa ń ṣe pátápátá a rí potential bẹ́ẹ̀ làfi ń ṣe a rí pàwọn tí máa ń ṣiṣẹ́ yẹn wọ́n máa rí ọ̀nà àbáyọ yìí sì gbọ́ bùkátà wọn ọlọ́run so túbọ̀ sí pé téèyàn bá fẹ́ ṣe nǹkan kan tọ̀bí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní pé wọn téèyàn bá fẹ́ ṣe èyàn kọ́kọ́ máa ń wò pé tó ti rí ojú ọ̀nà yìí ṣé wọ́n là ní àbí wọ́n parun lọ́lọ́wọ́ bá lékẹ́ láfi sọ bá nàbí sallallahu alaihi wasallam ìgbà tó rìn àwọn nàbí ọlọ́wọ́ bá tó kọjá lọ fún ọlọ́ ni ulaika alladhina hadaw fabihudahu muqtadi ọlọ́ ni àwọn táàrò yìí fún ìyàwọn nàbí ọlọ́wọ́ bá yìí àwọn tí wọ́n mọ̀nà nìyẹn anábì ọlọ́wọ́ bá lékẹ́ ní àwọn ẹni mọ̀nà nìyẹn fabihudahum iqtadi ọlọ́wọ́ ọlọ́run ọba àlékẹ́ láyọ̀ mọ̀ sàlàyé fún wa ojú ọ̀nà àwọn ẹni rẹ̀ àwọn tí wọ́n rojú ọ̀nà yẹn àti tọ́padà játùbọ̀ tán wọn ní dáadáa nítorí kálíbà márùn ọlọ́run ọba àlékẹ́ ló sì máa júwe fún wa ojú ọ̀nà àwọn ẹni parun àti àwọn ẹni tí wọ́n rí ojú ọ̀nà yẹn irú ìyàtọ̀ ọlọ́run ọba àlékẹ́ láfi jẹ wọn nítorí pé táwa náà bá rìn kálíbà pé irú parun in inna hadaynahu sabila imma shakira wa imma kafura inú aya mi inna hadaynahu wa hadaynahu najdain nam Ọlọ́run ba le kela ojú ọ̀nà méjèèjì Ọlọ́run ba le kela man ṣàlàyé Ọlọ́run ba le kela so so ṣàlàyé ojú ọ̀nà mana yóò ṣàlàyé ojú ọ̀nà sina nítorí ká lè bá ma méjèèjì yàtọ̀ síra wọn torí pé ni tí ó bá en tó bá pé imana nìkan lo ma kon ma sina yóò máa sìnà kò nímọ̀ kójú ọ̀nà sìnà ló ń wà kò yí báyìí nísìn ló fi jẹ́ pé Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu ó ní kana an-nasu yas'aluna ar-rasula sallallahu alaihi wasallam anil khair àwọn ìyá lọ́mọ bí ànábì léèrè nípa dáadáa kí ni dáadáa wọ́n máa bèèrè lọ́wọ́ ànábì ànábì àti máa sàlàyé fún ọtún pọ́fẹ́ máa ṣe dáadáa ni wa kuntu as'aluhu an sharri nítorí pé kí ni nítorí pé ká burú bà ṣẹlẹ̀ sí mi ni tí n bá ti ma burú bà lè ma sá fún kò yẹ báyìí nísìn ó túmọ̀ sí pé béèyàn bá ṣe ń bèèrè dáadáa kí èèyàn máa bèèrè àìdá náà ẹ tí understand tí èèyàn bá ti ń bèèrè dáadáa kọ́ máa bèèrè àìdá èèyàn mọ̀ wá bèèrè dáadáa nítorí kó lè bá máa ṣe yóò sì máa bèèrè àìdá nítorí kó lè jìnà sí fine níta wọn bà lọ́nbẹ̀ ni pé ojú ọ̀nà àwọn tọ́lọ̀ wọn bà ní kẹlá wá yọnu sí ọlọ́ni wà sáàbìkúnà al'awwaluna min al na wal’ansọ́ wàlẹ̀dí na ladhina taba'uhu bi ihsan radiyallahu anhum wa radu an wa adda lahum jannatin tajri tahtaha al-anhar dhalika al-fawzu al-azim wa adda lahum jannatin tajri tahtaha al-anhar khalidina fiha dhalika al-fawzu al-azim so ọlọ́run bá lékílá jí kó yà pé àwọn sọ̀hábà ọlọ́run bá lóhun ti yọ́nú sí wọn òun yọ́nú sí ẹ̀sìn wọn tí wọ́n sìn ìlànà tán sí rìn láti fi jọ́nú sí ọlọ́run bá lémi ọlọ́run bá yọ́nú sí ó túnbẹ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tí bá fẹ́ tó náà bá ń wá ìyọ́nú ọlọ́run bá ìlànà wọn lọ́gbọ̀dọ̀ máa rìn jàmáà ìlànà àwọn tọ́lọ́run bá lékè láti yọ́nú sí òun là máa ń bèèrè lọ́dọ̀ ọlọ́run bá nínú suratul Fatiha pé ihdina siratal mustaqim ọlọ́run bá ojú ọ̀nà tó tọ́ ọlọ́run bá fi ojú fẹsẹ̀ wa lé sirọ́pọ̀ lẹ́dínà nàímtà aléhìm ojú ọ̀nà àwọn tí Ọlọ́run Ọba àlékẹ́ láti parí ìdẹ̀ra rẹ̀ lé lórí àwọn wo ni àwọn ànábì Ọlọ́run Ọba àtàwọn sọ̀hábà àwọn tọ́lọ́run Ọba àlékẹ́ láti parí ìdẹ̀ra lé máa lẹ́dínà nàímà Allahu aléhìm Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ti wà pẹ̀lú àwọn tọ́lọ́run Ọba àlékẹ́ láti parí ìdẹ̀ra lé lórí nìyẹn minan nabiyyin bẹ̀rẹ̀ látòrí àwọn ànábì ọlọ́wọ́n ba was-siddiqin àtàwọn as-siddiqun wash-shuhada àtàwọn ash-shuhada was-salihin àtàwọn ẹni rere wa hasuna ulaika rafiqa àwọn sàhábà lọ́wọ́n ba nìkẹ́lá ń bá wí bí torí pé àwọn wo ni as-siddiqun nígbà tá àyẹn sọ̀kalẹ̀ àwọn sàhábà nìkan náà làwọn ẹni àwọn olódodo èèyàn tó wà lórílẹ̀ àwọn nìkan ni aṣùhádá àwọn olókùnkùn ṣẹ̀hídí láyà nígbàtá ẹ̀yẹn sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà ni asọ̀lẹ̀hún àwọn onígbà yẹn so yẹ báyìí nìsí so látara báyìí nínú àwọn ẹ̀rí tó jí kó yẹ wáyé pé gbogbo àgbọ́yé tí yẹn bá jama'a gbogbo àyà kùrán tí yẹn bá gbogbo hadith anabi tí yẹn bá fẹ́ gbọ́yé ó gbọ́dọ̀ máa wà níbàámu pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà òun náà ni àyà tọ́lọ̀ wọn rasul ọlọ́ni gbogbo tó bá yí apá nabi sallallahu alaihi wasallam min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn tí ẹ̀ rí ìmọ̀nà ọlọ́run ọba lẹ́yìn tó ti clear sí lẹ́yìn tó ti hàn sí tí bá wá ń yapa nabi wa yattabi ghayra sabilil mu'minin tí wọ́n rí ojú ọ̀nà tó yàtọ̀ fojú ọ̀nà àwọn sọ̀hábà ọlọ́run ọba ní tí wọ́n rí ojú ọ̀nà míì tó yàtọ̀ fojú ọ̀nà àwọn sọ̀hábà ó túnmọ̀ ní gbogbo ẹnikẹ́ni tí bá ti rí ojú ọ̀nà tí bá ti rí ìlànà kan tá a bá ti wá béèrè pé ìlànà tó ń rìn yìí ǹjẹ́ àwọn sọ̀hábà rìn tó wá ní kò sí tọ́kàn pẹ̀lú àwọn sọ̀hábà tí wọ́n sá ti rẹ́rì inú àti súnà nẹ́bí a béèrè wípé ẹ̀rí yẹn tó lórí yẹn tí wọ́n ní tó fi sọ pé nǹkan ni ta ló sọ fún ọ pé àgbọ́yé rẹ̀ yẹn correct ta ló sọ fún ọ pé adẹ̀rí ẹ̀rí tọ́lọ̀wọ̀n balẹ̀ kí láfi wá lọ́kàn balẹ̀ páwọn sọ̀hábà ti mọ̀nà omi pẹ̀rẹ̀kẹ́ni tó wá rí tẹ̀lé wọn náà sí kí ni ó ti mọ̀nà so tó fa ọlọ́kàn balẹ̀ kójú ọ̀nà láwà ní pé ojú ọ̀nà àwọn tọ́lọ̀wọ̀n balẹ̀ kí láfi kí ni tọ́lọ̀wọ̀n balẹ̀ kí láfi wá lọ́kàn balẹ̀ kí wọ́n mọ̀nà ojú ọ̀nà wà láàrin lórí àgbọ́yé wa àmọ́ wọn tiẹ̀ kò sí ẹ̀rí kankan tó fi wá balẹ̀ wípé ọlọ́run bá ní wàyẹ́ tẹ̀bí ghayra sabilil mu'minin ọlọ́run tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà àwọn míì tó yàtọ̀ fójú ọ̀nà àwọn sọ̀hábà ayà yẹn ti pé pé ọlọ́run ní wàlìhì ma tawalla ọlọ́run ní nǹkan tó da àyàkọ́ yẹn ní tó dojú ara àyàkọ́ yẹn ìsìnà yẹn ọlọ́run bá ní kílá ní àdojú ẹ̀kọ́ bẹ̀ wà nuslihi jahannam ọlọ́run ní àwà fi iná ó burú ní ibùsẹ́rí padà sí fọ́mẹ̀dé ènìyàn àyè tó burú ni so ó túnmọ̀ sí pé gbogbo ọ̀nà tí yẹn bá fẹ́ máa tẹ̀lé nípa àgbọ́yé ọgbọ̀dọ̀ máa jọ́nà àwọn sọ̀hábà ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀rí ó ní àyà Qur'an tọ́nà ọba àlékọ́lá sọ wípé ọlọ́ni fa in amanu bi mithli ma amantum fa in amanu bi mithli ma amantum bihi ọlọ́run bá ní tí wọ́n bá ní ìgbàgbọ́ gbogbo àlìhúmọ̀ ìyẹyẹ ọlọ́run ní tí wọ́n bá ní ìgbàgbọ́ bí mithli irú eléyìí tọ́jọ ma amantum bihi eléyìí tẹ́yìn sọ̀hábà wà lórí èyí tí wọ́n bá jọrú bí mithli tó bá jọrú sọ̀hábà wà lórí tó pé arọ́pọ̀ kan bẹ́ẹ̀ tọ́tọ́ka sí ẹni tá a dájú ń bá wọ́n pè ní domirul khitab àwọn lẹ́yìnbó sọ pé second person pronoun ẹni tá a dájúkọ tá ń bá sọ̀rọ̀ tá a báyìí òun ni antum ọwà ń bẹ̀ ọlọ́ni bí mithli ma amantum bihi ọlọ́ni irú ìgbàgbọ́ eléyìí tí ẹ̀yin tí mo dojúkọ tí ń bá sọ̀rọ̀ yìí irú ìgbàgbọ́ tẹ́ ẹ ní àwọn òrẹ́lẹ́ wọn bá lè kẹ́lá ń bá sọ̀rọ̀ lásìkò gbogbo ẹnikẹ́ni tí ó bá ti sínú àwọn sọ̀hábà lásìkò ànábì kìí ṣe múmìnì àbí múmìnì ni kìí ṣe ọmọlẹ́yà ànábì ní tọ́gbẹ̀ ní sọ̀hábì tọ́gbẹ̀ ní sọ̀hábì náà lọ́mọlẹ́yà ànábì o àbí lásìkò ànábì ẹni tí ó bá ti wá sọ ọmọlẹ́yà ànábì ọ̀nà so ó túbọ̀ sí pé bí mífìlì má a máa ń tún bì í ọlọ́ni tí gbàgbọ́ wọn àkídà wọn àgbọ́yé wọn tó bá fi

ọlọ́ọ̀bá nílẹ̀ ànẹ́bì ọlọ́ọ̀bá àríkẹ́lọ́wà tó ẹ kúrò níbi aburú àwọn tọ́bá rí báyìí torípọ́ ọlọ́ọ̀bá àríkẹ́lá ọba tí ń gbọ́n tí ẹnì kọ̀ọ̀kan sọ ni ọba tó sì nímọ̀ nípa ìtọ́wà nínú gbáyẹ ẹnì kọ̀ọ̀kan ni so yíba ibi sí àwọn ẹ̀rí pọ̀ gan nínú Al-Qur'anul Karim tó jẹ́ pẹ́lá wípé àwọn sọ̀hábà ọlọ́ọ̀bá àríkẹ́lá sí ni o ọlọ́ọ̀bá àríkẹ́lá yọ́nú sí wọn ọlọ́ọ̀bá àríkẹ́lá ọlọ́run ọba àlékẹ́lá ó sì sàwọn lẹ́sà tó yẹ́ sí gbogbo ẹnikẹ́ni tí àgbọ́yẹ̀ rẹ̀ bá ti ń bá àgbọ́yẹ̀ àwọn sọ̀hábà mu irú ẹni bẹ́ẹ̀ ló wà lórí ẹ̀sìn alàjáàjà irú ẹni bẹ́ẹ̀ ló wà lórí àgbọ́yẹ̀ orí ẹ̀sìn tánàbí sallallahu alaihi wasallam mú wá gbogbo ẹnikẹ́ni tágbọ́yẹ̀ rẹ̀ bá ti ń yapa sáwọn sọ̀hábà tí àgbọ́yẹ̀ hadithu ta nabi sallallahu alaihi wasallam fi sàlàyé fún wa nípa báyìí wọn nabi ó ṣe pé yẹlẹyẹlẹ anabi ni iftaraqat al-yahudu ila ihda wa sab'ina firqa anabi láwọn yahudi tẹ́ ń wò wọ́n pín sí 72 wasataftariku hadhihi al-umma anabi wani al-umma mi annabi na yóò padà pé ila 73 firqa sọ́nà 73 kulluha fi an-nar anabi ní gbogbo wọn pátápátá ọmọ náà ni wọ́n inú náà ni lọ illa wahida àyàfi ẹyọ kan nínú ìjọ omi annabi náà ni oníjọ mana ni ọlá inú 73 ẹyọ kan péré ni ọlá àwọn sọ̀rọ̀ ni qalu wa man hum ya rasulallah anábì àwọn wo ni jọ ẹyọ kan tí ó là yẹn ìrè òjíṣẹ́ ọlọ́run bá anábì sallallahu alaihi wasallam wá fún wa ní ìròyìn tá a máa rí lára àwọn wọ̀nyí gbogbo ẹnikẹ́ni tá a bá ti lè rí ìròyìn lára rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti wà nùjọ tí ó là nìyẹn gbogbo ẹnikẹ́ni tá bá ti lè rí ìròyìn lára rẹ̀ ó ti wà nùjọ tí ó là nìyẹn mankana anábì ní òun náà ni gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé ó wà lórí ala ana alayhi al gbogbo ẹnikẹ́ni tó bá sì lè wà lórí irú ẹ̀sìn tẹ́mi ànábì wà lórí ẹ̀ lónìí ó túmọ̀ sí pé gbogbo ẹ̀sìn tẹ́yẹ̀ bá ń ṣe ìdáàbì mà pé ó là ní pé á bèèrè pé ìjẹ́sì yẹn sánẹ́bì sọ́lọ́sà ń wà lórí ẹ̀ nígbàtàbí wà láyé ọwá ní ànábì ni ẹ ṣe ọwá bá mi a ní kódà kéèyàn bá yẹn lé ọtí kìnnìkan kọ́ eléyìí tó ń ṣe abẹ́ pé sánẹ́bì sọ́lọ́sà ala mithli ma ana alayhi al-yawm gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí irú ẹ̀sìn tèmi ànábì wà lórí ẹ̀ lónìí ó mi gbogbo téèyàn bá fi ń jọ́sìn fọ́nà ọba táà bá ti rí pé ó wà nínú nǹkan tánàbí sallallahu alaihi wasallam ṣe nígbà yẹn ọlọ́run ọba àlékelé ò nígbà man amila amala laysa alayhi amruna fahuwa radd anábì ní gbogbo ẹnikẹ́ni tó bá yíṣẹ́ nígbà lọ́wọ́ ẹ̀ ẹ mọ́ nídù tá ń ṣe ẹ ṣe bẹ́ ẹbá fi ń sọjọ́ bí ànẹ́bí náà ni ẹ eh, ṣe bí kìnnà là ń ṣe àbẹ̀rẹ̀ pé ìjánẹ́bí sallallahu alaihi wasallam ṣe ẹ eh, ṣe ìbọn tánàbí bá ṣe lálẹ́ ṣe ẹ eh, kìnnì kan kò sí tọ́kàn wá àrẹ́bí ti ní ìtààmà fi mọ ẹni tí ó là ìjọ tí ó là ní pé ẹ̀sìn rẹ̀ gbọ́dọ̀ jọta ní o ọgbọ̀dọ̀ jọta rí ànẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ni ọba tá a bá fi lè gbé tó ń ṣe ìbáàdà téèyàn ń ṣe ọ̀nà ká téèyàn gbàjọ́sí fọ́lọ́wọ́ bá tá a bá fi lè gbé sórí òṣùwọ̀n pé ìjà nẹ́bí ṣe tá a wá rí bá nẹ́bí ò ṣe mọ̀pọ̀ ti fail kí ló ṣe o fail man kana ala mithli ma ana alayhi al-yawm wa ashabi arábìnrin gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí nǹkan tẹ́mi ànẹ́bí wà àwọn sọ̀hábà mi wà lórí ẹ̀ ó túnbọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí kìtáàbù tó bá wà lórí súnà ó gbọ́dọ̀ wà lórí ẹ̀ lórí àgbọ́yé táwọn sọ̀hábà ṣe gẹ́ni o tẹ́gbọ́yé arẹ́bìnrin wa ashabi àti àwọn sọ̀hábà mi tó bá jẹ́ sí pé ìmọ̀ dá ẹ̀rí mú nìkan tó láì fi àgbọ́yé àwọn sọ̀hábà wa ashabi ẹ̀ tí understand arẹ́bìnrin gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí nǹkan tẹ́mi arẹ́bìnrin wà lórí ẹ̀ ló fi jẹ́ sí pé gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ rí lẹ́rìí gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ gbẹ́sẹ̀ lé nínú ìbádà á béèrè pé in tó lóun ṣe yìí ìjà àwọn sọ̀hábà ṣe ní Hudhayfa ibn Yaman ló fi sọ pé kullu ìbádàtì lam yata'abbadha ashabu nabiyyi sallallahu alaihi wasallam

gbogbo ìbádà tí wọ́n bá fi ẹnu sọ tó ẹ pẹ́nu láàmà fi wí láwọn àzíkìrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tá ń fẹnu ṣe ní ìbádà tẹ́ bá ti báwọn sọ̀hábà òṣèlú ẹ̀ fàlátà àbàdúhà Hudhaifa ìkánà àwọn sọ̀hábà nẹ́bì lòun náà ó lẹ̀ gbọ́dọ̀ ṣe ó lẹ̀ sallallahu alaihi wasallam jẹ́ kó yọ wáyé pé agbọ́dọ̀ máa Ànábì ní alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di Ànábì ní sunna mi Ànábì do ọ̀dọ̀ ran yan lórí yín o ọ̀dọ̀ wọn yín lọ gbà sunna mi Ànábì mú dáadáa àti sunna àwọn khulafa we mi Ànábì ar-rashidin àwọn tán jẹ́ ẹni mana so ba ni sin àwọn fi ni mana àwọn ẹni mana lẹ́yìn tí tí ba Ànábì sallallahu alaihi wasallam bá so ala kulli hal in ta fa yan be ni pé ẹ̀rí tí èyàn bá fẹ́ gbọ́yé jama'a ọgbọ̀rọ̀ jẹ́ lórí àgbọ́yé àwọn sọ̀hábà náà a kí wá ní àwọn ẹ̀rí pé tá bá fẹ́ wá ẹ̀rí lórí ọ̀rọ̀ ìbádà lórí ọ̀rọ̀ kankan nínú ẹ̀sìn agbọ́dọ̀ máa mú ẹ̀rí yẹn nínú al alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ ọlọ́run bá ní gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ń ṣe ìfàǹfà lórí ẹ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn gbogbo nǹkan tẹ́ ẹ bá ti lè ṣe ìfàǹfà lórí ẹ̀ nínú gbogbo àlámọ̀rí pátápátá fàhùkmúhù ilallah ọlọ́run ní ọ̀dọ̀ ẹni tẹ́ ẹnìkan ní ọ̀dá ṣe pé irú nǹkan bẹ́ẹ̀ máa ń pọ̀ gan nínú àlámọ̀rí ẹ̀sìn wa táwọn kan sọ pọ́dá kò sí kẹtọ́ fà ju pé àwọn tí ń pèpè lọ sójú ọ̀nà ṣètọ́ọ̀nù pẹ̀lú ahọ́n ẹ̀sìn àwọn náà ti pọ̀ gan inú nítorí ẹ̀jẹ̀ gbé nínú hadithu ìdẹ́fà tí wọ́n ń kalọ lẹ́ẹ̀kan nítorí ibi tí mo fẹ́ lò ní mo ti dákẹ́ ni níbi ìsàlẹ̀ rẹ̀ anábì sallallahu alaihi wasallam jẹ́ yọ pé lẹ́yìn àsìkò kan àsìkò kan bẹ tó yẹ pé aburú ọ̀pọ̀ nínú ìsìláàmù gan aburú ọ̀pọ̀ gan nínú ẹ̀sìn anẹ́bí ùdẹ́fà wọn sọ fún anẹ́bí pé tábúrú ìbá ti wá ṣẹlẹ̀ kí làsọ tẹ́lẹ̀ tó fẹ́ sọ fún mi tó bá bá mi láyé kí ni kí n ṣe anẹ́bí sallallahu alaihi wasallam sọ fún ùdẹ́fà yìí pé ìrẹ́ ùdẹ́fà dúnímọ̀ jẹ̀mẹ́ mùsùlùmí àti olórí wọn dúnímọ̀ mọ́ ìyapa wọn ìjí jẹ̀mẹ́ mùsùlùmí nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní pé àárí àwọn èèyàn kan kọ́mú minjil dátìnà wà á rí àwọn ìjọ kan tó yẹ sí pé lára wa náà ni wọ́n wà mùsùlùmí làwọn náà ń pera wọn yatakallamuna bi alsinatina kódà àwọn ànábì ni wọ́n ma fi sọ̀rọ̀ àwọn ẹ̀sìn ma fi sọ̀rọ̀ ẹ̀sìn náà lọ́mọ láwọn ń pèpè sí ànábì ní àbáwọn táwọn jahannam ànábì ní olùpèpè ní wọ́n táwọn jahannam ẹnu man ajabahum fi ilayha qadhafuhu fiha gbogbo ẹnikẹ́ni tó wá fi lè dá wọn lóhùn pẹ̀pẹ̀ yẹn wọ́n jù sínú náà ni wọ́n fẹ́ pẹ̀ àwọn ìyàsínú náà ni anábi ní àmá àwọn wa náà wọ́n ma fi sọ̀rọ̀ kódà aṣọ mùsùlùmí náà lẹ́mà rí lára wọn ìtìmọ̀ ẹ̀fọ́ ẹ̀mẹ́ ni pé láwùjọ wa yìí ní tó fàá sí yàpá fi pọ̀ ni pé àwọn èèyàn ti ń pẹ̀pẹ̀ pẹ̀lú ahọ́n ìsìláàmù náà ti pọ̀ gan tó ẹ́sí pé tẹ́ bá sì rí àwọn náà báyìí ìsìláàmù ó máa hàn lára wọn ní gbangba àmọ́ olùpẹ̀pẹ̀ sójú ọ̀nà náà ni wọ́n irú àwọn báyìí náà mọ̀ wá ṣe fàǹfà pẹ̀lú àwọn ẹni òdodo pé à nǹkan tẹ́ ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ ẹ kàn fẹ́ mọ̀ sọ àwọn èèyàn nú ní nǹkan kan ọlọ́ọ̀bá alékẹ́lá ní tí ó ẹ̀bá ti wá ṣẹlẹ̀ wà má tàlàftùn fihi min shay ọlọ́ ní gbogbo tẹ́ ẹ̀bá ti ń ṣe ìyapa lórí ẹ̀ tẹ́ ti ń ṣe bá ti máa mú dájọ́ eléyìí tó ila Allah ọ̀dọ̀ ọlọ́run bá ní ṣókùn ẹ̀wà wà ní ìṣàmì tìlọ̀ wákàtí náà náà للمكالمة ما شاء الله نعم أنا رجل صوفي نعم ما شاء الله وأنا أسكن هنا أنت تسكن هنا هنا نعم أنت مرحبا بك وعظ نعم في وعظك نعم نعم نعم أنا أفهم كأنك تنكر على الصوفيين فهمت بأنني أنكر الصوفيين إنما من الصوفيين نعم ومنهم صالحين نعم فاهم نعم لو أنت اجلس من فضلك لا لا لا لو أردت أن تواجه كلامك يعني بين المفسدين نعم فاهم؟ نعم ليس على الكل نعم أنا لا أحتاج إلى يعني إلى النقاش بيننا نعم نعم نعم, نعم. لهذا ما أقدمها باليوم نعم أن يكون بيني وبينك فقط ما إن شاء الله أيوة أيوة, أيوة. فهمتك ما شاء الله ما شاء الله فهمتك اسمي محمد عبد من مصر اسمي عبد الرزاق بن حسن ما شاء الله مرحبا بك náà àgẹ́ ah, bí àlàyé tí a ń bá lọ òun náà ni pé a ah, du'atun ala abwabi jahannam man ajabahum fi man ajabahum fiha aw man ajabahum ilayha qadhafuhu fiha àwọn kan mẹ́jọ́ sí pé olùpèpè ní wọ́n àmá wọ́n ń pèpè lọ sínú gbogbo ẹnikẹ́ni tó bá dá wọn lóhùn ìpèpè wọn wọ́n jù sínú náà ni nítorí eré bá lọ́fà ló jẹ́ sí pé ìyapa fi pọ̀ gan amúgbò ìyapa tí yàrá ń yapa nínú ẹ̀sìn fa hukmuhu ila Allah ẹni tí yóò máa ṣe ìdájọ́ lórí ẹ̀ tásí máa mú ìdájọ́ rẹ̀ òun náà ni Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba so yíba ní sí ló fi jẹ́ sí pé ẹ̀rí yìí ń jẹ́ kóyá pé ibo láti máa mẹ́rí ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba fa hukmuhu ila Allah bákan náà ọlọ́run ọba àdíkẹ́ látún sọ láyé mínú al-Qur'an ọlọ́ni ya ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasul wa ulil amri minkum fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi rasul ọlọ́run ọba ní mo pè ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo ati'u Allaha wa ati'u rasul ọlọ́wọ́n bá ní ẹ máa tẹ̀lé ọlọ́wọ́n bá ta ọlọ́wọ́n bá ní ká máa tẹ̀lé jama'a ọlọ́wọ́n bá wa àti ar-rasul ọlọ́wọ́n bá ní ẹ sì máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá lékẹ́lá rán sí wa ulil amri minkum ọlọ́ni bákan náà ẹ máa tẹ̀lé àwọn aláṣẹ ẹnu yìí ibn abbas radiyallahu anhu ó jẹ́ kó yọ wípé àwọn tí ọlọ́run ọba àlékẹ́lá ń pè ní ulul amr nínú àyà yìí òun náà ni al-umara wal ulama àwọn aláṣẹ àwọn tó jẹ́ alágbára tán jẹ́ olùdarí fún yín wal ulama àti àwọn àfà àwọn ni ulul amr ọlọ́run bá ní ẹ máa tẹ̀lé wọn wà ulil amri minkum ẹ máa tẹ̀lé àwọn aláṣẹ inú yín àwọn aláṣẹ wo wà ulil amri minkum ay ulil amri minal muslimin torí pé min tó wà ń bẹ̀ yẹn kò túmọ̀ sí pé ìtumọ̀ rẹ̀ ní pé àwọn aláṣẹ tán jẹ́ kí ni o tán jẹ́ mùsùlùmí bíi ti so ibà nìsí ọ̀rọ̀ yẹn ní ká máa tẹ̀lé wọn a máa tọ́ àwọn ìtẹ̀lé wọn kò dádúó ìtẹ̀lé àwọn aláṣẹ kò sí kí ni o kò dádúó ìtẹ̀lé wọn wà lábẹ́ ìtẹ̀lé tọ́lọ́wọ́ àti tànàbí sallallahu alaihi wasallam a máa tẹ̀lé wọn nígbà tí wọ́n bá ń pè wá lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba tójú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam àti nígbà táwọn náà bá ń tẹ̀lé ọlọ́run ọba tó bá tẹ̀lé ànẹ́bí àmọ́ tí wọ́n bá ti tẹ̀lé ojú ọ̀nà ọlọ́run ọba mọ́ tán àtẹ̀lé ànẹ́bí máa ní tẹ̀lé wọn mọ́ innama ta'atu fil ma'ruf ànẹ́bí ní ìtẹ̀lé èèyàn kò tọ́ àyàfi níbi dáadáa la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq ànẹ́bí ní àgbọ̀dọ̀ tẹ̀lé ẹ̀dá kẹ̀kẹ́ káfi wá ọba tó dẹ́dàá

àmúgbà tó fẹ́ sọ àwọn aláṣẹ ọlọ́ni wà ulil amri minkum ọkọ̀ sọ pé wà ati'u ulil amri minkum torí pé àwọn òní ìtọ́ àtọ́dájú ẹgẹ́ bí tọ́lọ́wọ́ àtàlẹ́bí sallallahu alaihi wasallam tí ó bá ní sí tọ́ àwọn àṣẹ́kẹ́ ni o tọ́ àátúhùn mùrùtẹ̀bí tọ́tún bí tọ́ àti láhì wa rasulihi ìtẹ̀lé wọn ó ṣe kí ni o ó ní àsopapọ̀ pẹ̀lú tẹ̀lé tọ́lọ́wọ́ àtàlẹ́bí ni ayé táwọn náà bá ti ń tẹ̀lọ́ lọ́wọ́ bá tán tẹ̀lá nàbí tán pè wá lọ sójú àná lọ́wọ́ bá ju àná nàbí sallallahu alaihi wasallam á máa tẹ̀lé wọn idha lam yuti'u Allah wa rasulahu amátàn bá ti wá máa tẹ̀lé Ọlọ́run bá tẹ̀lé tẹ̀lé ànábì à ní ṣekíní à ní tẹ̀lé wọn ní tẹ̀lé Ọlọ́run bá ní kí sọ pé wa ati'u ulil amri ọlọ́run bá ní ẹ máa dá padà sọ́dọ̀ ọlọ́run bá gbogbo tẹ́ bá ti ń ṣe ìwànfà lórí ẹ ẹ máa dá padà pé kí lọ́run bá wí àrọ́dù ìlàlọ́hí àrọ́dù ìlà kìtàbìlà ìmá dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run bá ní ìmá dá ọ̀rọ̀ padà sínú tírà ọlọ́run bá pé kí lọ́run bá lè kẹ́rà sọ nípa àlámàrí ọlọ́run ni ẹ máa dá padà síbẹ̀ ó túnmọ̀ sí gbogbo àlámàrí ẹ̀sìn ibo ọ̀nà wọlé àmà gbára padà sọ́dọ̀ ànábì a máa dá padà sí bí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kí ànábì sọ nípa ọ̀rọ̀ yìí in kuntum tu'minuna billahi wal yawmil akhir ọ̀rọ̀ ni tó bá jẹ́ sí wípé in tó wà nílà yìí májẹ̀mú ni ṣẹ́rùtù ni pé tó bá jẹ́ sí pé májẹ̀mú ni pé tó bá jẹ́ sí pé ẹ bá ń nígbàgbọ́ sí ọlọ́run bá tọjọ́ ìgbéra tẹ́gbọ́n náà bá gbọ́ tẹ́gbà nẹ́bì gbọ́ tẹ́gbẹ́jọ́ gbéra kìyàmà gbọ́ ibo lẹ́mà dọ́rọ̀ yín padà sí o jama ilallahi war rasul lóbi jẹ́ ti gbé nù áyà mi ọlọ́ni alam tara ọlọ́wọ́ bá ní alam tara ila alladhina yaz'umuna annahum amanu billah ọlọ́wọ́ bá ní ìrẹ́ ànábì ṣé o rí àwọn tó jẹ́ wípé wọ́n rò wípé àwọn nígbàgbọ́ sí ọlọ́wọ́n ọba àtọ́jọ́ gbé dàkìyàmà o rí wọn ni tó yẹ sí pé yuriduna an yatahakamu ila at-taghut àwọn wo bàtí nǹkan bá ti ṣẹlẹ̀ sí wọn lórí àlámẹ̀rí ẹ̀sìn àbálámẹ̀rí ayé wọn yuriduna yatahakamu ila taghut wọ́n wá fẹ́ máa mú ìdájọ́ ntaba fẹ́ sọ ntaba ṣẹlẹ̀ sí wọn yẹn wọ́n wá fẹ́ máa mú lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ fọ́lọ́run ọba so yíba nísì ṣé àwọn yìí wá nígbàgbọ́ sọ́lọ́run bàbá yìí ọlọ́run ọba ní ká jẹ́ kó yọ pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé ọba jẹ́ sí pé atahakumu ila taghut ìmáa fi taghut dájọ́ kí náà pẹ̀lú taghut òun náà ni gbogbo nǹkan tábà ti fi ń dájọ́ lẹ́yìn òfin ọlọ́run ọba náà ń pè ní tọ̀gùt kí sì lòfin ọlọ́run ọba alukur'an àti sunna gbogbo ọ̀nà gbogbo táwọn èèyàn bá wá ń lò láti fi dájọ́ lórí àlámọ̀rí ayé wọn àbí lórí àlámọ̀rí ẹ̀sìn wọn yàtọ̀ fún òfin ọlọ́run ọba ní tẹ́ ń ní tọ̀gùt umiru an yakfuru bi ọlọ́ni táwọn ọlọ́run ọba yìí ti pa wọ́n láṣẹ kán ṣe kẹsẹ̀ kèfèrí sí ìdájọ́ yàtọ̀ fún nǹkan mẹ́ yàtọ̀ fún tọ́lọ̀ ọba nìkílá sọ̀kalẹ̀ ọlọ́ni wa yuridu shaitan an yudillahum dalalan ba'ida ọlọ́ni èṣù ó fẹ́ sọ wọ́n nù kúrò lójú ọ̀nà Ọlọ́run ní ìsọnù tó jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ ni nítorí àlọ́ fi jẹ́ pé wọ́n ṣe báyìí ló fi jẹ́ pé èèwọ̀ ni kéèyàn máa dájọ́ pẹ̀lú nǹkan míì lórí àlámọ̀rí ẹ̀sìn àbórí àlámọ̀rí ayé pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ fún tọ́lọ́run ọba ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ọlọ́ ní gbogbo ẹnikẹ́ni tí ò bá dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ̀wọ́ bá lè kẹ́lá sọ̀kalẹ̀ kèése tọ́lọ̀wọ́ bá lè kẹ́lá sọ̀kalẹ̀ ní fi ń dájọ́ jama'a kí lọ́lọ́wọ́ bá lè kẹ́lá sọ̀kalẹ̀ al-Qur'an clear bí in tọ́lọ̀wọ́ bá lè kẹ́lá sọ̀kalẹ̀ inú tọ́lọ̀wọ́ bá lè kẹ́lá tó wá sọ̀kalẹ̀ ní súnnà náà kí sẹ́gbẹ́ ó ti kílá ẹgbẹ́ ìtọ́lọ́wọ́n bá àríkẹ́lá kò sí fàǹfà láàrin mùsùlùmí kankan gbogbo mùsùlùmí lọ́gbà ẹgbẹ́ ìtọ́lọ́wọ́n bá àríkẹ́lá sọ̀kalẹ̀ fún ànábì alukur'ani ni bẹ́ẹ̀ ó lè mẹ́yẹ àwọn èèyàn pé súnà náà ìtọ́lọ́wọ́n bá àríkẹ́lá sọ̀kalẹ̀ ni wọ́n fẹ́ mẹ́rin wá lórí ẹ̀ ọlọ́wọ́n bá àríkẹ́ sọ pé wa nazzalna alayka dhikra litubayyina lin-nasi ma nuzzila ilayhim ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́wọ́n bá àríkẹ́lá sọ zikiru kalẹ̀ fún ẹ méjèèjì ti zikiru mẹ́yẹn ọlọ́run ní àwọn ọlọ́run ọba àdékẹ́lá sọ díkìrù kalẹ̀ fún rẹ̀ ànábì láti lè bá a máa fi ṣàlàyé fún àwọn èèyàn ń tá a sọ kalẹ̀ fún wọn jẹ̀mọ́ àkílà sọ kalẹ̀ fún wọn lẹ́lẹ́kejì sẹ́ńpẹ́ kan méjì lọ́lọ́run ọba àdékẹ́lá sọ kalẹ̀ yìí ọlọ́run ní a sọ díkìrù kalẹ̀ fún ọ láti lè máa fi ṣàlàyé fáwọn èèyàn ń tá a sọ kalẹ̀ fún wọn ó mi pé a sọ nǹkan kalẹ̀ fáwọn èèyàn a tún wá ṣe díkìrù kalẹ̀ fún ànábì láti máa ṣàlàyé ń tá sọ kalẹ̀ fún wọn nǹkan méjì lọ́lọ́run ọba àdékẹ́lá sọ kalẹ̀ àti wá gbà pálukùrá ní nǹkan alákọ̀ọ́kọ́ kí ni tẹ́lẹ̀ kejì súnà díkìrù mẹ́yẹ súnà ni

ọlọ́run bá àríkẹ́lá sọ náà alukur'an kẹ́lẹ́ máa gbé súnà ọlọ́run bá àríkẹ́lá sọ kalẹ̀ láti máa fi sàlàyé alukur'an ni o ọlọ́run ni alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ulaika lahumul ah, ulaika lahum ah, ulaika lahumul amnu wa hum muhtadun ọlọ́run ni àwọn tí wọ́n nígbàgbọ́ alladhina amanu ọlọ́run àwọn tó gbọ́ tí wọ́n wá ro àbòsí papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn ọlọ́ ní ulaika lahumul amnu ọlọ́ láwọn tó bá rí báyìí tó gbàgbọ́ wọn wá fi àbòsí kún ìgbàgbọ́ wọn ọlọ́ láwọn àwọn ní àwọn tí ìfọ̀kànbalẹ̀ ọmọ bẹ fún láyé tàkìyàmà wọn gbogbo sí ayé ìfọ̀kànbalẹ̀ ní ayé tó bá tún jẹ́ bẹ̀rẹ̀ tàkìyàmà wọn tún gbogbo sí ayé ìfọ̀kànbalẹ̀ kúrò níbi ìgbà tó sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà ọ̀dàrú ìtumọ̀ rẹ̀ dàrú mọ́ lójú pé zulmù sẹ́rí zulmù táwọn gbọ́yé nínú àyà yìí pé tí wọ́n wá ro àbòsí papọ̀ mọ́ bàbọ̀ wọn zulmù tán gbọ́yé òun náà ni tí lárúbá máa ń gbà lérò pẹ̀lú àbòsí kí náà pè ní zulmù òun náà ni wọ́gbù ṣe fi ghairi mahalihi kéèyàn gbé nǹkan sáàyè ibi tí ọ̀tọ̀ kó gbé sí kéèyàn gbé nǹkan sáàyè ibi tí èsà ayé rẹ̀ ẹ ti ṣàbòsí nìyẹn fún bí àpẹẹrẹ sìn kéèyàn gbé ẹ̀tọ́ ẹnìkan kẹwàá gbé fẹ́ lómi ẹ ti ṣàbòsí fẹ́ni tọ́lẹ̀ tọ́ yẹn nítorí pé ẹ̀tọ́ ìtànpẹ̀ ní déédé náà ni pé kẹ́ gbé ẹ̀tọ́ ẹni kẹ́ gbé ẹ̀tọ́ ẹni tó lẹ̀tọ́ kẹ́ gbélé lọ́wọ́ báyìí ẹ̀tọ́ rẹ ní kí wàá gbélé lọ́wọ́ àmọ́ kẹ́ wàá má gbé fẹ́ni tó ní kẹ́ wàá lọ gbé ẹ̀tọ́ nìyẹn ìtànpẹ̀ ní zulmù so àwọn sàhábà wá wò pé zulmù yìí báwo lè yóò ṣe ní wá báwo ni o ṣe ní sẹ́sí pé dúnmọ̀ wà báwo ni yóò ṣe ní báwo lè yóò ṣe mórí bọ́kù ní pàwátá lọ bá pé anábì ayuna la yazlimu nafsa èwo nù wá ní òní máa ṣàbòsí fẹ́mi ara rẹ̀ ìgbà mi bàtọ́ pé ẹ̀mí yóò nǹkan ara yẹn nídìí nǹkan kan ara yẹn bùkátà kankan ẹ wá ara yín ní nǹkan tára bùkátà sí yẹn so òun náà ní pé kéèyàn hánà fún ara rẹ̀ in tara yẹn bùkátà lásìkò kan tó yẹ pé ẹ̀tọ́ ní nǹkan yẹn téèyàn bá ti lè fún ara yẹn ní nǹkan yẹn lásìkò yẹn yẹn ti sàbòsí fara yẹn àwọn sọ́ọ́bà wa bèrè pé ànábì sórọrùn ní báwo ẹwọ́ ni òní máa sàbòsí fẹ́mi ara ẹ̀ nù wa tọ́nà ọba ní gáàsì sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ tí òru àbòsí papọ̀ mọ́ yìí mánìyàn àwọn tí ó anabi ni kí lànà bẹ fi tu sunna àti ní sunna anabi ni ọ̀rọ̀ ẹnkọrọ anabi lànà bẹ fi tu ayé àyípẹ ntọ́lọ̀ ń bà lérò rẹ̀ sunna wa fẹ́ tu báyìí anabi ni kèése zulmù tẹ́ ń sọ yẹn ni ntọ́lọ̀ ọba àlékè lágbà lérò níbí báyìí òun náà ni ẹbọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ní ìmánì tí ò wá sí ẹbọ nínú ẹrú rẹ̀ tó gbé ni ìfọkàbalẹ̀ ọlọ́run ọba ọmọba anábi wá ní alam tasma'u qawla luqmana libni wa huwa ya'idhu anábi ní sẹ́yẹ̀ gbọ́gbọ́lóhùn luqmanu ni tó ń sọ fún ọmọ rẹ̀ nígbà tó ń ṣe wá sí fún pé ya bunayya eré ọmọ mi kékeré la tushrik billah mọ́sẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ọba inna shirka la zulmun azim torí pé ẹbọ ṣíṣe àbòsí tó tóbi ni so anábi sallallahu alaihi wasallam ti kó yẹn pé zulmu tọ́lọ́run ọba àlékelá ń sọ ń bẹ̀yẹ òun náà ní kíni torí gbólóhùn Lukman tó sọ fún mari pé má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba má wá orogún fún ọlọ́run ọba torí pé ìwọ orogún fún ọlọ́run ọba àbòsítọ́ lágbára ni ó túmọ̀ sí pé níbi báyìí anabi sallallahu alaihi wasallam fi túnà ó fi tú al-Qur'an bákan náà inú àyà mi anabi ní ọlọ́run ọba nígbà sọ pé wa a'iddu lahum mastata'tum min quwwa ọlọ́run ní ẹ pèsè kalẹ̀ fún àwọn ọ̀tá ọlọ́run ọba wàmírù ìbáàbùl khayr ọlọ́ni kódà ẹ lọ so ẹsìn mẹ́lẹ̀ tí ó máa túmọ̀ sí pé ẹ̀mí ń pèsè kalẹ̀ fún wọn pé láti fi pèsè kalẹ̀ fáwọn ọ̀tọ̀ ọlọ́run wa turhibuna bihi aduwallahi wa aduwakum ọlọ́ni tẹ́ẹ̀mà fi ṣe ìdẹ́rùbà fún àwọn ọ̀tá ọlọ́run bá àtàwọn ọ̀tá yín nínú àyà yìí ọlọ́ni wa a'iddu lahum min quwwa ọlọ́ni ẹ pìpìà kalẹ̀ fáwọn ọ̀tá ọlọ́run bá àwọn ọ̀tá ẹ̀sìn quwwa ẹ pìpìà agbára kalẹ̀ fún wọn anabi sallallahu alaihi wasallam ló jẹ́ ká máa ń tọ́ lọ́wọ́ bá àlékẹ́ lágbàlérò pẹ̀lú kó wà nínú ayá yìí pé kó wà o kí lọ́wọ́ bá àlékẹ́ lá ń rí fáàsì kí lọ́wọ́ bá àlékẹ́ lá ń tí lọ́n tọ́ka sí gẹ́gẹ́ bí kó wà tọ́lọ́ ní ká pèpè àkàlẹ̀ anabi ni ala inna quwwata arramiyu ala inna quwwata arramiyu anabi ni ẹ̀kẹ́ tí gbọ́ o kó wà tọ́lọ́wọ́ bá àlékẹ́ lá ń sọ nínú ayá yìí tẹ́ ẹ bá gbàgbọ́ yẹ òun náà ni arramiyu gbogbo nǹkan jújù jama àti tóbi dòní in tó lágbára jù inú nǹkan ìjagun nǹkan jújù ni tẹ́bà ẹjù mixai ni jújù ni ẹjù bọ́m̀bù ni jújù ni láti ìgbà yẹn tó fi dò ní kò sí nǹkan kan tó lágbára tíyàn lè tíyàn lè tó lágbára láti fi láti fi láti fi ṣe nǹkan ìjogun tó ja tó ja tó tayọ jújù nítorí wípé láti distance láti ibi tó jìnà síra wọn ẹ sì mọ̀ sí kíni ẹ mọ̀ strike kò yẹ báyìí nísìnyí ẹ sì máa hit target láti ibi tó jìnà síra wọn eléyìí tẹ́lẹ̀ pé tí èyí bá ti ṣe nǹkan jújù kò nílò agbára bẹ́ẹ̀ ó dìbà tẹ́wà tó súnmọ́ra yín àìwẹ̀ ẹ̀kọ́ ni ṣé bá ní sí so ìwọ tó wọ́n expect pé kéèyàn kan súnmọ́ òun látọ̀nà jíjù òun ṣe kíni òun ti jù ránṣẹ́ sí ọ kó tó súnmọ́ gan ṣùtá ti Quran òun náà ni pé àyíntí à súnà náà ìtọ́lọ̀wọ̀n bá rikẹ́ lásọ̀kalẹ̀ ni láti mọ́ fi sàlàyé al-Qur'an litubayyina lin-nasi ma nuzila ilayhim aya alákọ̀ọ́kọ́ ni aya ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ̀n bá rikẹ́ lásọ̀fà Nabi sallallahu alaihi wasallam ọlọ́wọ̀n bá wa ma yantiqu anil hawa ọlọ́lá nẹ́bí yẹ sọ̀rọ̀ fẹ́nu nínú suratul najmi lè wà ayẹ ẹlẹ́kẹta in huwa ọlọ́ni gbogbo tẹ́ bá rí tánẹ́bí sallallahu alaihi wasallam bá fi lè sọ báyìí kò jẹ́ nkankan illa àyàfi wahyun yuha wá yìí táwọn ọlọ́wọ́n bá ní kílá fi ránṣẹ́ sí ni ó túnbọ̀ sí pé súnmọ́ tẹ́ bá ti rí tánẹ́bí bá ti lè sọ báyìí kí ni o wáyù ní látọ̀dọ̀ Ọlọ́run ó fi jẹ́ nínú sọ́ọ̀tù nìsà ọlọ́run bá àríkẹ́lá sọ wípé eré ànábì ó rí àwọn èèyàn kẹni tó jẹ́ sí pé wọ́n rò páwọn wọ́n sọ páwọn gba ọlọ́run bá gbà tó jẹ́ gbèdà kìyàmà tó wá jẹ́ sí pé yufarrikuna bayna Allahi war bá tànábì pé à ní tó bá ti wà ní alukoran nìkan làwọn gbàgbọ́ àwọn ọgbà tó bá ti wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn onígbàgbọ́ sí. wa yaqulun nu'minu bi ba'din wa nakfuru bi ba'd. wọ́n máa sọ pé à apá kan làwọn gbàgbọ́ àwọn ọgbà apá kejì gbọ́ ìtumọ̀ ní pé koran nìkan làwọn gbàgbọ́ àwọn ọgbà hadith gbọ́ abápá kan wo òjíṣẹ́ la gbàgbọ́ àwọn ọgbà apá kan gbọ́ kése gbogbo òjíṣẹ́ la nígbàgbọ́ sí àmàgbà àwọn òjíṣẹ́ báyìí gbọ́ ọlọ́ni gbogbo àwọn tí bá ti rí báyìí ọlọ́ni wọn kì mùmí ní kèfèrí ni wọ́n so látara báyìí o ní wípé ntàfẹ́fà mẹ́bẹ̀ ni pé pẹ̀lú eléyìí báyìí ó jẹ́ kó báyìí pé súnà náà wáyù ni ìtọ́lọ́wọ́n bá àlékẹ́lá fi ránṣẹ́ ni látọ̀dọ̀ ọlọ́wọ́n bá so eléyìí báyìí làwọn ẹ̀rí tọ́lọ́wọ́n bá àlékẹ́lá fi ń jíwáyé pé gbogbo tá a bá ti ń ṣe fanfà àyà tí mo ń bá lọ ní pé waman lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun gbogbo ẹnikẹ́ni tí ó bá ti dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́ ọba àríkẹ́lẹ́ sọ̀kalẹ̀ ó túmọ̀ sí pé gbogbo ń ta bá ti fẹ́ máa ṣe ìdájọ́ lórí ẹ̀ kí lágbọ́dọ̀ máa wá dájọ́ lórí ẹ̀ o kí lọ́lọ́wọ́ bá sọ lórí nǹkan yìí ìdájọ́ ọlọ́wọ́ bá náà ni ó máa dájọ́ lórí wa lórí àlámọ̀rí ẹ̀sìn ni àbí lórí àlámọ̀rí ayé kí lọ́lọ́wọ́ bá sọ torí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti dájọ́ pẹ̀lú tọ́lọ́wọ́ bá àríkẹ́lẹ́ sọ̀kalẹ̀ ibẹ̀ ni mo ti wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé kí lọ́lọ́wọ́ bá àríkẹ́lẹ́ sọ̀kalẹ̀ mo ní alukuran àti hadith àbí ọlọ́run ní wọn bẹ́ẹ̀ kèfèrí ni wọn so yẹ́ báyìí nísì irú àwọn báyìí alábòsí ni wọ́n irú àwọn báyìí pòkí ni wọ́n tún wọn bá ti lè dájọ́ pẹ̀lú kẹni o pẹ̀lú so àbákan náà nínú àwọn ẹ̀rí ọlọ́wọ́n bá lékẹ́ sọ pé inil hukmu illa lillah ọlọ́wọ́n bá ní ìdájọ́ lórí gbogbo àlámọ̀rí kò tọ́ fẹ́ni kẹ́kẹ́ láti máa ṣèdájọ́ àyàfi ní o illa lillah àyàfọ́ ọlọ́run ọba nìkan ọlọ́run ọba ló tó mú dájọ́ wá lórí pé nǹkan báyìí bẹ́ẹ̀mi ọlọ́run ọba nìkan láti fẹ́ ni torí pé ayé gan àti gbogbo tó wà nú ẹ̀ ọlọ́run ọba ló ní èèyàn tó bá sì ní nǹkan náà ló ní kápá àti ṣèdájọ́ lórí nǹkan ẹgbẹ́ bó jẹ́ gbọ́n kálukú wa náà ààyè ibi táwa náà bá wà tá àti ń jó lórí kódà kọjá sí pé nínú ilé wa ni nínú ilé wa ibi tá a ti ń jó lórí yẹn ìdájọ́ tá a bá dájọ́ ń bẹ̀ láfẹ́ kó múlẹ̀ bẹ́ẹ̀ nìkan bá wá tó bá ní ìdájọ́ tiwo oníṣẹ̀lẹ̀ ìdájọ́ tó aṣọ pé ah, ilé bàbá rẹ̀ ò débì àìbẹ́ẹ̀ kọ́ ni ah, ilé bàbá rẹ̀ ò so o lè mọ èmi tí bá ti sọ́ ń bì ni tó bá yẹ pé bíi tí mo sì wà yìí o tó bá yẹ pé ti bàbá mi ní o ní ti bá sọ gbogbo àná làá máa ń fẹ́ bẹ́ẹ̀ pé ní tá a bá sọ níbi tẹ́nu wá bá ti múlẹ̀ ibi tá a bá ti jó ni ọmọ dẹ́ra kẹ́ni kankan wá jẹ́jọ́ jì kankan wá kó máa fẹ́ máa fọwọ́ lálẹ̀ níbi tí a ti ní gàba ẹ̀ tí ọ̀dà ló bẹ́ẹ̀ pé ọba ìlú kan sọba ìlú kejì wọn nígbà fúnra wọn bí a ìlú mi lélẹ́yìn so ìdájọ́ tí ti ọ̀sẹ̀ tí n bá pa lórí nǹkan tó bá yẹ pé mi ni mo sì jọba ìlú yìí o so ìlú tiẹ̀ náà ibi tí wọn náà ní kápá sí nìyẹn tó bá pa mẹ́rin ìyìn lè yẹ lọ́wọ́ ẹ̀wò àmọ́ lù mi ó dà bọ́ kan bá fẹ́ tẹ ẹ̀tọ́ ọba kejì lójúmọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé wọ́n sira wọn gbọ́ ìjọ ìṣẹ̀lẹ̀ ah, ah, ni ìdúmọ̀ ìtí ọmọ ni pé ọfẹ́ ṣe kí ni o ni Yorùbá náà fi sọ pé ah, pé àkúkù joyè ọ̀sẹ̀ jẹ́ ni ọ̀ká lọ so kéèyàn kúkú má joyè ọbẹ̀ta ọbẹ̀ta ju kan fi wá joyè kẹ́nu ẹ̀ máa o lọ ó túnmọ̀ sí pé èèyàn bá joyè níbì kan ó bá fi ẹnu ẹ o ọ ka ká gbogbo tó wà so ọlọ́run ọba ló wà gbogbo ayé àti gbogbo tó wà ń bẹ̀ yányán ìdájọ́ ọba wà wá àwọn kan gbófin kán máa fi ọba lórí níjọ́ pọ́ lọ́wọ́ ọba lónìí kẹ́yìn wá lọ́wọ́ ọba ò tó dájọ́ lé lórí kẹwàá ní ìdájọ́ ọlọ́wọ́ ọba ìdájọ́ tó wà outdated ni ìdájọ́ tí ò ṣe lò mọ́ ni ìdájọ́ tó wà bàbáríkì ni kẹwàá lẹ́yìn wọn wà jókòó fúnra yín ẹ̀yàn mú ìdájọ́ tí yín tẹ́yàn máa rò pé ó sùn tì yín wá tó bá yín mu irú ẹni bẹ́ẹ̀ yìí parun náà wá kò yẹ báyìí nìsí ló fi gbà wá mùsùlùmí àwa ti ní mùsùlùmí èsẹ̀ nítorí pé kìíní àti lófin tá a kàn máa tẹ̀lé ni tíyàn bá ṣe zìnà nínú islam islam ọlọ́run ti dájọ́ rẹ̀ kẹgbẹ́ nìkan náà kan máa gbófin kan wá tó máa fi rọ́pò fin ọlọ́run ti dájọ́ ẹ̀ tó bá yẹpa bí ilé kọ́ ni ọlọ́run ti ní báyìí ìyàtẹ́ fi jẹ́ ni tó bá yẹpa ni tí ò tí ní ọkọ lé tí ò tí níyàwó lé ni ìyàtẹ́ fi jẹ́ ni bíyàn bá jalè ọlọ́run ti dájọ́ ẹ̀ bíyàn bá pààyàn ọlọ́run ti dájọ́ ẹ̀ kódà bíyàn bá kówó jẹ ọlọ́run ti dájọ́ ẹ̀ bíyàn bá gẹ́yàn létí ọlọ́run ti dájọ́ ẹ̀ bíyàn bá yọ̀yàn léyín ọlọ́run ti dájọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá fi mọ́tò kọlu yàn ọlọ́run ti dájú ẹ̀ kò sí nǹkan náà láyé tọ́nà ọba àdékèrò ti dájú ẹ̀ bá ṣe kírun ọlọ́run ti dájú ẹ̀ bá ṣe gbààwẹ̀ ọlọ́run ọba ti parí ìdájú ẹ̀ bá ṣe yọ zaka ọlọ́run ti parí ìdájú ẹ̀ bá ṣe lọ sí hajj ọlọ́run ti parí ìdájú ẹ̀ gbogbo àlámọ̀rí àtẹ̀sìn àtayé ló fi jẹ́ pé inil hukmu illa ọlọ́run ọba nìkan ló ní ìdájọ́ ọlọ́run ọba nìkan ni famakhtalafu fi shay'in fa hukmuhu ilallah gbogbo tẹ́ bá ti ń yapa lórí ẹ̀ báyìí ọlọ́lọ́wọ́n bá lẹ́mọ̀ padà sí so látara báyìí ilé ìlàfẹ́ jẹ́ ká gbọ́yé wípé gbogbo tá a bá ń fà lórí àlámọ̀rí ẹ̀sìn gbogbo ọ̀rọ̀ nǹkan tá ń pè ní ìdájọ́ ibo láti máa mú jàmáà o nínú tírà ọlọ́wọ́n bá nínú súnà nàbì sallallahu aya qur'ani pọ̀ lórí ẹ̀ hadith anabi sallallahu alaihi wasallam pọ̀ lórí ẹ̀ amene tí mo kàn mú wáyìí mo mú ta aya qur'ani wa àwọn aya yẹn ibi tó bá ti wá lè kó méjèèjì sínú nítorí kó ti ń jẹ́rìí fún alukur'an tó ti ń jẹ́rìí fún sunna na mo kàn ń ṣe ìfọ́síwẹ́wẹ́ méjèèjì pé aya yìí o kìí ṣe qur'an nìkan ni ó ń jẹ́rìí lé lórí o kódà ó ti ń jẹ́rìí sunna na eléyìí tí mo ń sàlàyé láti ṣe nìyẹn mi tí mú ẹ̀rí wá lórí tó yẹ pé sunna nìkan ló ti ń bá wí gan pé ibi tí sunna ti jẹ́ hujja tí sunna ó ti máa jẹ́rìí lórí gbogbo èèyàn tó yẹ pé a gbọ́dọ̀ tako tá a sì gbọ́dọ̀ máa lò so ẹ bá ní sí so ilé náà ń pè ní hujjiyatu hujjiyatu sunna ìjẹ́ẹ̀rí ìjẹ́ẹ̀rí ìjẹ́ẹ̀rí sunna lórí lórí àlámọ̀rí ẹ̀sìn àwọn táfi wá parí ẹ̀ lónìí insha Allah ta'ala síwájú àìbéèrè àti dáhùn tó bá ipò wà òun náà ní pé sẹ́wárí bá ṣe wọ́n sọ pé a máa dá ìdájọ́ ẹ̀sìn padà sínú tírà Ọlọ́run báyìí a máa dá padà sínú súnnà Nabi sallallahu alaihi wasallam yìí ẹ̀rìkí mo ti sàlàyé kàkà síwájú pé àwọn èèyàn máa fi nǹkan yẹn sọ yẹn nù òun náà wọ́n sọ pé ẹ̀rí lòun mú wá pé ẹ̀rí mo mú wá o èmi ń pè yín lọ ọlọ́run àtọ̀dà nẹ́bì sallallahu alaihi wasallam o so ibà so wọ́n gba ibẹ̀ yẹn wọlé gan sẹ́n pé ọ̀rọ̀ tí sì ń sọ sẹ́n pé ká máa mẹ́rin wánu kìtàbà àti súnà sẹ́n pé nǹkan tó lálàáfíà ni bet ìgbà míì èyàn lè mú ọ̀rọ̀ tó lálàáfíà báyìí láti gbọ́dọ̀ sọ́ra àwọn kan bẹ̀tọ́ ẹ́sì pé wọ́n sàfarajọ ní súnnà báyìí náà bẹ̀tà wọ́n yẹn wọ́n kà máa pé àwọn èèyàn ní kéfèrí káàkiri ni wọ́n máa haki ìjẹ́ kéfèrí wọ́n máa halé àwọn èèyàn lọ́wọ́ ni àyàfi tá àfá àwọn bá ti sọ nìkan òun náà ni gbogbo nǹkan tẹ́lẹ̀ bá ti sọ báyìí kò wọlé mẹ́nu ẹ̀sìn àfi bí ìgbà pé àfá àwọn yẹn ní ọtọ́rìtì kan bí ìgbà pé ẹ̀rí kan wà tó establish pé àfá àwọn ìròrí ti ẹnìkan àbí tóun bá ti gbọ́ àyà Kùránì sí ni gbogbo agbọ̀dọ̀ máa gbọ́ yé sí láìsẹ̀ ànẹ́bì láìsá àwọn sọ̀hábà sẹ́ńpá fún àwọn ìsá ànábì àbí ànábì ló sì dọ̀rọ̀ yẹn lórí wa wípé àgbọ̀dọ̀ yapa rẹ̀ bákan náà àgbọ̀dọ̀ yapa àwọn sọ̀hábà lápapọ̀ ó yẹ báyìí nísìnyí so àwọn èyí ọmọ wa mandate ẹ̀ léèyàn lórí tó bá ti wá lè yapa ìròrí àfa àti wọn tó ń mú wa ó ti di káfìrí nìyẹn ó ti di kèfèrí kí ló dé wọ́n ní torí pé ń ṣe nǹkan báyìí ṣé bí wọn náà ló sọ pé kéèyàn ebi tí wọ́n sọ ta ló sọ fún ọ pọ́nrán yẹn nípa gbà tí wọ́n sọ jẹ́rìí tó ń wọ̀ bá tẹ lọ́rùn kan wọ́n wá ní ẹ̀rí lèmi mú wá ń gbà mo ti fún lẹ́rí kí lẹ́rí yóò wá lóhun ti mú àyà Kùránì wá ti hadith anabi a wá béèrè wípé àyà Kùránì tó ló mú wá yẹn hadith anabi tó ló mú wá yẹn orí àgbóyè ta ni tó ló kò sẹ́ni kankan tí ó mú àyà Kùránì wá àti hadith anabi sallallahu alaihi wasallam wá tí èsè pé àgbọ́yé kan ló fi tu ìmọ̀ bá yẹ pé àgbọ́yé fẹ́ nú ẹ̀ ó yẹ báyìí nísìn àbí àgbọ́yé ẹnìkan tó ṣáájú ẹ̀ láti sọ pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ máa mú àgbọ́yé wá lórí alukoran lágbóyé tó correct tó náà kọ́lé kí ni o àgbóyé àwọn sọ̀hábà àbí ààrẹ ti mú ẹ̀rí wá lórí ẹ̀ ṣe wá rí ìmọ̀ padà ìmọ̀ padà sínú koran àti sunna nabi kì í ṣe gbogbo alọ́lọ́run bá ń bá wí tẹ gbogbo akọ́lọ́lọ́run ká máa dẹ́rì padà sínú koran àti nabi àti sunna nabi kì í ṣe gbogbo wa kí ló fà nítorí pé kì í ṣe gbogbo alákèwú àbí gbogbo alákèwú ni kódà kó gbogbo wa bẹ́ẹ̀ kì í ṣe gbogbo àwọn kan fẹ́ ké kódà yóò wọ́n bẹ̀ tí wọ́n lérí ké àbẹ́ẹ̀kọ́ ni àwọn kan ò sì ní fẹ́ ké rárá ló fi jẹ́ sí pé nínú òṣùwọ̀n àtọ́lọ́wọ́n bá méjì làwọn èèyàn pín sí alẹ́dínà ya àlàmù wàlẹ́dínà lá ya àlàmù àwọn tó jẹ́ àfà tó jẹ́ olùmọ̀ àtàwọn tó wọ́n kí ń sí sọ pé láyà ya àlàmù wàlẹ́dínà lá ya àlàmù ọlọ́wọ́n bá ní àwọn méjèèjì wọn kì wọn kì í ṣe bákan náà lọ́dọ̀ ọlọ́run ọba alladhina ya'lamun ọlọ́run ní àwọn tó ń jẹ́ olùmọ̀ walladhina la ya'lamun àtàwọn tó wọn kì í ṣe olùmọ̀ ó túmọ̀ sí pé ní pẹ̀lú al ni wọ́n àwọn kan wọn èso olùmọ̀ àwọn ẹ̀rí wọ́n pọ̀ tọ́lọ̀ ọba alẹ́kìlá ti ṣàlàyé tó dẹ̀ ti yin àwọn olùmọ̀ gan so ibà nísìn àmọ́ ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ ibi tá a fẹ́ wá lọ àwọn wo lọ́wọ́ bá àlékẹ́lá ní ká máa padà sínú tínú Qur'an àti inú súnà òun náà làwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ yanjú nípa kí lọ́wọ́ bá ń sọ kí lànàbí sọ wọ́n gbọ́n tọ́lọ́wọ́ bá ń wí ẹ̀dàkùn jama sẹ́ni tí ọmọ kùránì kébèlé tí ọmọ túmọ̀ rẹ̀ sóun náà ọmọdé ọ̀rọ̀ padà sínú kìtàbà ti súnà bí ọba ti ẹ̀dá padà bá ti ẹ̀fẹ́ dá padà sọ́mọ̀ ẹ̀rí pé àwọn tó wọ́n ní kápá láti mọ kí lọ́wọ́ bá ń sọ tán lè kà tán sì lè gbọ́ yé àwọn ọlọ́wọ́n bá lẹ́kẹ́lá sọ pé gbogbo àlámọ̀rí tẹ́ bá ti ń tẹ́ bá ti ń ní o ẹ máa dá padà sínú kìtàbà ti súnà kìí sàláì màkà kò yé bá ní sí kí lọ́ọ̀bá tá fi ní kìí sàláì màkà tó fi jáwọn olùmọ̀ni ọlọ́wọ́n bá lẹ́kẹ́lá gbé ojú ni tẹ́ bá ti wá lọ ń wa dá yín padà sínú kìtàbà àti súnà tó láwọn ní kíni àwọn ní ìmọ̀ láti lọ mọ láti gbàgbọ́ e ìtọ́lọ̀ ọba ń sọ náà Qur'an àti láti gbàgbọ́ e tánàbí sọ wọ́n sì lè fàáyọ pé anábì sọ báyìí nínú hadith báyìí àyà Qur'an ní tẹ́ẹ̀bẹ̀rẹ̀ yìí ọlọ́run bá bíkà ti yanjú ẹ̀ nínú àyà báyìí nínú Qur'an yóò àmọ́ wa anábì ti sọ báyìí nínú hadith báyìí ṣé bẹ́ẹ̀ yọba so kí ni ẹ̀rí lórí ẹ̀ ọlọ́run bá bíkà sọ fasalu ahla zikri in kuntum la ta'lamun ọlọ́run bá ní ẹ lọ máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n nímọ̀ tẹ́yìn bá jẹ́ ẹni kíni o tẹ́yìn bá jẹ́ aláìmọ̀ in kuntum la ta'lamun fas'alu ahla dhikri ọlọ́run ní ẹ lọ máa ó mi pé àwọn èèyàn méjì ni wọ́n àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀ àtàwọn tán jẹ́ olùmọ̀ wájìbà àwọn tán jẹ́ lọ́yà àwọn tọ́jú olùmọ̀ àwọn olùmọ̀ tí wọ́n àwọn mọ̀ wá dá wọn lóhùn béèrè wọ́n sì máa tọ́ wọn sọ́nà àwọn tó wọ́n jẹ́ láìmọ̀ àwọn lọ́mọ béèrè béèrè àmọ́ kí wọ́n yà láìmọ̀ kó tó wá lọ́mọ máa béèrè kó tó wá lọ́mọ máa béèrè béèrè ẹ̀sìn lọ́dọ̀ àwọn tó dímọ̀ irú ẹni bẹ́ẹ̀ ìlànà ṣètọ́ nírin ṣé bá ní sí àbí kí wọ́n tó wá jẹ́ olùmọ̀ kọ́ mọ́ wá fi pamọ́ ntó ké ntó mọ̀ kọ́ mọ́ wá ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn nígbà tó bá béèrè lọ́wọ́ ẹ̀ àbí àtọ́ bá pé bùkátà pèpè sí kéèyàn ṣàlàyé fáwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ náà ìlànà ṣètọ́ nírin ṣé bá ní so wọ́n mi pé ní báyìí kìí ṣe àwọn tí wọ́n nímọ̀ ọlọ́run bò ní káwọn dá ọ̀rọ̀ padà sínú kìtàbà tí súnà ibò lọ́lọ́run ní káwọn dá padà sí kan dá padà sọ́dọ̀ àfa fasalu ahla dhikri ọ̀dọ̀ àfa lọ́lọ́run ní kan dá padà sí kìí ṣe inú kìtàbà tí súnà torí pé wọ́n lè gbọ́ yé wọ́n lè mọ̀ bákan náà ọlọ́run bá àríkẹ́lá min al-Qur'an fa idha ja'ahum amrun min al-amni aw al-khawfi adha'u bihi ولو رجوا إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ọlọ́run bá ní nígbà tí àlámà ní nǹkan bá ṣẹlẹ̀ sí àwọn èèyàn ọjẹ́ nǹkan fọkànbalẹ̀ ní ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn ni àbọ́jẹ́ nǹkan páyà àdáàrù bíhì ọlọ́run ọmọ apariwo rẹ̀ káàkiri ọlọ́run bá nìkan jẹ́ kó pé ìṣesí àwọn aláìmọ̀kànlélẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn báyìí nǹkan ayọ̀ bá ṣẹlẹ̀ wọ́n máa ké wọ́n máa ké káàkiri àbí nǹkan ìbànújẹ́ bá ṣẹlẹ̀ wọ́n máa ẹ ọlọ́run o kíní kan eléyọ̀ wa pọ̀ kíní kan lọ́mọ ọlọ́run àdáàrù bíhì ọlọ́run rẹ̀ káàkiri ọlọ́ni wà láwùrọ̀ dùn ìlà rasul ọlọ́ni nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ sí wọn ó jẹ́ nǹkan ìdùnnú ni ó nǹkan ìbànújẹ́ ni ó jẹ́ nǹkan ìbẹ̀rù ni tó bá yẹ kí wọ́n bá dá padà sọ́dọ̀ ànábì ni pé ànábì nǹkan báyìí ló wọ́n kí la lè ṣe ń pa rẹ̀. wa ila ulil amri minhu ọlọ́ni tí ò bá wá sí ànábì mọ́ tó bá ń dá padà sọ́dọ̀ àwọn àfáà nínú wọn ni tó bá yẹ pé nǹkan ṣẹlẹ̀ báyìí ẹ wá lọ sọ́dọ̀ àwọn àfáà tó ń jẹ́ àfáà súnnà ni o kì í sọ àwọn àfáà tó yẹ sí pé yọ sọ ẹ̀dẹ̀ lẹ́bọ ẹ́ nígbà tí yẹn bá lálàá tó wá lọ bá àfa ní rà káìkàìkàì ayé ti bá ah, ọlọ́run ló tètè wáfà ayé ti bá tiẹ̀ jẹ́jẹ́ náà ah, káìkàìkàìkà ayé mà lé o ah, ayé àbìdí yẹn yẹn ìyá àbí ẹsì kí lọ́mọ yìí ṣe fún yín gan kí lọ́mọ yìí orí ìyá rẹ kọ̀bá tí kọ̀bá tí rí kọ̀bá tí ńlá kọ̀bá tí ní kọ̀bá tí ní ọ̀nà àbáyọ mọ́ àmọ́ ọlọ́run bọ̀ sí ó ti di kọ́sọ́mà rẹ̀ nìyẹn yọ máa dá ọ ní àwọn ìtẹ́ yóò fi jáde kó nu ẹ̀sìn yọ máa jẹ ọ tààrà kéésì àwọn ẹran náà ní ká dọ̀rọ̀ padà sí o àwọn tó ẹsì pété bá ti dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ wọn àwọn wu àgbọ́yé ẹ̀sìn lórí tẹ́ bá sọ yẹn pé kílẹ̀ sí sọ ń pa nǹkan yìí kílẹ̀ sí sọ kí ni dájọ́ ọlọ́run bá kí ni dájọ́ ànábì sallallahu alaihi lórí nǹkan tẹ́ sọ yìí ọlọ́run bá ní tẹ́ bá lọ dá padà sọ́dọ̀ ọrú wọn ni la'alimahu alladhina yastanbitunahu minhum ọlọ́run ní àwọn tó ń ní agbára láti fọ ìdájọ́ yọ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀rọ̀ ànábì wọn bá nímọ̀ nípa tó yẹ kọ́ ẹ ṣe bóyá kẹ́ ni àbọ̀yẹ kẹ́ pariwo ẹ̀ ìgbà míì nǹkan lè ṣẹlẹ̀ síyàn ní nǹkan dáadáa tó yẹ ni. àwọn náà sọ fọ́ pé àǹkan ah, tó ṣẹlẹ̀ nǹkan dáadáa ni o àwọn mọ́sọ mọ́ pariwo ẹ̀ àbí à ah, nǹkan yìí nǹkan dáadáa ni ó yẹ kí wọ́n máa polongo ẹ̀ káàkiri ni tó máa ń polongo ẹ̀ káàkiri oore ni ó padà jẹ́ fún ọ tàbí nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan ni àmọ́ má sọ fẹ́ni kankan dákẹ́ àbí nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan ni tòótọ́ bẹ̀tí máa ń sọ fáwọn èèyàn káàkiri láàrin mahu lẹ́ ní ẹ̀sìn ọ̀gbìn tó náà hùmí hù àwọn tó ní kápá àti fa ìdájọ́ yọ nínú kílẹ̀ lọ́wọ́ bá sọ kílẹ̀ ànábì sọ wọ́n ma nǹkan tó yẹ kó o ṣe nípa nǹkan tó sọ nǹkan tó bá bá wọn sọ so kílẹ̀ ayé bẹ̀ ni pé ọlọ́run bá jẹ́ kó yẹ pé kí yẹn máa dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam nígbà tí yóò bá sá anábì mọ́ ká máa dá padà sọ́dọ̀ àwọn àfà tó yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ kìtáàbù ẹ̀kọ́ kí lọ́wọ́ bá ń wí kílà anábì sallallahu alaihi wasallam wí ká máa dọ́rọ̀ padà sọ́dọ̀ wọn ṣé bá ní sìn lórí ìdájọ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá wò ní ká máa dá padà sínú kìtáàbù àti súnà nítorí pé kí ni o èèyàn yẹn ọmọ nípa kìtáàbù àti súnà báwo lèèyàn tí ò nímọ̀ nípa tọ́lọ́wọ́n bá ń wí tánàbí wí bóun ló sì máa dọ́rọ̀ padà síbẹ̀ ló jẹ́ sí pé téèyàn bá sọ̀rọ̀ á bi léèrè ká fi conclude kò wá sẹ́nìkan lé ayé yìí kò sẹ́nìkan tí ń ṣẹ̀sìn tí èyí ṣe wípé òun náà mẹ́sìn ọlọ́dọ̀ ẹnìkan ni kò sí ẹni náà tó yẹ pé ń sí ẹ̀sìn tí èyí ṣe pé ń mú ọlọ́dọ̀ ẹnìkan ni kódà àwọn tó ń takò wípé àwọn ọ̀tẹ̀lá àfa àwọn ọ̀tẹ̀lá àfa àfa ni wọ́n ń tẹ̀lé àfa ni wọ́n ń tẹ̀lé wà lọ́ọ̀ kí ló bá tó fi láàfa ni wọ́n ń tẹ̀lé ni pé ẹbí léèrè wípé tó bá yẹ kó ẹsẹ̀ bẹ̀rẹ̀ nǹkan yẹn lọ́dún yìí ni àbó ti bẹ̀rẹ̀ rẹ̀ bóyá ẹsà calculate ìgbà tí ò ti máa ṣerú nǹkan yẹn pé ìgbà tó ò tí ì máa ṣerú nǹkan yìí gbogbo ara wọn bó ti rí ìgbà tó wá bẹ̀rẹ̀ rẹ̀ yìí ṣé ọkàn jòkó sílé ó gbé kùránì lásán náà lọ́n ka ló fi rí bó ṣe rí ni àbí wà sí ẹnìkan ló ń gbọ́ ṣẹ̀pẹ́ wà sí ẹnìkan ní ń gbọ́ tó bá yẹ bá bùkátà àfáà ni ibo ni wọ́n ti mọ̀nà tó bá yẹ pé ọ̀rọ̀ àfọ́ òwúlò pé kìtàbà ti súnà lámàgbára lé ọya já wá sọ fún ọ kálíbà mọ̀ tó kọ́ lè bá mọ̀ pé ìmọ̀ máa lo ọ̀rọ̀ àfáà nínú ẹ̀sìn kò lè mú yàn mọ̀nà láyé àwa fi yọ pé mọ́ já ti ẹnìkan mọ́lé báyìí já ti mọ́lé já wá gbé Quran àti hadith anabi Bukhari Muslim gbogbo hadith tó mọ̀tọ́ lálàáfíà gbé síwájú ẹ̀ àti Quran ti mọ́lé wá wò bá yáyọ́ mọ̀nà àbí òní mọ̀nà kọ́mọ́ gbọ́rọ̀ àfáà kankan o kọ́mọ́ sẹ́nìkan tí ó tu Quran fún kọ́mọ́ sẹ́nìkan tí ó tú hadith anabi fún ẹwà nítò ebi ọlọ́ni ká máa mẹ́rin inú kìtàbà àti súnnà àbí straight àbí àbùkátà àfáà tí ó ma sàlàyé ẹ̀ fún wa ọya múyàn tí mẹ́lé gbẹ́sì tàbà jí súnà síwájú ẹ̀ ní kọ́mọ̀ ká fúnra rẹ̀ kọ́wá rí bó ti wí kó rí báyìí láìláì kò lè rí bẹ́ẹ̀ lẹ́kítọ̀ àfáà kan lòun náà ma gbọ́ tí ó pé ah ẹni yìí òdodo ní sọ ẹ tí understand tí fi ń padà ń yí padà díẹ̀díẹ̀ díẹ̀ tó bá tàbábùkátà àfáà nú ẹ̀sìn àlèrí hadith tí ó bá sí àbábùkátà fa àlè sígíní àlèrí hadith gbogbo hadith tààrí pátápátá àwọn àfáà ni wọ́n kọ àwọn èèyàn lọ́kọ́ ìgbìyànjú náà sì ṣe láti bùkátà wọn fún bí àpẹẹrẹ sí Bukhari sánẹ́bì ní jẹ́bẹ̀ èèyàn ní àfáà ní jẹ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ ní sí tàbá bùkátà tàbá yẹ pàwọn àfọ́ òwúlò ìwó rí sọ Bukhari ó rí sọ Muslim èèyàn ní jẹ́bẹ̀ Abu Dawud èyàn ní jẹ́bẹ̀ Tirmidhi èyàn ní jẹ́bẹ̀ Nasa'i ibn Maja. imam Musnad Ahmed, imam Ahmed èyàn ní jẹ́bẹ̀ Muwatta Malik imam Malik èyàn ní jẹ́bẹ̀ Ummu Shafi'i imam Shafi'i èyàn ní jẹ́bẹ̀ gbogbo àwọn táwọn wí tí ó bá sí wọn tí wọ́n bá tá àbá bùkátà wọn wallahi ẹ̀sìn onídọ́dọ̀ wa kò tí yé báyìí nìsí ẹ̀sìn onídọ́dọ̀ àlè gbàgbọ́ yé ọlọ́run ọba àlè gbàgbọ́ yé ànábì sallallahu alaihi wasallam àlè gbọ́n tọ́nà ọba wí tí ẹ bá tánàbí àlè gbọ́n tánàbí ń wúye tí ẹ bá ṣe páwọn ilé ìbáraẹni sí kíni nẹ́sì gbìyànjú lẹ́yìn tán kó hadith jọ tán wọ́n tó abẹ̀rẹ̀ sí máa ṣàlàyé fún wa pé hadith yìí o àti sallallahu alaihi wasallam sọ ń bẹ̀ lélẹ̀ ìdáyàtọ̀ wà ń bí eléyìí lélẹ̀ náà fi bẹ̀rẹ̀ sí máa fàáyọ láti mọ̀ láti mọ̀ pé àwọn nǹkan tó sọ ọ̀ranyàn lórí irun ni àwọn tó jẹ́ rúkùn lórí irun ni bẹ́ẹ̀ bá ṣe lé lórí irun irun rẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ bá ṣe lé lórí irun irun rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ bá gbé hadith anẹ́bì fún yàn tẹ́ bá gbé síwájú rẹ̀ tí ó bá rí àfáà tí ó máa tọ́ sọ́nà tí ó máa ṣàlàyé ẹ̀ fún kò lè máa rún o ẹ̀fẹ̀ bá dì síwájú ẹ̀ ni o nígbà tí ó bá ti rí kà so ibà nísìn èèyàn tẹ́ gbé koran síwájú ẹ̀ ọ́sàbùkátẹ̀ èèyàn kan tí ó àbí sàbí ọmọ gbẹ wáhìí inú ilé ni sínú ilé náà ni wáhìí ó ti máa sọ̀kalẹ̀ fún ẹ̀rí pé láìláì kò rọrùn láti jẹ́ sí pé abùkátà fà òun náà ni pé mo fi sọ pé sẹ́rí gbogbo òròrí tẹ́ni ẹ náà mú wá ẹni tó sọ pé ẹ kìíní a ní máa lò ràfà kìtàbà tí ìròrí ẹnìkan ni òun náà rí bẹ́ẹ̀ bí ọdún mẹ́rin márùn-ún sẹ́yìn tí ò tí wà nù kínní kìí ṣe tí ń lọ wọlé sí lórí ọ̀rọ̀ tó ń sọ yẹn kìí sọ̀rọ̀ rẹ̀ ohé látọ̀dọ̀ ẹnìkan ni àbẹ́ẹ̀kọ́ ni àbí ẹbí lè rí pé sínú lé náà sí fúnra ẹni jòkó sínú lé lóhi ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ gbogbo àgbọ́yé tó ń lò yìí ẹ gbogbo bídíà ní kúfùrù lọ́sàn ìdí kèfèrí síbẹ̀ ló wí bẹ́ẹ̀ síbẹ̀ ló wí lọ́bí ọdún márùn sẹ́yìn ọ̀dọ̀ àfáà kan ìròrí àfáà kan ni wọ́n náà ń gbé káàkiri ẹ sí ọ̀nà sáà gbogbo oríṣiríṣi àwọn àgbákò táwọn èèyàn ń gbé káàkiri ká má jẹran mọ́ ká má sálámà sáwọn èèyàn yìí kìí ṣe bẹ́ẹ̀ lórí tẹ́lẹ̀ ọ̀n jẹran tẹ́lẹ̀ àbí ọ̀n sálámà sáwọn èèyàn tẹ́lẹ̀ ìròlẹ́tọ̀ àfáà kan lọ́gbọ́n ìròrí tí ẹ ní ẹ wá mẹ́rin wá mo sọ fún ọ pé mo sọ fún ọ pé èèyàn ò fíríkì àwa mọ́ pé èèyàn kan mẹ́rin wá ní tá ni pé ẹ̀rí tó mú wá yẹn orí àgbọ́yé ta ni tí ìfẹ́nú rẹ̀ nítúsí ẹ wá rí àfáà yìí gbogbo ẹ̀rí tó lóun mú wá yàtọ̀ fáwọn ọmọ yàtọ̀ àkùnrin àti àdìsá mẹ́rin lórí ìfẹ́nú rẹ̀ nítúlé lórí kìí ṣe kọ́ gbàgbọ́yé ẹnì kankan mú ló fi jẹ́ gbogbo àwọn mọ̀sáìlù àwọn nǹkan tí máa mú wá kò sí tíra kábàá tó ti kà ibo ló ti sọ òun fún rẹ̀ lọ́dà àgbọ́yé àgbọ́yé tí ọmọ pé fẹ́nu nìyẹn òun tẹ̀lé fẹ́nu ẹ̀ sẹ́sìn wáyé ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni tó fi ẹgbàgbọ́ yé tí ẹ ń jẹ́ tuntun ẹ̀sìn tí ó ẹsẹ̀ bẹ̀rẹ̀ so ẹ bá ní sìn so látara báyìí ń fi fàyọ́ bíi ni pé ẹ má jẹ́ ká gbà pẹ̀lú pé yẹn pé bó gìtá súnà náà sọ pé òun pè yín sí yẹn ń tu sórí ìfẹ́nu ara rẹ̀ ni ó sàn tó ṣé bíbi tó ń gbọ́ yé sí ìfẹ́nu rẹ̀ gbọ́ yé sí ló tu lọ yẹn àdìsí tó ń wá tí fi ń sẹ̀rí yẹn ṣé bí tùmọ̀ ló fún ló fi mú dájọ́ wá lórí ẹ̀ ìfẹ́nu rẹ̀ ló tu sí yẹn ẹ wá béèrè pé àdàjì tó mú dájọ́ wá lórí ẹ̀ àdìsí àti àyà Qur'an yìí ǹjẹ́ àwọn olóò ṣáájú rẹ̀ lórí àgbọ́yé yìí táàfù mẹ́pẹ́sìn rẹ̀ correct torí pé ẹ̀sìn ẹ̀sìn ti parí ti pẹ́ anábì sallallahu alaihi wasallam al-yawma akmaltu lakum dinakum ọlọ́ọ̀bá lọ sọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀bá ní lónìí ní ẹ̀rùn tó ń ṣe hajjatul wada yìí hajju yìí ra nábì a ti parí ẹ̀sìn ó mi pé ẹ̀sìn ti parí ti pẹ́ ẹ̀sìn tó ń jẹ́sìn nígbà yẹn náà lẹ̀sìn gbogbo tẹ́yìn bá ti ṣe lónìí tuntun tí ó bá ti sí lára ẹ̀sìn jọ̀hún kò sí lára ẹ̀sìn nìyẹn ẹ rí mi gbọ́ àníṣẹ́ kánábì tó kù láyé lẹ̀sìn ti parí gbogbo àkídà tẹ́yìn bá wọn rí lónìí tábà wọn béèrè pé sákìdà yẹn sáwọn sọ̀hábà wọn lórí ẹ̀ tọ́ pé tuntun ni ó wá ní ẹ̀wọ́ ẹ̀sẹ̀ gbé ẹ ìwọ bíbà pọ̀ ọ̀lọ́ fẹ́ máa yí ẹ̀sìn tí ó bá ti jẹ́ pé àgbóyìn ẹbá bá tàwọn sàhábà mú ẹ̀sìn tuntun ní kìí sáré ẹ̀sìn ọlọ́run bá torí pé ẹ̀sìn ti pé ẹ̀sìn ti parí àníìdí tuntun mọ́ ẹni kó gbọ́dọ̀ mú tuntun fún wa nú ẹ̀sìn ní tó ti wà yẹn láti gbà yẹn náà lọ́wọ́ mú wa ló fi jẹ́ pé àwọn abẹ́rẹ́ kìíní kan wà nú ẹ̀sìn á bèèrè pé nígbà tí lásìkò tó ń sọ ẹ̀sìn kalẹ̀ lásìkò ìjọ wà ń bẹ̀ ń gbà yẹn tí ó bá ti sílá rẹ̀ gbàgbé ẹ̀ àlè gbà lọ́wọ́ ẹ̀ àgbọ́yé tuntun so àwọn ilé ìbáyà àgbọ́yé tuntun náà mọ́ mú wa ṣé bá ní so ká sọ́ra gẹ́ so ilé ìbáyà fi pè wá sákèésí lórí pé ibo la ti ń mẹ́rin ẹlẹ́ẹ̀kejì kí làwọn àsìgbọ́ táwọn èèyàn gbọ́yé tán sì gbọ́ lórí ibi tá a ti ń mẹ́rin gan àwọn ti sàsìgbọ́ ilé báyìí gan tí wọ́n máa ní ẹ kìtàbà ti súnà nìkan kìtàbà ti irọ́ ni kìtàbà ti súnà bí fahmi salafil umma kìtàbà ti súnà quran àti hadith anabi pẹ̀lú àgbọ́yé àwọn tó ti ṣáájú lọ tọ́lọ́wọ́n bá lè gbélá fi wá lọ́kàn balẹ̀ pé àgbọ́yé wọn lọ́wọ́ bá yọ́nú sí ọlọ́run sí yọ́nú sí ọlọ́run sí gbàgbọ́ wọn àgbọ́yé wọn láàmà fi ṣe lọ́wọ́ bá kọ́lọ́wọ́n bá lè gbélá lè yọ́nú sáwà náà kẹ́sìn wá lè já tọwọ́ gbà gbogbo ẹnikẹ́ni tó bá ti yapa wọn ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọba àdékẹ́lọ̀ yọ́nú sí torí pé ẹ̀sìn tá a rí tọ́lẹ́rì tọ́lọ́run ọba àdékẹ́lọ̀ yọ́nú sí ẹ̀sìn àwọn sọ̀hábà ni gbogbo àgbọ́yé tí tó bá ti wá lè yapa tàwọn sọ̀hábà ọlọ́run ọba àdékẹ́lọ̀ òbùkátà rẹ̀ ẹ̀sìn jákujàku nìyẹn so ká má sí ẹ̀rí yẹn gbọ́ torí pé àti ráwọn èèyàn ti ń sì gbọ́ láwùjọ ni mú wá fún wa àfa ma ń mẹ́rin wá gan ṣáàtì ma ń mẹ́rin wá gan kìtàbà sí súnà ní pèpè sí kìtàbà sí súnà sórí gítàbà jésù náà lórí àgbọ́yè fẹ́nu tí ẹ̀ ní ìwọ náà sì ń tẹ̀lé fẹ́nu ẹ̀ torí gbogbo tó ń sọ yìí ń tí ń sọ lọ ń sọ àgbọ́yè rẹ̀ ló fi ń sin lọ́hùn bẹ́ẹ̀ nǹkan bá ń bá gbọ́yè tàwọn àfa àṣù náà wá yóò wá ní irọ́ o ẹ má lò ọ̀rọ̀ àfa ọ̀rọ̀ ta ni wọ́n bá ń lò yẹn sọ̀rọ̀ pé síbi kúfùrù ni sọ̀rọ̀ sọ sọ̀hábì wọ́n lọ sọ pé kú síbi ìmọ̀ fi síbi jẹun kúfùrù ni sọ fún mi pé bídíà ni ṣé bá gbọ́yè àfa àkàtọ̀ ń tẹ̀lé ni se lọ́dún márùn-ún bíi mẹ́rin sẹ́yìn ṣé wọn náà ṣe ń tọ́n sọ káàkiri nu àbí ọkàn jókòó nulẹ̀ lásán ọ̀gbọ́ wà sí kankan ni ọlọ́run bá lékelá ti wá sọ sí ọdún nínú làkàrí pé bíyẹn máa fi síbi jẹun kúfùrù ni ṣé bí wà sí kan lọ gbọ́ ṣé bẹ́ẹ̀ nìkan ló mú ló mú ròrí yẹn wá tó he tó rò kọ́ lẹ́rìí ibi ká ló ti he ròrí yẹn náà sọkọlọ bá kọ́dá kó sànú wa so inshallah ta'ala a dúró inshallah so tí ọlọ́run bá lékelá bá kádàrá pé ìbéèrè ń bẹ so á dáhùn níwọ̀n أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام وعليكم السلام نمبر 1 نمبر 2 بسم الله نمبر 3 وعليكم السلام ورحمة الله Thank you. ìdáàbò ẹ bá a sí ẹ bá a ṣàlàyé rẹ àwọn apáàtì àyè èyí gẹ́gẹ́ àwọn ẹgbẹ́ yẹn kéèké jẹ́ pé àyè sọ́nà bí wọ́n sọ wá nù àlẹ́ bá wọ́n sọ wá nù ẹlẹ́kejì ni sí àyè pé aláwọ̀ ní ọlọ́run náà ìbéèrè ní ìpínlẹ̀ náà alhamdulillah so kọ́lọ́ba kí ó bá wa san bọ́dà wa lẹ́sàn rẹ̀ wọ́n béèrè béèrè tó dáa gan wọ́n ní inú wá sí aṣọ wípé ah, àwọn èèyàn ti pọ̀ ń ta sí tọ́jú pé wọ́n ń sọ̀yàn nù tó yíjọ́ sí pé ló kọ súnà náà làwọn náà fi ń sọ̀yàn àwọn náà sọ pé àwọn tó di súnà ni pé oní súnà làwọn náà so wípé báwa ni a ti fẹ́ mọ àwọn èèyàn sì ti pọ̀ tán ṣe súnà gan nísìn tán pàtì mára pé súnà làwọn ṣe súnà làwọn ṣe báwo wá la ṣe fẹ́ mọ ẹni tí súnà tiẹ̀ tó lálàáfíà àtẹni tó yẹ pé nǹkan fi ó kọ súnà ó kàn fi ń pèpè síbi àná ni kìí ṣe ní tí súnà ọ̀rọ̀ ní ṣe wọ́n ní kò láì fẹ́ mọ̀ wọn wọ́n ní pàápàá jùlọ pé àwọn kan wọ́n mọ̀ pèèyàn ní kèfèrí pé lágbájá onísúnà láti ń pera wọn náà ó ti di káfí pẹ̀lú nǹkan tó ṣe yìí so pé báwo la fẹ́ ṣàlàyé lórí wọn so alákọ̀ọ́kọ́ òun ni pé ní súnà eré tó yẹ sí pé kò ní màdàrú nínú tí ò ládàmọ̀dì nínú òun náà ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé súnà tiẹ̀ ó jẹ́ sí pé ó bá súnà àwọn sọ̀hábà mu gbogbo àgbọ́yé ẹ̀ gbogbo tí ó bá ti lè wínú ẹ̀sìn báyìí gbogbo tí ó bá ti ládìí sọ́kàn rẹ̀ báyìí ó wà níbàámu pẹ̀lú nǹkan táwọn sọ̀hábà tó kí ni ò tán kú lé lórí so nítorí ẹ̀ ló jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ̀rọ̀ tí bá ń polongo súnà fún wa ẹjá máa bèèrè pé àgbọ́yé tẹ́ mú wáyìí ń tẹ́ ẹ sọ yìí ẹ dákun lórí àgbọ́yé ta ni ǹjẹ́ àwọn sàhábà wà lórí àgbọ́yé yìí ǹjẹ́ àwọn ẹni ṣáájú tí gbogbo anáà mọ̀ tí wọ́n wà lórí àgbọ́yé imam malik imam shafi'i imam ahmed tó yẹ bá ní sí hasan al-basri sufyan al-thawri sufyan ibn uyayna gbogbo àwọn afá àwọn yìí tí gbogbo àmọ̀ tí gbogbo ayé sì gbà pé àwọn wọ̀nyí ìmọ̀ ń bẹ pẹ̀lú wọn sì dúró déédéé sí wà lórí àgbọ́yé ṣe bá nísìn tó bá ti ń sọ tí bá ti wọ́wà wí ẹ ti mọ̀ pé kò sí ẹni tí ń ṣe ẹni tí ń sọ ẹ̀yìn súnà tí ò lálàáfíà ni so ẹni tá a fi mọ̀ súnà tó lálàáfíà ni pé gbogbo ẹni tọ́jú ọjọ́ pé súnà rẹ̀ ó bá súnà àwọn sọ̀hábà mu àkídà rẹ̀ bá tàwọn sọ̀hábà mu ìbáàdà rẹ̀ bá tàwọn sọ̀hábà mu irú ẹni báyìí lọ́wọ́ lórí súnà gidi àmọ́ gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti jọ́ pé súnà tiẹ̀ ọkà sọ

kò bá sí mùsùlùmí kankan ní lọrin àyàfàwọn nìkan ẹni tí bá ti lọ sí lẹ́kṣọ́ wọn òun náà ni mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tí ẹ bá ti lọ sí lẹ́kṣọ́ wọn báyìí wọ́n wá àgbákò kan sí lọ́nà àwọn àgbákò tán làkalẹ̀ tó ní wọ́n ń la àwọn àgbákò tó pọ̀ palẹ̀ gan tó ẹ́ sí pé ẹ̀yin ò ní gbà pẹ̀lú àwọn àgbákò yẹn gbogbo àwọn kan tán ń pè ní kúfúrù tán ń pè ní bídíà ẹ̀yin ó gbàgbé ẹ̀yin ò ní kèsè bídíà tẹ́ ẹ bá ti wá lè ṣe wọ́n ti bàbé kèfèrí nìyẹn ẹ ti di kèfèrí àwọn yẹn èèyàn gbọ́dọ̀ tẹ̀lé wọn so láti wọ́n wà precise àwọn ni ọmọ lẹ́yìn àfá jàbàtà wọ́n gbẹ̀rẹ̀ ní jàbàtà so jàbàtà yìí kọ̀ọ̀rìjì ni ìkọ́nà àwọn kọ̀wárìjì ni tó ẹ́ sí pé gbogbo èèyàn pátápátá yàtọ̀ fáwọn ọmọ ìjọ rẹ̀ nìkan kèfèrí ni gbogbo èèyàn kèfèrí ni gbogbo èèyàn kèfèrí ni àtọ̀ fáwọn ọmọ ìjọ rẹ̀ nìkan àyàfi tí bá ń tẹ̀lé lọ́yàkù tó rákídà táwọn wí àkídà jàbàtà èmi yìí mọ́ pẹ́ńbẹ̀ gan mọ́ pẹ́ńbẹ̀ gan tí ó bá ní sí so tí bá ń tàn yín wallahi alazim lọ́yàkù tó bá sì dàbí ọ̀rọ̀ ẹbí lè rí pé ọ̀dà àfá báyìí kí ni yóò ní kéfèrí ni ó lè máa sọ pé irọ́ ní ń pa ó ìyìn pé ìwé yẹn kéfèrí ẹwà béèrè pé ẹwà ní kéfèrí

ní nǹkan tẹ́ pé wọ́n pè yàn kèfèrí lórí ẹ̀ ní nǹkan tẹ́ pọ̀tọ̀ ní nǹkan táwọn eléyìí sọ gẹ̀ wọ́n lọ ń bá wọn gbé síbi tí ó ti fẹ́ pè yàn kèfèrí torí pọ́ sáfẹ́ máa pèpè sọ́dọ̀ ara tiẹ̀ nìkan torí pọ́ fẹ́ máa pèpè sọ́dọ̀ ara ẹ̀sìn tóun nìkan mo fi Ọlọ́run bá tó dá ẹ̀mí mi búra tí ó sì gbé mi dé lọ́jọ́ gbéra kìyàmà wàláhì gbáà ni wọn Dr. Alaro kèfèrí àfá Fatai Zarumi kèfèrí àfá Alibawa kèfèrí Dr. Akórèdé kèfèrí Dr. Kakuri kèfèrí Dr. Sharofu kèfèrí amúbíẹyá kèfèrí kí ló dé báyẹn ṣé báyìí nísìn àfá Dáúdù dúdú kèfèrí àfá Dáúdù pupa kèfèrí Ibn Rọ́jí kèfèrí tàwa ni mùsùlùmí tàwa ókè ọ̀dà intẹ́ ń sọ sẹ́gbẹ́nìsìn ẹ̀ ń sọ̀rọ̀ tábọ́ fẹ́ kọ̀nfàmù bọ́yá nǹkan tẹ́ ń sọ ẹ̀bọ́ yóò tọ́ ni àbódòdó tara tó lè bèrè lẹ́yìn mọ́ kò sẹ́ni kankan mọ́ òun nìkan náà ni so gbogbo tí bá ti ń wù náà lagbọ́dọ̀ mọ́ gbọ́ sẹ́gbẹ́sì nǹkan bá rú yàn lójú gbà ń pé afá kan sọ nǹkan sẹ́gbẹ́ tó bèrè lọ́dà fáà mí pé ah, tó bá wá sọ orú bẹ́ẹ̀ wọ́n ah, bá kódà bá fáà náà sì dá mi lóhùn àmọ́ tó bá yàtọ̀ ẹ ò pé afá ìṣẹ́lẹ̀ afá ìṣẹ́lẹ̀ ọ̀dà jẹ́ tó bèrè lọ́dà fáà mí ẹlẹ́ẹ̀kẹta kí n wá sí ìwádìí bẹ́ẹ̀ tí máa fi tí dòdò lọ́dọ̀ tí wọ́n rọ́ òun nìkan náà ọ̀sọ́dọ̀ ẹnìkan lẹ́tí gbọ́dọ̀ síwájì kò sí mùsùlùmí mímọ̀ so ilé ìbáyìí aburú gbà ní aburú pátápátá gbà ní so ibà ní so àwọn tó sì rọmọ yìí máa pèyàn kéfè rí bá sí ń pèyàn yìí ó pọ̀ gidi gan so kọ́lọ̀ bá kó so wọn kì í ṣe ahlu sunna so alákọ̀ọ́kọ́ ìbéèrè yìí nìyẹn so gbogbo àwọn ẹ̀sìn wọn sì ní kódà ìròrí wọn lórí pé gbogbo bídà ní kúfúrú yìí wallahi kò sí sọ̀hábì sẹ́kí mọ́ sọ pé gbogbo àkídà wọn tí ó bá ní sí inṣàlọ́wù tààlà a sì padà wọn mẹ́nu bà wọn lẹ́yọ kọ̀ọ̀kan tí ó yẹ sí pé masala kọ̀ọ̀kan nínú àwọn masala tó ti dá àgbákólẹ̀ lórí ẹ̀ tó ti bá ìròyìn àwọn ẹ̀jẹ̀ lórí àmọ́ wá kọ̀ọ̀kan a sì mọ yanjú ẹ̀ àmọ́ fọ́sọ́wẹ́ pẹ̀lú ẹ̀rí pẹ̀lú gbọ́dọ̀ tó fi jẹ́ sí pé àwọn èèyàn wà lórí báyìí lórí àlàyé tó kẹ́yà and inshallah ta'ala àwọn kan bẹ tí mo ti ṣe tó ẹ́sì pé wà lórí kìíní bí inshallah tàbá parí ẹni tó bá fẹ́ mo lè fún wọn tó ẹ́sì pé mo ti yẹjú àwọn masáyì nǹkan pẹ̀lú àwọn ẹ̀rí nínú kìtàbà àti súnmọ́ tó ẹ́sì so yóò rí àwọn nǹkan a ṣàlàyé and inshallah Allah ǹjẹ́ a lè pé lọ́lọ́run àbí sáà a lè máa pe ọlọ́run ní ọlọ́run tá à ní pè ní Allah náà eléyìí báyìí náà lára àwọn aburú tí àwọn wọ̀nyí fọ́nká nìyẹn kódà níta máa fi mọ̀ wọ́n rẹ̀ o ẹjẹ̀ fún láwọn tẹ́ntí ọba dá wọn mọ̀ láwọn kọ̀wárì kìí ẹjẹ́ bá ti ń pe Allah Allah Allah ẹfura sí ara wọn ni àwọn ẹni máa ń pe Allah torí wọ́n gbà pé èèyàn gbọ́dọ̀ pọ̀ lọ́hùn pé èyàn pọ́lọ́run yọ gbọ́dọ̀ pé bá ṣe ń pọ́lọ́run yìí yọ mọ gbígbà pọ́n ńlá mọ̀mọ́ wọn lórí ni because ìpèlẹ̀ ń pè lọ́dọ̀ wọn yẹn tẹ́ bá ti rẹ̀yàn tó fẹ́ kírun tó fly polo ẹ àwọn aṣọ tí máa ní polo yẹn bóyá ṣẹ́ tàbáwọn àjàlábíà tẹ́ bá ti rẹ̀yàn tó fẹ́ kírun tó fly rẹ̀ bí tàfáì tẹ́ bá ti rẹ̀yàn tó fẹ́ fly rẹ̀ ara wọn ni o ẹ lè rọ́ ní polo ẹ̀rí wọ́n sí ẹ̀rí gbọ́ náà ní pàtàkì wọ́n tó pé ibi ká máa sí ẹ̀rí gbọ́ ká máa gbẹ́rì sórí ìfẹ́nú yìí ká máa gbọ́ sórí ìfẹ́nú yìí náà ni inṣáàlá oṣù mọ́ká padà débẹ̀ náà aṣàlàyé àdíṣ náà sì gbọ́ àti àwọn ẹ̀rí tó sì fọ́ lẹ́nu fún wọn inṣáàlá padà ṣàlàyé àwọn wọ̀nyí ṣé bá ní sìn àwọn ẹni wọn kí ń jẹran tẹ bá ti lọ lóúnjẹ tẹ bá ti lọ lóúnjẹ papọ̀ ẹ àbí ẹ dákun ẹni ṣé kí n lọ bá yẹra kí n bá yẹra oúnjẹ kí n yẹra sí ẹ bá fẹ́ mọ̀ ẹ gbé kò ẹ bá ti rẹni tí èfi e síbí jẹun tí ń jẹun tí ò fi síbí jẹun tí ń jẹ ráìsì tí ń jẹ ẹ̀wà àbáwọn oúnjẹ yòókù tí ò fi síbí jẹ ara wọn ni o wọ́n lè ti máa fi síbí mu nǹkan ní sí ó lè máa fi ti mu kọ báyìí tẹ́lẹ̀ ni bẹ̀tà báwọn ti ní wọ́n lè para mọ́ fi mú báyìí lẹ́yìn tó ti pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kéfèé nítorí pé fi síbí mu kọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbáwọn ti rí pé mímu tó kó sí mọ́ báyìí torí mímu nǹkan tó ti yàtọ̀ sí jíjẹ báyìí a padà débi yíò náà pẹ̀lú gọlọ́run tó ródò tún ní yíò náà so ibà nísì so ṣe wá ríbi tẹ́wà bẹ̀rẹ̀ ni pé ìjà lè máa pe ọlọ́run bẹ́ẹ̀ ni a lè máa pe ọlọ́run kí ló fà á òun náà ni wípé gbogbo èdè tẹ́rí tọ́lọ́run ọba àlékẹ́ ládáì gbogbo èdè tá sọ yìí ọlọ́run ọba lọ́dà gbogbo ẹ̀ kódà lára àwọn àmì ọlọ́run ọba lọ́wà ọlọ́run ọba àlékẹ́ ní waqtilafu alsinatikum wa alwanikum ọlọ́run ní bí ahọ́n yín ṣe yàtọ̀ lóríṣiríṣi èdè tẹ́ ń sọ yẹn àti kọ́lọ̀ yín bó ṣe yàtọ̀ tọ̀ yẹn ọlọ́run nínú àwọn àmì ọlọ́run ọba lọ́wà so ọlọ́run ọba lè dáátọ́ dá yorùbá ó fẹ́ ká máa sọ èdè yorùbá ni èdè yorùbá yìí ṣe ìwọ̀ká sọ yorùbá kò ṣe ìwọ̀ká sọ fúlàní kì í ṣe ìwọ̀ká sọ nópé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn èdè yìí ọlọ́run ọba lè dáátọ́ fẹ́ ká máa sọ ni ṣé wá rí gbogbo orúkọ ọlọ́run ọba tó wá ní èdè lárúbáwá yẹn òun náà ló nítumọ̀ nínú àwọn èdè yòókù náà gbogbo ọlọ́run tó wá ní èdè lárúbá kí lọ́fà tó rọ́kọ́ lọ́wọ́ bá nìkílá fi wá lédè lárúbá torí pé èdè yìí lọ́wọ́ bá nìkílá fi sọ ẹ̀sìn kalẹ̀ ni ẹ ti so bó ṣe wá tọ́ fún wa láti tú àyà kùránì sédè yorùbá yẹn bẹ́ẹ̀ náà sọ fún wa láti tú ọkọ̀ lọ́wọ́ bá sédè yorùbá gbogbo ẹnikẹ́ni ẹgẹ́ bá ṣe lè tú orúkọ ọlọ́run bá ṣe dé lárúbáwá tí bá fẹ́ túmọ̀ arrahman nísìn arrahman mo sọ fún yín pé ma sọ fún yín pé zurrahmatil fi lárúbáwá túmọ̀ arrahman yẹ pé ọba tó pé rahma rẹ̀ ìkẹ́ rẹ̀ gbòòrò tó gan ìtumọ̀ arrahman nù tí bá fẹ́ bẹ́ẹ̀ náà mú ẹtú lárúbáwá yẹn mo lè kí máa wọ́n gbé al-ma'bud ìtumọ̀ ìrìn yorùbá ni ọba tá ń sìn ẹgẹ́ mo lọ pé ar-rahman dhur-rahmatil wasi'a ìgbà tí mo fẹ́ tún yorùbá mo ní ọba tó yẹ pé ìkẹ́ rẹ̀ gbáyè ṣé kí mo tún yorùbá ni bẹ́ẹ̀ náà mo lè tu nínú pé bẹ́ẹ̀ náà mo lè tu ní fúlàní ìsọ pé mi lè tu bẹ́ẹ̀ torí gbogbo àwọn èdè yẹn mo lè yẹn lè tu bẹ́ẹ̀ ni mo sọ o bẹ́ẹ̀ náà la lè tu ní english ṣé àwọn ọ̀dọ́ sáà máa ń sìn bẹ́ẹ̀ náà la lè tu ní gbogbo àwọn èdè tó kù so bá a ṣe ń tú àyà kùránì sí yorùbá yẹn bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn àsìmá torí pé àwọn àsìmá òlọ́ yìí náà àwọn náà jẹ́ àwọn apá kan nínú àwọn àyà kùránì àwọn àyà kùránì yìí ẹ máa rí àwọn orúkọ ọlọ́run báyìí mbẹ̀ tí ó bá ní sí allahu la ilaha illahu alhayyul qayyum nínú nínú لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديه وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم níbi parí آية هنا náà àtúrókọ العلي العظيم sẹ́mi pé ti bá bẹ́ tú àyà yìí sìn kí má tú alhayu kí má tú alqayyum sẹ́n pé mo sọ fún wa pé ó tọ́ láti tú àyà kùránì sí gbogbo èdè bẹ́ẹ̀ náà ló ṣe tọ́ láti tú gbogbo àwọn orúkọ Ọlọ́run bá sí gbogbo èdè so ẹni tó bá láàgbọ́dọ̀ tú sẹ́n mo sọ̀dájọ́ pé káfíìrì nìyẹn torí pé àwọn àwọn asma'ullahi muhkama ìtumọ̀ rẹ̀ nínú àkídà ní pé gbogbo Ọlọ́run bá fine nígbà tá a bá ti wá gbà yí pé a lè tú ìtumọ̀ ọkọ̀ ọlọ́run ọba tó wá ń lárúbáwá yẹn a lè tú sí èdè yorùbá mo dẹ̀ ti sọ ìdí tó fi wá ń lárúbáwá torí pé èdè tọ́lọ́run ọba àríkílá fi sọ ẹ̀sìn kalẹ̀ nìyẹn èdè tọ́lọ́run ọba àríkílá fi sọ alukoran kalẹ̀ nìyẹn nítorí ẹ̀ ló jẹ́ pé orí èdè wọn lórúkọ ọlọ́run ọba ti wá a wá lè translate sí gbogbo èdè yòókù fine àwa kù wípé ǹjẹ́ ọlọ́run ọba táwọn wí sọ wá nítumọ̀ kankan nínú àwọn orúkọ ọlọ́run ọba tó wá ń lárúbáwá téèyàn bá pe ọlọ́run ọba lórúkọ kan nínú èdè kan nínú àwọn èdè tàwáwádìí ìtumọ̀ ìntẹ́ wíyẹn nínú èdè yìí tàwárí pé kọ̀ báyìí kankan nínú àwọn orúkọ tọ́nà ọba àríkẹ́ lásọ̀kalẹ̀ nínú èdè lárúbáwá tó fi mọ̀ wá a jẹ́ pé ilhadu ló kó sí yẹn ẹ̀ tí ọ̀nà sáà nítorí tí a fẹ́ pín tí a fẹ́ mọ̀ ní tó burú pé èèyàn gbọ́dọ̀ pé ọlọ́run ọba lórúkọ tọ́nà ọba ọ̀jẹ́ èèyàn sì gbọ́dọ̀ ròyìn ọlọ́run ọba pẹ̀lú ròyìn tí èsè tọ́lọ́run so ló fi jẹ́ pé gbogbo èdè téèyàn bá ń sọ pátápátá bóyá sọ pé ọ̀gbáǹgìjì nìsín àbí ọ̀sọ́ pé chineke awa abẹ́rẹ́ pé kí ni chineke nínú èdè yìí tó bá chineke tá a bá wá rí pé ó mú kan nínú àwọn orúkọ ọlọ́run ọba tọ́lọ́run rí pẹ̀lú èdè lárúbáwá a jẹ́ sí pé orúkọ ọlọ́run ọba náà ní pọ́lọ́run yẹn ẹ̀ tí ọ̀dọ́sà kò pé ọlọ́run ọba pẹ̀lú orúkọ mi torí n wí ó ní nínú àwọn orúkọ ọlọ́run ọlọ́run tó fi ránṣẹ́ sí wa ọ̀dọ́sà so abẹ́yẹn sọ àwáwò ẹ́ ọ̀bángídì ni ubangidi ẹ̀hẹ́ tọ́ ubangidi àwáwò àwárí pé ah, ó túmọ̀ ìkan nínú àwọn èdè nínú àwọn ìtumọ̀ ọlọ́run wa ajẹ́kọ̀ọ́kọ́ tó pè yẹn ọlọ́run bá náà ní jẹ́bẹ̀ ọkà pé ní ọkà pé pẹ̀lú èdè yìí ni ó pé pẹ̀lú kíni o pẹ̀lú èdè lárúbáwá kò dẹ̀ séde tá a lè fi pọ̀ náà ni àyàfi tá a bá ń àbí a bá ń ṣe àwọn àkárù ọba ni ọlọ́run mo wá sọ lọ́dọ̀ rẹ kó níbi abọ́ àlìjẹ̀nú àtakọ a ọsọ lárúbáwá rẹ ni àbẹ́yànfẹ́ wọ mọ́sálásí ọwájú àbẹ́yànfẹ́ kírun ọlọ́run ọba ló tóbi jùlọ àgbogbo ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àgbáńlá ayé àkẹwàá ní kíni ebi ẹ ṣebí tí mo ebi ebi gbogbo èdè lọ́lọ́run bá gbọ́ á ni tó bá ti wà láàyè ìbáadà kíni o sọ lárúbáwá ṣùgbọ́n tó sí o lè sí gbogbo èdè tó

so ninety nine tọ́lọ́wọ́n ọba dékìlá fi hàn mọ́ wáyé wo ọlọ́run ọba ọlọ́run tá n pè ìjọ bá tùmọ̀ kan múnú àwọn ọkọ̀ ninety nine lágbá wáyé àwa wo wọ́n kọ́ bá mú kí ni kí ni Yorùbá gbà lérò pẹ̀lú ọlọ́run Yorùbá ọba ìtumọ̀ bíi méjì sí mẹ́ta ni alákọ̀ọ́kọ́ Yorùbá máa ń gba èrò wọ́n máa ń gbèrò pẹ̀lú ọlọ́run ọba ẹjọ́ sí pé ó lè hun èèyàn téèyàn bá ṣẹ̀ kí ṣẹ̀ rẹ̀ yóò hun èèyàn ó lọ́hun nìyẹn ètò ìrìn pé téèyàn bá ṣẹ̀ yóò jẹ́ èèyàn yà so eléyìí báyìí lára nǹkan tí a lè fi pe ọlọ́run ọba ni so eléyìí báyìí nísìn a lè pe ọlọ́run ọba ní muntaqim almuntaqim a lè pe ọlọ́run ọba bẹ́ẹ̀ pé ọlọ́run ọba muntaqim ni a sì sọ pé ọlọ́run ọba dhuntiqam ni kí ni tí mo dhuntiqam ọba ọlọ́run ọba tó ní ọ̀hún ọlọ́run bá ní kẹ́lẹ́dẹ̀ sọ náà Qur'an ọlọ́run ní wallahu azizun dhuntiqam ọlọ́run bá ní èmi ọlọ́run bá nínú suratu Ali Imran náà yẹlẹ̀ kẹta ọlọ́run ní èmi ọlọ́run bá ní ọba aziz ọba ní izza ọba gbìyì ní mi ọba alágbára ní mi dhuntiqam èlé èmi azizun ọlọ́run ní alaysa azizin dhuntiqam ìyẹn náà tó wà nínú suratul Ma'idah ah suratu ali imran náà bákan náà jàre eh alaysa allahu bi azizin dhintiqam so ó túmọ̀ sí pé almuntaqimu ìyẹn ni kọlọ́wọ́ wa bẹ́ẹ̀ so ibà ní sikọ́dà náà a máa fi irú nǹkan bẹ́ẹ̀ a máa fi ṣe dùá ó yẹ bá ní sí náà ẹlẹ́ẹ̀kejì nínú túmọ̀ tí ọlọ́run ọlọ́run tó nínú èdè lárúbáwá òun náà lẹni tó lè hun nǹkan ihun nǹkan nínú yorùbá òun náà lẹni tó bá lè create ihun ẹ̀rí pé àwọn Yorùbá wọ́n ní ahun kùkù ẹni bá ibi tọ́bá tí wọ́n hun kùkù adìẹ ẹ̀rí wọ́n ni wọ́n hun ahun ahun ahun apẹ̀rẹ̀ ṣe pé wọ́n hun ni so ihun yẹn tí wọ́n ni pé ẹ̀ ṣe bá ní sí so kódà Yorùbá ni ó hun ète ṣe pé ó dá ète nìyẹn tàbí ahun fìlà so to create so ó túmọ̀ sí pé al al al al-ikhtira' al-qadiru ala al-ikhtira' ìtumọ̀ ọlọ́run nìyẹn ọba tó ní kápá àti ihun ẹ̀dá àti dẹ́dà ọba dẹ́dà ní wọ́n pè lọ́lọ́run nínú Yorùbá so ọlọ́run ọba tí ń hun ẹ̀dá ọba pé òun ni máa òun ló gbogbo ẹ̀dá sì ní àtẹ̀yàn àti sánmà àti àti òrùn àtòṣùpá àti ilẹ̀ àti àtàjẹ́nà àti iná sọ́nà ọba lọ́dà wọn àbíkè sọ́nà ọba sọ́nà ọba ló hun wọn àbẹ́nà ọba kọ́ ní hun wọn sọ́nà ọba ló hun wọn so ìtumọ̀ ọlọ́run ìtumọ̀ ẹni al so al-Khaliqu sì ni ìkànnà asma'ullah ni so báwo ni yóò sọ pé yóò lè kọ lọ́hùn so tá a bá wá dédè míì náà táwọn náà ní ìtumọ̀ nínú èdè tiwọn tó ẹ́ pé yóò túmọ̀ àlùkọ́ọ́lùkù ẹni tí ń dẹ̀dà náà ẹni pé pẹ̀lú èdè yìnyín náà ẹni pé pẹ̀lú Ìgbò ẹni pé pẹ̀lú Haúsá ẹni pé pẹ̀lú gbogbo èdè so ẹ bá rí sí kó sáà ti jẹ́ pé ń tẹ́ ń pè ó ní ìkan ó bá ìkan mú nínú àwọn so ẹni pé pẹ̀lú èdè so ẹ bá rí sí so kò sí nǹkan tó burú mbẹ̀ so kátàkátà ni àwọn eléyàn sọ so ibà ní sìnkú ọ̀rọ̀ tí ò bẹ́kọ̀ mu rárá ni fine ó wá kó ṣubú ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ mo lè máa kátírà kí n rí ọlọ́run kí n rí Allah Allah kí n wá tu sọ́lọ́run nígbà tó ìjẹ́sí pé ìtumọ̀ Allah ìtumọ̀ ẹni ọba táǹsìn tí wọ́n bá fẹ́ túmọ̀ Allah ní Yorùbá tó gbọ́dọ̀ tu sọ́lọ́run o so ibà ní sìn inú òfin tú ọba táǹsìn ọba tó tọ́ láti mọ̀ sìn náà ń pè ní Allah àmọ́ mọ̀ ń katira lọ wọ́n wá rí tẹ́kọ̀ọ́ Allah máa ní àti yakulu Allahu ta'ala ọlọ́run ọba sọ wípé ẹ̀tí ẹ̀rẹ̀sán mi tí ṣe ilhad mi sọ fún yín wípé ìtumọ̀ Ọlọ́run bẹ̀yẹ mi sọ fún yín pé ìtumọ̀ Ọlọ́run bẹ̀tí mi tí mo sọ fún yín pé Ọlọ́run ọba so ẹntẹ́ ẹ̀mọ̀ sọ lọ́run yẹn ẹntẹ́ ẹ̀mọ̀ sí Allah o tí mo long òun náà lọ́run tẹ́ ti gbọ́ ìtumọ̀ rẹ̀ ni pé èyàn máa ń mú fi ń tu ẹlẹ́ẹ̀kejì èyàn máa fi orúkọ Ọlọ́run ọba kan fún bí àgbáyé man huwa allah arrahim man huwa allah alaziz mo fi orúkọ Ọlọ́run ba kan mo fi ṣàlàyé orúkọ Ọlọ́run ba mi fún yín pé ẹni tán pè ní allah yẹn ore ni jẹ́ alaziz o mi sọ pé ìtumọ̀ alaziz ni allah ṣé bá ní sí Ọlọ́run ni allah la ilaha illahu alhayyul qayyum ṣe la ilaha illahu alhayyul qayyum Ọlọ́run ba de ga fi ṣàlàyé allah ni ṣé bá ní sí so tó mọ̀ sí pé a lè mú ọkọ̀ ba kan ká fi ṣàlàyé ọkọ̀ Ọlọ́run ba kejì kí lè bá túmọ̀ sí pé ẹni tẹ́ ẹ̀mà tí ń jẹ́ Allahu yẹn o ẹni tẹ́ ẹ̀mà tí ń jẹ́ Ọlọ́run yẹn o òun náà lọ́lọ́run yìí mo wá bá pàdé inú tíránsì mo wá bá bitaka Allah pàdé sí mo wá sọ pé Ọlọ́run ìtumọ̀ ni pé Ọlọ́run tá a ti mọ̀ yẹn àbí mo bá Rahman pàdé pé yakulu Rahman Ọlọ́run ọba sọ wípé mi sọ fún yín pé ìtumọ̀ Rahman ni Ọlọ́run bẹ́ẹ̀ tí mo sọ fún yín pé Ọlọ́run ọba lẹ́yìn gbọ́yé Ọlọ́run lẹ́mọ̀ so orúkọ Ọlọ́run ọba tẹ́wàá mọ̀ yẹn tí mo dákọ yẹn òun náà náà gbà pẹ̀lú Rahman bíi so almusamma wahid ọlọ́run ọba ọba tá à ń wí ọyọ kan náà ni àmọ́ ní àwọn àsùnmáwù tó pọ̀ àwọn orúkọ tó pọ̀ so eléyìí tó bá wù ú ọkọ ọlọ́run ọba táwọn èèyàn bá mọ̀ lẹ́yìn fi ṣàlàyé ní tí ó bá wà ní ilẹ̀ fáwọn èèyàn ẹ̀ tí ọ̀nà sàn so eléyìí báyìí sì ni sheikh muhammad al-amin al-shinqiti muhammad al-amin al-shinqiti nínú tafsir wọn tápé ní adwaul bayan ní muqaddima tafsir Salih al-Uthaymeen rahimahullahu ta'ala nínú tírà wọn kata pè ní al-Qawaid al-Muthla fi asma'illahi wa sifatihi al-ula wọ́n sàlàyé ìtí mọ̀ sọ yìí bẹ̀ pé ìjẹ́ lè mú orúkọ Ọlọ́run Ọba kan tó gbajúmọ̀ táwọn èèyàn mọ̀ káfí sàlàyé orúkọ Ọlọ́run Ọba míì táwọn èèyàn bá mọ̀ so ibà ní sísọ ó wọlé so Ọlọ́run Ọba ní 99 ó kọ 99 so mo lè mú kan bẹ̀ kí n fi sàlàyé gbogbo àwọn yòókù so ibà ní sísọ wallahu a'lam náà ok illa lillah so mo fẹ́ bèèrè pé ṣé mùsùlùmí àwọn àbí mùsùlùmí lè participate ní àkọ́kọ́ bèèrè ẹ̀yẹ́ kejì bèèrè mi ni pé ta sì mọ ẹ̀sìn Islam kò lè aláwọ̀ ní ẹ̀sìn kan tó ń gbà lọ́wọ́ náà Islam tó ànábì sí ni ká mọ̀ sí nǹkan ní ìwọ̀ tó ń bá ti ẹ̀sìn súfì torí lọ́dọ̀ tèmi náà súfì ẹ̀sìn Islam tó má bẹ́ẹ̀ ti kẹ́ sàlàyé lórí ẹ̀sìn súfì ni a máa jẹ́ Islam Adi es mi ní s náà làwọn ní pé ẹgẹ́ bí ayé sàlàyé pé iná ṣokmú illa lillah ayé ayé pé owó tá ń pè ní ìdájọ́ pátápátá kò tọ́ fún ẹni kankan àyàfọ́ ọlọ́run bá nìkan náà ló tọ́ láti máa mú wá ọlọ́run bá nìkan lónìí ìdájọ́ wọ́n ní lábẹ́ àgbọ́yé ayà yìí ǹjẹ́ àwa lè dìgbò àbí a dìgbò ṣé mùsùlùmí lè kópa níbi ìgbò dídí àbí olè kópa àbí náà ìdáhùn sí ìbéèrè yẹn máa pín sí méjì nítorí kálíbà kọ́ ẹ̀kọ́ kan bẹ̀ máa sọ wípé mùsùlùmí lè dìgbò so ibà nísìn máa sì sọ pé kódà ìgbò dídí wà nú ẹ̀sìn àmọ́ mùsùlùmí ò lè ṣe democracy so ibà nísìn torí pé democracy ń tó yàtọ̀ fún Islam òfin mí tó yàtọ̀ fún islam kí náà ń pè ní gbò ìgbò nínú islam ó wà òun náà ni pé lára àwọn ọ̀nà tàbí ń gbà yí olórí òun ni pé a lè dìgbò fún bí àpẹẹrẹ tí è bá ti ṣe pé olórí ti ń lọ olórí tó fẹ́ kú tí è bá yẹ kóhun fún rẹ̀ lọ́fà ẹnì kankalẹ̀ pé ẹni tí ó mọ̀ jẹ́ olórí yín lẹ́yìn tí bá kú tán ni tí ò bá ti fà àwọn tó yẹ kí wọ́n ní ìmọ̀ nípa ẹ̀sìn dáadáa wọ́n mọ̀ bá ṣe yanjú àlámọ̀rí ẹ̀sìn tó yẹ bá ní sìn gbogbo tó bá ta kókó àáfàá ni wọ́n àwọn yìí láwa péjọ a wà ní nínú yín ẹ lọ dìgbò ẹ mú ẹni tí ó jẹ olórí wa ṣé àwọn ọdún sábà yín sìn ẹni tí ó jẹ olórí wa nínú yín irú ìyẹn ṣé ń gbọ́ mi àfà so mo fẹ́ kí ẹ gbọ́ pẹ̀lú ọkà tí yóò má gbọ́ yé wa ni o tó dẹ̀ lójú kí n dàgbà tọkàn yín padà báyẹn ṣe rúrú ìyẹn òun ni wọ́n ṣe lásìkò tí lásìkò Uthman ibn Affan ìgbà tí Umaru fẹ́ kú tó ti gún lọ́bẹ̀ so tí Umaru bá ti jẹun tó bá sì lògùn oúnjẹ ń gbàbí tí wọ́n ti gún yẹn ń gbàbẹ̀ jáde sàn pé ó ti ṣọ́ pé ikú ti ń súnmọ́ nìyẹn ìgbà tí yẹn bá ti ń jẹun tó ń di òdó lára mọ́ kò sí ẹnìkankan nu wọn tí ò lẹ́tọ̀ọ́ láti di khalifa lẹ́yìn tó bá kú tán lẹ́yìn tí Umaru bá kú tán Umaru wá sọ fún wọn pé ẹ̀yin méjèèjì yìí ẹ lọ yan ẹnìkan láàrin yín kó khalifa so níjọ́ yẹn wọ́n padà wọ́n àwọn méjèèjì yẹn wọ́n padà wá lọ dìgbò wọ́n sì yan Usman bin Affan gbogbo nǹkan wá tá padà yan Usman bin Affan ló fi jẹ́ sí pé nínú Islam ìgbò dídì ń bẹ àmọ́ ìgbò ìgbò tó bá ṣẹ̀rí àmọ́ kì í ṣe ìgbò tó jẹ́ sí pé àti tẹran àti èèyàn tí ó àti wèrè àtàsínwín àtẹnitọ́ mẹni tó yẹ ká yàn lólórí àtẹnití ó yẹ ká mọ̀ ẹ̀rẹ̀tẹnitọ́ mọ criteria tá a fi yin lórí àtẹnití ó mọ àtẹnitọ́ gbẹ́sì yìí àtẹnití gbẹ́sì yìí eléyìí náà pè ní al-intikhabatu al-hurriya kò wọlé ní Islam ó ní ti intikhabatu democratia democracy so fine ó wá ku ìdìgbò ẹlẹ́ẹ̀kejì ẹjẹ́ mọ́ ní ó tọ́ kò sì tọ́ ìdìgbò tó wà nínú Islam nìyẹn ọ̀nà tá a sì ń gbàgbé lórí nìyẹn àmọ́ ìdìgbò democracy òun ọ̀tọ̀ náà Eh. mo ń bọ̀ mo sì ń bọ̀ mo ń bọ̀ náà ìdìbò democracy kò tọ́ so nítorí pé irú ìdìbò yìí òun náà ni pé ó kó àwọn mọ̀fásí ìdáwọn aburú tó pọ̀ sínú rẹ̀ tó yẹ sí pé tọ́pìkì ìjọ kan ni láti discuss àwọn aburú wo ló wà ń bí democracy àti ìdìbò wọn gẹ́gẹ́ fúnra ẹ̀ so ibà tọ́pìkì ìjọ kan ni bet gbogbo ọ̀nà tí wọ́n ń gba dìgbò nínú democracy torí pé ààrí ìdìgbò yẹn al-intikhabat ààrí yọkù lára democracy tí ó bá ní ààrí yọkù ń bẹ a sì mọ̀ pé democracy nínú àwọn òfin tó yapa sófin ọlọ́run bá ní sẹ́ńpá rẹ̀ ti sọ wípé gbogbo nínú democracy ń sìn bẹ́ẹ̀ bá jalè bẹ́ẹ̀ bá jalè ẹ̀ nígi lọ́wọ́ sẹ́ńpá wọ́n ti fi òfin mí pàrọ̀ òfin ọlọ́run bá nù nínú democracy bẹ́ẹ̀ bá ṣe zìnà kódà yẹn lè ṣe zìnà nínú democracy nínú òfin nàìjíríà yẹn lè ṣe zìnà àbí lè ṣe zìnà ní ní pé kéèyàn rẹ́pù yàn àmọ́bọ̀ bá ti rẹ́pọ̀ ẹ̀ oríṣìí síná sófin ọlọ́run ẹ̀rẹ́bẹ́ kìí sófin ọlọ́run so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀nà tán bá so òfin burúkú ni kìí sófin ọlọ́run bá fine tí a bá wá rí èèyàn kan tó wá dìgbò tawari tó dìgbò ìjẹ́rẹ́ ẹni bẹ́ẹ̀ tó ti wá di káfíìr kò tí di káfíìr pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ alákọ̀ọ́kọ́ ni pé kódà kò tí sọ pé a lè rí èèyàn tí ó dìgbò tí ó jẹ lẹ́ṣẹ̀ẹ́ pẹ̀lú ìgbò tó dìyẹ pé ó ti dẹlẹ́ṣẹ̀ asìríyàn tí ó dìgbò tí ó di káfíìr pẹ̀lú ìgbò tó dìyẹ asìríyàn tí ó dìgbò tí ò ní di káfíìr kò sí ní dẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ìgbò tó dì ó ti yé báyìí nísìn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn gbọ́dọ̀ gbàgbọ́ yẹ̀ dáadáa ọ̀nà wẹ́lẹ̀ di káfíìr ọ̀nà tó yẹ lè di káfíìr tí di kèfèrí òní pé tó bá gbà yí òun gan lòfin tó bá òfin tó bá mu láti máa lò òun lòfin ọlọ́run òun lòfin òun lòfin tó dáa tó bá sì kó wa inú ṣe lófin ọlọ́run yẹn òfin yẹn ti òfin òfin òfin tó ti le jù ni àti pé àsáwà mùsùlùmí nìkan la wà ní nàìjíríà ni so a jẹ́ pé òfin ọlọ́run nísìnyí sẹ́yìn pé òfin ọlọ́run òfin mùsùlùmí ni a wá bẹ̀rẹ̀ pé sọ́lọ́run sọ́lọ́run bá mùsùlùmí nìkan lọ́lọ́run so Eh, òfin islam àlímọ̀ lòfin islam so ibà ní ṣètò ìpínkẹ́ sáwọn mùsùlùmí ní kàrà wọn lò so wá ní láti gbófin kankan ìfẹ́ pé àtàwà àtàwọn tí èsè mùsùlùmí àjọjọ nífẹ̀ẹ́nu kò lé lórí tó pé àwọn ńlá ṣe fúnra wa so tó bá ti yẹ pé pẹ̀lú àdìsọ́kàn yẹn ló fi gbà lọ́wọ́ gbà pé democracy ó dá àjò òfin ọlọ́run ọba lọ àbí ó tiẹ̀ ṣe déédéé pẹ̀lú òfin ọlọ́run ọba àbóhun ló tiẹ̀ bá àsìkò wa imú ó ti di káfẹ́ pẹ̀lú ẹ̀tí kọ́ọ̀tù tó bá yẹ pé tí ń mú dìgbò nìyẹn ó ti di káfẹ́ so ibà ní sí àwọn tó bá yẹ pọ́ gbà yí pé democracy yìí òfin tí ò dáa òfin tí ò da ni ó ti yé bẹ́ẹ̀ nísì tó pófin tó ta kòfin ọlọ́run bá ni òfin tó ta kẹ̀sìn ọlọ́run bá ni gbogbo tó sì wá ń bẹ̀ kúfúrú ni ní tí ò da ni ọwọ́ wa ń lò ó ṣé báyìí nísì yìí ó ń lò ó ó sì ń dìgbò àmọ́ gbàgbé tí ò da ni a sọ pé ẹni bẹ́ẹ̀ zọ́ọ̀lìmù ni alábòsí ni kò yé báyìí nísì ó ní Ibn Abbas radiyallahu anhu nígbà tó ń tú àyàwó àmàlàm yahkum bima anzala Allah fa ulaika humul tí ó fẹ́ máa jẹ́jẹ̀ lù lórí kẹ́ni tó bá lo òfin ìgbà tí ó máa fi jẹ́ kúfùrù gan Ibn Abbas ní kẹsẹ̀ kúfùrù tó gbìyànjú jáde kóònù ẹ̀sìn lọ́wọ́ bá lè kẹ́lá wí laysa bil kufri alladhi tadhhabuna ilayhi innama huwa kufrun duna kufri al-Imam Ibn Jarir at-Tabari gbà wá nínú tafsir wọn bákan náà Tawus àti Ibn Tawus àwọn eléyìí náà ti kó yà pé áyà yìí o kìí àwọn kìí kúfùrù tó mú ẹ̀ jáde kóònù ní wí ó dìbà tí èèyàn bá tó pà wípé òfin yìí gan tọ́ láti máa lò àbọ́dájú òfin ọlọ́run ọba lọ àbójẹ́gbẹ́ pẹ̀lú òfin ọlọ́run ọba àbóhun lọ básìkò yìí mu àbóhun lọ báwùjọ wa mu òfin ọlọ́run ọba ọba mu so ibà nísì ó ti di káfí àmọ́ tí ọba ló bẹ̀ tí ọba níbẹ̀ tọ́kàn wá wà nù democracy ti ń ṣe tó sì gbàkúfin ọlọ́run ọba lọ ẹ̀ká máa lò so ibà nísì àmọ́ ọkàn bá rẹ̀ láwùjọ bẹ́ẹ̀ pé òun ọ̀rọ̀ gbẹ́dá sára òun ni a ní irú ẹni bẹ́ẹ̀ zọ́ọ̀lìmù ni ẹlẹ́ṣẹ̀ ńláńlá ni so ibà nísì tọ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tó fi wájẹ́ pé èèyàn gan òní jẹ́lẹ́ṣẹ̀ òní pé téèyàn bá dìbò nítorí condition kí condition náà mo rí wípé ìjọba tó tá ń lò òfin tá ń lò ní yìí òfin democracy ni a sì lè rí yípadà agbára wọn ká láti yípadà wọ́n ẹ̀sẹ̀ ìdìbò kan nísìn bí ọdún kan sẹ́yìn àbí àbí kọ́ méjì tó bẹ̀ tán kò tí ẹ̀ tí tó bẹ̀ àbí ọ̀dà ọ̀lá náà ní ó pé àbí tọ̀ bí ọdún kan sẹ́yìn wọ́n ẹ̀sẹ̀ ìdìbò kan ni wọ́n tún dì mí lélẹ̀ tí ń bọ̀ afẹ́ akọ wọ́n di àbí wọ́n nídi wọ́n di tí a pé afẹ́ akọ kò sọ́gbọ́n tí ìyànfẹ́ da wọ́n di àrọ́gbọ́n dá sí tọ́ a ti mọ̀ pé sẹpá burú lọ́fẹ́ ṣẹlẹ̀ yẹn sẹ pé democracy wà láyà burú ni kódà ẹjẹ́ sọ fún yín pé tí ń kóyà jẹ wá báyìí pé ipa lòfin ọlọ́run tó ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lè gúrí kú omi òfin ọlọ́run bá wà máa fa inna lahu ma'ishatan danka ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lè gúrí kú omi alukùránì díkìrù ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ṣe lè gúnríkùn bí kùrán tí ó máa tẹ̀lé kùrán láti máa fi ṣe ìtòdó dájọ́ ẹ̀sìn rẹ̀ àti àkìyàmà rẹ̀ àti táyé rẹ̀ ọlọ́run ní fa iná láhùn máa iṣẹ́ tán bọ́ǹkà ọlọ́run ní ìgbésí ayé tó fún pínpín ní ọmọ gbé ńlá nàìjíríà bí kèsì ńlá ń gbé wàláhì ńlá ń gbé so ẹ bá ní sí so tí ń kó àjẹwá nìyẹn káàdì bá ń pa burú democracy so aburú ni yóò ṣẹlẹ̀ ilá yàṣá àlọ́ àfitọ́lọ́ ọba àríkẹ́ bá yí padà before kó tó rí pé but pẹ̀lú with the look of things yóò ṣẹlẹ̀ àbí náà àtúwárípá burú lélẹ̀ aburú ẹ̀yọ́ kan ni nínú ẹ̀ aburú mi ò tún wá ṣẹlẹ̀ yóò wà dàburú méjì ẹ̀ tí ọ̀nà sáà ṣẹ̀rí àgbà yìí pé tí ẹ bá ti rí aburú méjì tó fẹ́ ṣẹlẹ̀ sí yín ẹ wá wá ọ̀nà láti sá fún méjèèjì ẹ wá rí àfi kẹ́ rí pé àfi kí aburú kan ṣẹlẹ̀ sí inú méjèèjì ni ẹ faramọ́ kan ẹ fi ti kejì dànù nínú aburú méjèèjì ṣẹ̀rí àní ẹ faramọ́ kékeré ẹ fi ti ńlá ńlá dànù fún bí àpẹrẹsì aburú méjì ló wà nílẹ̀ makọ́sídù ṣẹ̀ríà èròǹgbà ṣẹ̀ríà ni pé ẹkọ́ wá bí méjèèjì ò ṣe ní ṣẹlẹ̀ náà ẹwà gbíwí ẹsàgbó apá yín bí méjèèjì ò ṣe ní ṣẹlẹ̀ ẹwà sapá fá ẹwà rí pé kò sí ọgbọ́n ìkọ́ ṣẹlẹ̀ nu méjèèjì ẹ ti ọ̀nà sáà ìgbìyànjú yẹn bá débi pé ah, a fara mọ́ kan ní o àmọ́ bá rí méjèèjì lékò kò lè ṣẹlẹ̀ á rí kan lékò òde bẹ̀tí yókù kan ṣẹ̀ríà wa ni ẹwà wo nu méjèèjì yẹn ẹwọ eléyìí tó fúyẹ́ òun ni ẹ fara mọ́kọ̀sẹ̀lẹ̀ ẹ tí ilé tó jẹ́ ńlá ládàánù kí la fẹ́ fàyọ ẹ máa wò nísìnyí o wọ́n fẹ́ dìgbò aburú ni obìnrin ó tún wá di gọ́vnọ̀ àbí obìnrin ó di president aburú kejì sẹ́n pé aburú kan ní democracy aburú kan ní pé kóbìnrin tó wá dolórí wa lórí arẹ́bìnrin la yufliha qawmun wallaw amrahum imraha arẹ́bìnrin kò ní dá fún gbogbo òjọ wọn sì ní jèrè láíláí tó bá fi obìnrin sólórí wọn ẹ ti understand àwa rí pé obìnrin ni yóò jẹ olórí democracy ó sì tún padà ṣẹlẹ̀ àwa wò pé a ah, a sì mọ̀ pé democracy yóò ṣẹlẹ̀ kọ̀ọ̀kan tá a fẹ́ dá sí àbí àmọ́ ẹ lọ dìgbò nítorí pé ká ìyà tí ó jẹ wọ́n mọ̀ méjì à ń jìyà democracy obìnrin tó máa darí wa ẹ dìgbò nítorí pé ká wa lè jẹ́ kí ni o kó lè bá jẹ́ ọ̀nà kan ẹ vote obìnrin out ẹ tó bá dìgbò lórí nǹkan bẹ́ẹ̀ wàláhì láti kódà kò sẹ́lọ̀ ṣe àwọn ọ̀dọ́ sábà yín sí so eléyìí náà ń pè ní irtikabu akhaffi aburú méjì ló wà ńlẹ̀ yìí ẹ wá lọ ẹ lọ kó sí eléyìí tó kéré ẹ fi ti eléyìí tó ńláńlá dànù iṣẹ́ táwa máa tẹ́wọ́ báyìí tábù kẹ́dí wọ́n táà máa wòran tí aburú méjì ìyà méjì ọmọ wa jẹ wá ẹja faramọ́yà kan títí ń jẹ wá bọ̀ táà rọ́pẹ́ dá sí kí ẹlẹ́ẹ̀kejì tó má ẹ fi ọ̀nà so tó bá yẹ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni and ìyẹn dẹ̀ wà ní alukur'an ọlọ́ni wàlá tasubbu alladhina yad'una min dunillah fayasubbu Allaha adwan bighayri ilm kábú òsà ẹnu gbogbo táwọn yẹn ń sìn ọba tàwíìdù nínú ẹ̀sìn lọ́wà a gbọ́dọ̀ condemn gbogbo táwọn yẹn ń sìn ọba a sì gbọ́dọ̀ establish ọlọ́run nìkan sí ni àmọ́ tó bá ti jẹ́ pé yóò wá lídì síbi pé lọ bú ọlọ́run ọlọ́run ni ẹ fara mọ́ pé ẹ dákẹ́ ẹ bú òsà wọn o tó bá kẹ mọ́ bu instead tọ́wà tábúrò wà lọ́dí méjì wọ́n máa ṣe ò sáà tó tẹ́ bá bú òrìṣà kò ní ká máa ṣe lọ àbí yóò tó wá rí kóòtù ara padà lọ sa búrú kejì ó padà máa bú ọlọ́run ẹ fara mọ́ ká máa bú ọlọ́run ọba ẹ máa wò sa wọ́n rẹ̀ jẹ́ ọmọ ṣe lọ so ẹ bá ní sin yìí so àbẹ mọ́ bu tó pé tẹ́ bá ti bu àbúrú mi ọ̀sẹ̀lẹ̀ ìtìkọ́dú àkọ́fì bọ̀rọ̀ rẹ̀ nà ń perú ẹ̀ so ẹ bá ní sin so mo sọ pé tá a bá rí èèyàn kan tó bá wá dìgbò nítorí nǹkan báyìí kódà ní sọ pọ̀ sẹ́lọ̀ sábà yín sìn à ní sọ pé bá a sọ pé ó ṣe nǹkan tó tọ́ so ẹ bá ní sin so àmọ́kẹ́ wa máa sọ wípé ìdìgbò dá àbí ìdìgbò democracy nkankan no eléyìn èsì fatuwa sunna sẹ́tọ̀rọ̀ tá a máa ń now ló fi ibẹ̀ lọ́wọ́ lọ sí wípé ìdájọ́ tá a bá wá rí yẹn tí ń dìgbò ńkọ́ ní mo sọ pé mo ń bọ̀ wá tá a bá wá rí yẹn tí ń dìgbò àwa wọnú mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo ló kó síbẹ̀ tá a bá rí pé rẹ níbẹ̀ yọnu sí democracy ní kafiri ní pẹ̀lú ìgbò tí ń dì tá a bá rẹ pé ní ẹ̀kọ́ yọnu sí democracy ó gbà pé òfin tí ọ̀dà ni bẹ̀ tí ń dìgbò á ní ilé ìlànà ẹlẹ́sẹ̀ ńláńlá ni ẹ̀ tí ọ̀dọ́sà máa ń sìn àwárí pé lébà ẹ̀kọ́ yọ́nú sí democracy kódà kò ṣe pọ́ bá rẹ̀ ń bẹ̀ condition pé ó fẹ́ ti aburú dànù kò fẹ́ kí ya jẹ wá ni ó mú lọ dí a sọ pé nǹkan tó ṣe yẹn a sọ pé kò tí ì dẹ́lẹ́sẹ̀ lé lórí so ẹ bá ní sí torí pé dọ̀rúrọ̀ ló mú ọ débẹ̀ kì í ṣe pé ọwà lọ́jọ́ in party o kì í ṣe pé ọwà lọ́jọ́ in party sẹ́n pé tó bá ní dọ̀rúrọ̀ nìkan kì í ṣe pé lọ́wọ́ rí pé ó ti ní ọmọ ẹsẹ̀ gbé òṣèlú èmi náà ti wá rí aburú nù ó ti kó sínú ẹ̀ nìyẹn kò yẹ bá ní sí so nǹkan nínú Islam ó máa ń bí ìdájọ́ kọ̀ọ̀kan sí máa rí a sì gbọ́dọ̀ fojú wo ẹyọ kọ̀ọ̀kan kó tó nípa fún yàn ní hukumu tó ń bà á jẹ́ sí pé a lọ pé ẹni tí èsì kèfèrí a lọ pè ní kèfèrí ẹni tí èsì ẹlẹ́sẹ̀ a lọ pè lẹ́lẹ́sẹ̀ tó pé níyàn bá pé ẹni tí èsì kèfèrí ní kèfèrí pẹ̀lú tara àbí torí pé hamasa so ibà ní sìn fúfurọ padà sórí yàn kọ́nà bàkú sànú yàn so bó ṣe rí nìyẹn Allahu ala so ìbéèrè lẹ́ẹ̀kejì kọ́ sufi nípa ọ̀rọ̀ sufi wọ́n ní ṣe ọwọ́ ṣe sufi tó ráwọn gbà pé sufi ẹ̀sẹ̀sìn Islam wọ́n láwọn gbà bẹ́ẹ̀ gbogbo ayé náà láti gbà bẹ́ẹ̀ pé súfí ẹ̀sìn kẹsìn ní jẹ́ súfí kò yé bá ní sìn náà wọ́n ní pẹ̀lú nǹkan yìí ṣé a lè gbà yí pé súfí sáwá lè gbà yí pé wọ́n sì wà ní Islam àbí wọ́n ti jáde náà tá bá sọ pé tasawuf súfí ò sínú Islam náà ó kọ̀ èyí gba ẹgbẹ́ mọ́fẹ́ àbí tààrẹ ní ọmọ tí wọ́n súnfí bí àwọn ẹ̀kọ́ tí ó mọ̀ náà sẹ́rí tánkè ní àtàsọ́wò tánkè ní súnfí òun náà ni ìlànà kan tí àwọn ẹnìkan gbé kalẹ̀ láti máa fi sin ọlọ́run ọba ní ọ̀nà tó yẹ sí pé ọyapa sí ọ̀nà nàbí sallallahu alaihi wasallam àwọn ìlànà yìí wà ní wọ́n ní àwọn àdìsọ́ kankan tó yẹ sí pé gbogbo ẹnikẹ́ni tí bá ti rin olú ìlànà yẹn yóò mọ̀ láwọn àdìsọ́ kan yẹn wọ́n sì ní àwọn ìjọsìn kan wọ́n ní àwọn ọ̀nà tó máa ń gbà ṣe ìjọsìn tó fi yàtọ̀ sí gbogbo àwọn mùsùlùmí tẹ́ bá ti lè rí tó pé bíríkótó wọ́n wá ń sàdíkìrí lápapọ̀ wọ́n ń sàdíkìrí lápapọ̀ fún bí abí fún bí àpẹẹrẹ ìsìn la ilaha illallah mẹ́ka tó yẹ bá ní sìn kódà àwọn tó ń lóhùn tán máa ń lò torí pé súfí náà wọ́n ní àwọn oríṣiríṣi ọ̀nà tán pín sí ó bá ní sìn so a lè rí wọn tí wọ́n tẹ aṣọ òǹfò síwájú àwọn kan bẹ̀ẹ́ lọ́kọ́ àwọn máa ń tẹ aṣọ òǹfò síwájú ni tó yẹ bá ní sìn okay kí ni time one ok inshallah ah, àwọn nǹkan mẹ́jọ́ kí wọ́n tasọ fún lẹ̀ báyìí ṣe bá ní sí gbogbo ẹnikẹ́ni tí a bá ti rí tasọ fún lẹ̀ tán wá ráǹdì ẹ̀ ẹ̀mà wọ́n ní ká sàlàyé ni ó yẹ ká ti dáhùn béèrè ìtàn o bẹ̀tí nítorí ó sì dá gan náà because ká máa jẹ́ pé a máa wá sọ táwọn èèyàn gbọ́yé so a pass message báyìí tó a gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ fẹ́ pé àwọn èèyàn máa gbàgbọ́ yín tàn sọ ni tẹ bá ti ráwọn èèyàn tán ráǹdì tán wá ìgbàmí ẹlẹ́rí náírà nìkan mẹ́ta sọ mọ́ síwájú ìgbàmí ìgbàmí ẹlẹ́rí tí ó dìde tó ma gbáyà tó ma gbáyà tó ma sàdíkìrì tí ó bá nìsí so ìgbàmí so ó sá ní orísìírísìí àwọn ẹ̀hà in tó sápa wọn pọ̀ náà ni pé wọ́n ma sàdíkìrì lápapọ̀ ìgbàmí ẹ̀rí tí ó gbélù bàndìrì tí ó bá nìsí àwọn kan ma lùlù wọ́n ma lùlù sàdíkìrì ó tó láwọn ará kanú sí fítàmọ́ sí bí àwọn kọ̀dìríyà ni ẹ̀rí rí tìjàníyà ẹ̀rí bàndìrì lọ́wọ́ tìjàníyà tẹ́bá ti ráwọn tó sẹ́sọ fún síwájú àwọn Tìjàníyà ní Súfì ni wọ́n ṣe bá ní sí so ẹ̀sì ìrẹ́rọ̀ mi kọ́mọ́ wọ́n tàṣọ síwájú kò túmọ̀ sí pé wọn kì í ṣe Súfì so àwọn yìí ọ̀nà tó wọ́n gbà sí lọ́wọ́ bá nìyẹn so wọ́n sì fi ọ̀nà yìí yàtọ̀ sí àwọn ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam tó fi sí ọlọ́run á bèèrè pé kí ni ẹ̀rí pé tá bá fẹ́ ṣe díkìrì ká máa tàṣọ fún síwájú

anabi sallallahu alaihi wasallam àti jibril àti sheikh amadu tijani àti sheikh ibrahim niyas so àwa tí aṣọ ìkalẹ̀ fún ibẹ̀ ni ó jókòó sí sẹ́wọ̀n sábà ń sìn so àwọn ní oríṣiríṣi àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn so àwọn sufi nìyẹn wọ́n wá ní àwọn àkídà tó pọ̀ tí ó bá ní wọ́n láwọn àdìsọ́kà tó pọ̀ so tó yẹ sí pé àwọn làwọn fi àwọn ni wọ́n máa ń ní àwọn ọ̀rọ̀ àwọn àdìsọ́kà bẹ́ẹ̀ pàápàá jùlọ ìmọ̀ ń nípa àwọn wòlíì nípa àwọn tán ń pè ní wòlíì torí ẹlòmí gan ẹ́kà máa pè ní wòlíì ẹ̀kùn sọ pé kí ẹ̀mọ́ jiyàn tábàlẹ̀ ká máa ní wòlíì lòun torí wòlíì èṣù náà ń bẹ tí wà bọ́ jiyàn pé wòlíì ni kọ́ ni ọ́ so ọkàn lè má jẹ́ wòlíì tọ́lọ́wọ́n bá dé fine so wọ́n máa ní àwọn àdìsọ́ kankan nípa wòlíì àwọn lẹ́mọ̀ rí tán máa lọ síbi sáré àwọn lẹ́mọ̀ rí tán lọ mọ́ ẹ ti ọ̀rẹ́sán gbogbo àwọn tí ẹ bá ti rí tán rí báyìí so àbí tó yẹ pé wọ́n máa pa àwọn wòlíì wọn láyìn boro wọ́n máa ṣe oríṣiríṣi àwọn kìnnìkan so ẹgbẹ́ tẹ́ bá ti ń ka ti ń ka sí ń ka sọ̀látùl fàtí súfí ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tó gbajúmọ̀ tàrí fi tẹ́ra ọmọ ní ẹ tó ẹgbẹ́ insha Allah ta'ala so àwọn yìí wà ní wọ́n wá ní ìjẹ́ a sì lè kà wọ́n pé ara mùsùlùmí náà wà àwọn ti jáde kó nu Islam kò yé báyìí nìsí torí pé ńgbà tá ti mọ̀ pé ọ̀nà náà àwọn ní súfí ọ̀nà méjì ni wọ́n pín sí ìpín kẹni kejì nítọ́fàtà fi pín wọn sí méjì òun náà ni nítorí àwọn nǹkan tí wọ́n ń ṣe nítorí ìdájọ́ nǹkan tí wọ́n ń ṣe lọ́pàtà fi pín wọn sí méjì so ìtí máa ń pín nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ òun náà ni nǹkan téèyàn bá ń ṣe ẹ̀ẹ́ èèyàn tó yẹ sí pé kò ṣe nǹkan kan nísìn kẹwàá ní torí pòun náà ó ti ń jẹ́ orúkọ kan báyìí nísìn kẹwàá ní òun àtẹni tí ń sin nǹkan míì fún bí àpẹẹrẹ gbogbo wa mùsùlùmí ni wà bí náà àwa lè ti torí pé mùsùlùmí kan ń bẹ tí máa ń ṣẹbọ káwá ní torí àwọn mùsùlùmí ẹlẹ́bọ ni wọ́n kèfèrí làwọn mùsùlùmí torí pé kí o torí pé a rí mùsùlùmí kan tó gbẹbọ sóríta ẹ tí understand àbí àwọn mùsùlùmí apààyàn ni wọ́n kí ló dé a rí mùsùlùmí kan tó pààyàn wọ́n fi yẹn george kò tí yẹ báyìí nísìn àwọn mùsùlùmí onísìn náà ni wọ́n kí ló dé mùsùlùmí kan bẹ ládùúgbò wa àbíkọ́ ìmáàmù àwọn máàmù ń sìn náà ni wọ́n kí ló dé ìmáàmù tí wọ́n máa ń ṣe sìn náà àà ìmáàmù tí ń ṣe sìn náà sí gbogbo ẹni tí bá ti ń jẹ́ ìmáàmù ni ṣe àwọn sábà so ká sọ wípé a rí súfì kan tí ń ṣe báyìí kò túnbọ̀ sí pé gbogbo súfì ẹ̀ náà ni wọ́n múrù ìdájọ́ bẹ́ẹ̀ àwa ò pé kí ni ìdájọ́ tí kí ni nǹkan tẹ́nìkọ̀ọ́ká kó sí nínú tàṣọ́wúfù ẹ̀ tàbá wá gbé ntẹ́ni kọ̀ọ̀kan kó sí tàbá gbé sórí òṣùwọ̀n kìtàbà àti súnà pẹ̀lú ẹ̀rí kí lọ́wọ́ bá wíkí ànábì wí tàbá rí pé iṣẹ́ yìí iṣẹ́ kúfùrù ni iṣẹ́ tó fi ń jọ́sìn fọ́lọ́wọ́n ba torí pé ìtànpè ní ìtànpè ní iṣẹ́ kúfùrù òun náà ni gbogbo tó bá ti jẹ́ sí pé ó tako òfin ọlọ́wọ́n ba òfin ànábì sallallahu alaihi wasallam ní eré tó yẹ pé ó sọ èèyàn tako àdìsọ́kàn èèyàn tọ́lọ́wọ́n ba àdìkáríkárí ládìsọ́kàn so yíba nísìn á sọ pé ó rẹ̀ ní báyìí pẹ̀lú nǹkan tó ó ti jáde kóònù islam àmọ́ tá a bá rí pé nǹkan tó ń ṣe yìí kìí ṣe nǹkan tó jẹ́ sí pé ó gbìyàn jáde kóònù islam iṣẹ́ yìí àmọ́ṣẹ́ tánàbí sallallahu alaihi wasallam fọwọ́ sí ni ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam fọwọ́ sí láti máa fi jọ́sìn fọ́lọ́run ọba ni ọwá ń fi irú ọ̀nà bẹ́ẹ̀ jọ́sìn fọ́lọ́run ọba bẹ̀t iṣẹ́ yẹn ọ̀sọ́ di so ibà ní sí wàbí tálí ara pín sí méjì gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ráwọn àdìsọ́kàn àbọ̀nsẹ̀ ìbáadà lílẹ̀ tó yẹ gbogbo ẹ̀ jáde islam fún bí àpẹẹrẹ ọ̀n lọ pé àwọn àbó ń pe ìkan nínú àwọn tọ́jẹ́ ẹni rẹ ń pe ìkan nínú àwọn ẹni rẹ fún bí àpẹẹrẹ sìn kí à ń mú ẹnìkan nínú àwọn ẹni rẹ sìn kó sọ pé ya sheikh fulan ibn fulan agithni ìrẹ shehu lágbájá ọmọ lágbájá yọmí kò nu wàhálà tí mo wà yìí ó ti dẹlẹ́bọ nìyẹn torí pé ó ti pe ẹlòmíì yàtọ̀ fọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tó bá sì pe ẹ̀dá lẹ́yìn ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kúfúrú nìyẹn ó ti ṣe ṣírkì nìyẹn torí pé ọlọ́run ọba nìkan ni ẹ gbọ́dọ̀ máa pè nígbà tí ẹ bá wà nínú wàhálà

iru ẹbọ táwọn yahudi àti nasọ́rọ́ náà kó sí nìyẹn àwọn nasọ́rọ́ náà ń pe wọ́n ń pe ànábì Ìsá ní àbí wọ́n dẹ̀ ń ahmed ah, wọ́n ń pe kílà ń pe jáde wọ́n ń pe ọ̀zẹ́ìrù ṣé báyìí tó bú ti rí pé irú nǹkan báyìí ní ṣe tó tàbí a rí pé ó ní àwọn ìtìkọ̀dá àti rí gbogbo nǹkan kí ẹni ọlọ́run ni tí àwọn sì káfíìrì nìyẹn kí sọ wípé àgùntàn ọlọ́run ni sọ wípé kìnnìkan ọlọ́run ni àbọ́lọ́run bá wà lára gbogbo eléba ní pè ní hulul àti wahdatul wujud tàbárí yàn tó bá nírò àkídà yìí ó ti di káfìrí ní torí pé lọ́dọ̀ tí ẹ̀ kódà ọlọ́run ti ju mẹ́ta lọ tẹpá wọn kan bẹ wọn ní ọlọ́run laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ọlọ́run wọn ti di kèfèrí gbogbo ẹni kẹta bá sọ pé ọlọ́run ọba ọlọ́run Allah ní ìkẹta àwọn ọlọ́run mẹ́ta lọ́run àmọ́ ọlọ́run Allah ló wá sí kẹta wọn thalithu thalatha nìyẹn tí ó ti di kèfèrí tó ń wá aglav ó tún gbó pọ̀jù ẹni tó tẹ̀ sọ pé mẹ́ta nìkan ni ó tún gbó pọ̀jù lọ ní àníwòye sí so irú àwọn nǹkan báyìí ṣe báyìí nìsí so tó bá yẹ pé ó bá a bá rí pé irú nǹkan tí irú ẹni kó sí ó sọ ó ba aslu islam jẹ mọ́yàn lára ṣe báyìí nìsí ẹ̀hẹ́n so yóò máa di káfíìn àmọ́ tá a bá rí pé nǹkan tó kó sí nǹkan ṣe ìbáàdà tọ́lọ́run ọba àlékẹ́ látànẹ́bí sallallahu alaihi ni ṣe báyìí ṣe ń ṣe dídá ni tí èsè lè tó pé ẹ̀jáde kó nù islam jẹ́ báyìí ṣàlàyé

à ń gbọ́ wà sí látàwọ̀ lókè ó sì ní wọ̀ tí pọ̀ gẹ́gẹ́ bí tọ́sọ́wọ́ alọ́ ìjàpọ̀ mo sọ fún ìyàgbà pé súfìlì bẹ́ẹ̀ náà tọ́sọ́wọ́ fún yẹn àwọn èèyàn pọ̀ tán bàjẹ́ àwọn èèyàn sì pọ̀ tán tún ṣe pé oníkàlùkọ̀ mọ́níhàjì àwọn mí náà wà tó yẹ pé àmì wọn bàjẹ́ àwọn mí wà tí wọ́n tún ṣe so bẹ́ẹ̀ tí ń ṣe bàyánì rẹ̀ tí ẹ̀yìn yan lọ́tọ̀ọ̀tọ̀ rẹ̀ ẹ̀dígẹ́tì oúnjẹ kan tí ń wọ etí púpọ̀ bí ìjẹ́ pé ọlọ́run mo wà fún ọlọ́run ṣe àlùkò ìgbàgbà fún ọlọ́run Muhammad so nípa ti aṣọ tí àwọn Tìjàníyà tí wọ́n tẹ̀síwájú tó bá hàn kárìrì kárìrì yìí rèé àwọn tìjárí aṣọ òfin tán tẹ́síwájú ṣe pé nínú ẹ̀sìn bí a bá fẹ́ sọ kankan nípa àtàn èyí ó wà di pé gbọ́gbọ́n lẹ̀ sí kìíní kí ló fà èyí ó wà di aṣọ òfin tán tẹ́síwájú yẹn wọ́n máa ní àlàyé tí wọ́n àwọn tó sọ wọ́n nítorí àyè àwọn máa ń fi sílẹ̀ nígbà náà ọ̀pọ̀ àwọn ọba wọn máa ń wọ́n ṣe fún àwọn kẹta ìjẹ́ ẹ̀dígẹ́jọ àwọn ọ̀sán lára àwọn sọ sábà kan ní kẹ́ńgà náà wọ́n bò fún ọ̀tá wọn tàbí ìṣẹ́lá wọn àwọn ẹ̀fà tí wọ́n fi ń ẹ̀yà lọ́dún bàbá náà lórí ó sì ní sábà tó gbé wa ilẹ̀ intishar islam lọ́pọ̀ ṣe ń gbàna nítorí pé àwọn christian àtàwọn others wọ́n ń ṣe lọ́dọ̀ ìjọ fúfú lọ́pọ̀ ṣe intishar أسباب النمو لانتشار الدين أدلتي نعم والله والله الموافق الله بارك شكرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك